ẹ dáhùn. mi ò dáhùn ni bọ kí ni problem yìí kí ni ìṣòro yín gan ládùúgbò yìí lájọ tẹ ti rí mi tí má ti kọjá ládùúgbò yìí máa ránjú mọ́ mi kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ṣé mo lè mú ọkọ yín. ẹ fẹ́ mọ orúkọ mi kí ló dé ta lẹ́yìn kí lè fẹ́ mọ orúkọ mi fún. ọ̀dà tẹ́ bá ní ilé mú ọkọ yín màá sá lè sọ tí mo bá fẹ́ sọ. kí lè fẹ́ sọ. ṣe rí gbogbo bẹ́ẹ̀ ṣe mọ́ kọjá ń bí tẹ́ mọ́ lọ tẹ́ mọ́ bọ̀ ẹ lè wọ́sọ mí gbà mí báyìí ó mọ́ dàbí kórì mi ò yí ẹ lè wọ́sọ mí gbà mí báyìí bẹ́ẹ̀ ṣe wà mo fọ́ fún yín gan o. ẹ fọ́ fún mi. gan mo fọ́ mo fọ́ fún yín gan gidi ni. ẹ jẹ́ kí n wá kìlọ̀ fún yín mm. ọjọ́ tí bá tún kọjá tẹ bá tún dá mi dúró ẹ máa rí wàhálà o kí ni pọ́blẹ́mù yìí gan-an ṣé mi nìkan mo wà ẹ róbìnrin mi ládùúgbò ni. ẹ farabalẹ̀ ẹ bóyá nítorí pé ẹ mi ti ṣàlàyé ara mi ni ṣe rọ́kọ yìí èmi mo ní èmi ni mo ní ṣọ́ọ̀bù yìí èmi náà ń pè memory card <laughs> so torí pé ìná ń pè ní memory card kí wọ́n á mú dòdò àtẹ̀yìn kí wọ́n á dín fún yín kẹ́ máa jẹ́ àbí torí kò yé mi memory card kọ́. Samsung ni ó jẹ́jẹ́ kórìí ẹ̀ pé idiot fẹ́ mú mi. àwọn ilé ní gbèrágà sá kí mú mi èyí wọn ò ṣe kò nọ́mbà yìí wọn dànù kí mú mi. ẹ pẹ̀lẹ́ jàre. ẹ má bínú sórí ọ̀gọ̀dọ̀ mc ṣe é rí nísìnyí ẹ mọ̀ pé ẹ̀yin gba ṣọ́ọ̀bù ni àwòrò gba ṣọ́ọ̀bù ibi tẹ́mi náà sì ti ń wá jíjẹ àti mímu ṣùgbọ́n ní ìsìn ẹ páàkì ọkọ̀ ẹ mọ̀ tọ́kadà bá fẹ́ ra ọ́ìlì bí wọ́n máa páàkì sí ni kò sì ní já kárọ̀ pé kọ́yá búrẹ́dì mọ́tò ti já búrẹ́dì fún àwọn èèyàn ni ẹ dákun ẹ̀rọ abá ń síwájú ṣọ́ọ̀bù. mọ́tò ilé ìjẹ mọ́tò bakery wọ́n kọ bakery sí lára àbí àwọn tó ń kọjá lọ rí pé wọ́n rí wọ́n rí tí wọ́n kọ sí lára wọ́n rí memory card níbẹ̀ torí nígbà tẹ́ ń sọ gbogbo ẹ̀ látẹ̀kan mò ń gbọ́ nígbà tẹ́ sọ̀rọ̀ débi ó jọ mọ́tò búrẹ́dì ṣé ọkọ̀ ilé ìjọ kóró pé àbójọ mikra lójú yín sójọ mikra lójú yín ẹ jọ̀ọ́ ẹ pọ́n mi lé o tẹ́ bá ń pọ́n mi lé ni màá yẹ yín sí o pọ́n mi lé lẹ́gbẹ̀ẹ́ yẹ mi sí o ẹ jọ̀ọ́ tó o àbí sẹ́pọ̀ ta sí lájọ tàbí tàbíjọ wà mí èmi àti ìjà rí ni ẹ má máa fi ọkọ̀ mi ẹ má máa fi ọkọ̀ tó lẹ́sì ẹ má fi ìpọ́jú òsínú ẹni òjẹ́ ń tán sí ẹ. ìmọ̀kò ah, ní ìmọ̀kò ní èsì yóò dá fáwa náà jọ yóò dá. ẹ jọ̀ọ́ ẹ kò sí kò sí wàhálà ẹ mọ ẹ mọ wọrí kò sí. Eh, ẹ wẹ ẹ wẹ má ì lọ ẹ bá wa tó ẹ kú òǹbí ẹ bá ń gbé kú o. ṣé ẹni tó fẹ́ kù kẹ́kọ̀ọ́ gbogbo fún mi kí n fi wọ́n dànù ọ̀dà yìí ní pẹ́ mi nílò ìṣẹ́jú ìṣẹ́jú mélòó kan nínú tọ́ọ̀bù lọ mo kàn fẹ́ sáré sí nǹkan kan ni màá jáde padà ni àsọtán bá ti ń jẹ àsọtán tó bá ti ń jẹ. ẹ mọ bí kí wàá ló ti yàtọ̀ sí tó ìfẹ́ o. ẹ bá ti ṣèlú dáadáa. ẹ ṣe bóun ni ṣe ń rẹ̀ sọ. Ah lọ. ẹ mọ̀ ṣe fàájì yìí lọ. <laughs> ọ̀tà suẹ́suẹ́. sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo ohun ìgbádùn tí ó ní wàhálà tèmi wàhálà tèmi nígbádùn yín bí n ti lè rí Felicia ṣé ń gbọ́ mi bí n bá ti lè fojú kan fìlì ń lè kọ́ kí yòókù ayé mi ò bàjẹ́ ọlọ́run <laughs> mi ò ka nǹkan kó tó bá wọn. ayé yín ó bàjẹ́. <laughs> kì í ṣe pé káyé mi ò bàjẹ́ mo kàn fi sọ̀rọ̀ ni ọlọ́mọdé ayé wa ó bàjẹ́ hmm, ṣé kò látajù. Mm kó tẹ mọ wo nǹkan tá a jù èmi gan mo kó ọjẹ gidi ni àbọ̀ rẹ̀ mi sí mo parọ́. ṣé o ṣe tó fẹ́ máa sọ yín fún mi ni. mo kó ọjẹ gidigidi gan tó eh. pé ah mi ò gbà fọkún ìbọ̀rọ̀ mm-hmm. mi ò gbà fọkún ìyìn tí ẹ gbà rárá ni mm-hmm. àmọ́ torí mo ṣe wá lọ́ọ̀fù rẹ̀ mm-hmm. ni mo fi wá ní pé ká kárí ọ̀n ẹ̀ so wá rí láàrin mi àti ẹ̀ ọjọ́ wúsá láàrin èmi àti ẹ hmm. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó fún mi lásìkò díẹ̀. fún kí tó ní. torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí hmm. èmi èso ọmọ tó kàn he tó kàn kì wọlé mù hmm, tó kì mọ́lẹ̀ èmi èso èèyàn. ẹ ẹ ẹmí náà ṣé ń ṣe wá ṣe ò ń ṣe wá ròrú ẹrù ọ̀nà tó yẹ pé mo dààmú sí kò tó gbà tèmi àìmọye gbà ń tẹ̀sí sí ọ̀pẹ́ èmi o MC ni o ọ̀ọ́kà ọ̀ ìgbìnà rẹ̀ bí n bá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àbíkí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ <laughs> pẹ̀lẹ́ bí n bá tún ṣe mẹ́sẹ̀gì whatsapp sí ọ ó tún ignore rẹ̀ àwọn á wò pé kí ni ìṣẹ̀lẹ̀ gangan ṣé ọmọ yóò kó wa jẹ ni àbí kò láwa àmọ́ ní ìsìn gbé ọlọ́run ti bá mi ṣe tó ti jẹ́ pé òkúkú ti wá ní ìsìn ọlọ́run sì ti gé mi àti ẹjọ́ lẹ́pọ̀ sórí àgbàrá ẹni lẹ́nu àkógbàánu fúnra wa àbí àfẹ́jọ́sùn àjọsùn gbàgbé rẹ̀ tó ti yí ọgbó gbà bá fẹ́ kémi àti ẹjọ́ sùn sí lájọ sùn sí. torí èlé fẹ́ disappointment dáàdì mi mm, ah, ah. sórí bá mi mm. ìfẹ́ lójú tí wọ́n mo fẹ́ kó jẹ́ pa alẹ́ ọjọ́ ìgbéyàwó báyìí wọn ní fọ́nkòrò fò sáná. bẹ́ẹ̀ ni pé tó bá dọjọ́ ìgbéyàwó láyọ̀ṣẹ̀ tó fọ́kúlí kò sí wàhálà mo yọ̀ǹda <laughs> mo yọ̀ǹda. ọyá sànjẹ. mo yọ̀ǹda mm, ah! ọlọ́run ọmọ yìí abẹ́ tó jẹran sí i se tòlótòló wà bí wọ́n ṣe tòlótòló ń o. a ó ti da ilé ìgò àti ìjẹ tán. ẹlẹ́dẹ̀ ìta lè jẹ mí. ẹlẹ́dẹ̀ nǹkan sẹ́yìn jẹ ẹlẹ́dẹ̀. mo jẹrẹ ni. àǹtí sẹ́yìn jẹ ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀. Hmm. ẹlẹ́dẹ̀ hmm, tí wọ́n wà lákìtàn kó ṣe táwọn akitàn tó yẹ àgíríkì ni. wọ́n jẹ́ ṣùgbọ́n mo lè fi. ẹ lè jẹ <laughs> ẹ lè jaja. kò sí tí ò lè jẹ ó lè jẹ tẹ ọmọ. Hmm. ẹ lè jaja. ajá. ti máa ń lù ó dọ̀la. ẹyin ajá mi ajá máa ń dùn ẹ mọ̀ pé ajá máa ń sọ̀rọ̀ òróró rẹ̀ náà máa fi ń débi tẹ́lẹ̀dẹ̀ wọ́n sì tó lọ́bọ̀ ń bì ọ̀bọ lókè ẹ̀ kele. Hmm. àyà ń gbé lókè. mo ti ẹ̀ mo ti ẹ̀ láìkì múra yín <laughs> mo fọ́ fún gan. ó ń ké. tí wọ́n ń sọ fún mi. ó ti ń bá ṣe é ju o hmm. láti sìn báyìí ó ti wọ̀ ọ́fíìsì à o ó ti wọ̀ ọ́fíìsì à o gbọ́dọ̀ bó bí ìṣeré jù bẹ́ẹ̀ ni lẹ́nu. ọ̀ríjìnà ọ̀ríjìnà. ẹ pẹ̀lẹ́ ẹ adúpẹ́ ọ̀ríjìnà ẹ sí wàhálà àbí o ẹ gbà. kí ló dé kí ló dé tó jẹ́ pé ẹyọ kan lè fẹ́ gba lè wọ́n dálé ni. ẹyọ kan mi náà ṣe ta ọjà òsínà ẹyọ kan sì máa dálé nìyẹn. ẹyọ kó mẹ́ta kó jẹ́ mẹ́ta ó yẹ kó jẹ́ mẹ́ta. mẹ́rin ni bá dà. ó yẹ kó jẹ́ mẹ́ta. ẹwọ ẹ fi mí lẹ jàre ó ṣàárọ̀ kùtùkùtù mo fẹ́ rọ ọ yìí eh. mo fẹ́ rọ ọ yìí. Hmm. ẹ ẹ pẹ́rẹ́ wa bíjọ́ ẹ jọ ẹ ẹ má bínú sórí Ọlọ́run o kó ló pé tí mo bá ti dá àjọ lọ́wọ́ yín ẹ ní kọ́lẹ̀ ẹ ní fún mi ní káàdì ẹ máa sọ pé oríyìn pé bí ẹlẹ́jọ ṣo yẹ́n ìjà ẹlẹ́jọ ṣo mo lù ní ẹ wọ ẹ jẹ́ kí n mọ ibi tí mo dé owó mi dé o mi lè tẹ́lẹ̀ bá ń gbàrú ma tó máa ń rù lé lórí ni o ẹ kì í mọ̀. àwọn ta ló fẹ́ bẹ́ẹ̀ jà tájù ni. àní ọjọ́ tí mò ń dá lójoojúmọ́ ẹ jẹ́ kí n mọye tẹ́ ẹ kọ́lẹ̀ ibi tí mo dá dé ṣé ẹ gbọ́ òrígìnà. the year you are talking to is no response come back later. Ah, ah, kò sí wàhálà. ẹ lọ ni mo ṣe ń dájọ́ níbo ni mo dáadé ẹ fún mi ní káàdì. Ah, kí ló ṣe ẹ bọ́ báyìí kí ló ṣe ẹ ajábù ẹ̀jẹ̀ ni kí ló dé kí ló lè tó báyìí kí ló fà wàhálà àwa wí táìmù pariwo ṣé lájọ tí mo ti tó ti dájọ fún mi sórí mi ò pe ni àbí mo ṣe mistake àjọ fún ẹ ni. ẹ ẹ máa ṣe mistake o ó lè bẹ̀rẹ̀ lọ́jọ́ kan o tẹ́ ẹ bá fún mi lọ́wọ́ mi pé ẹ wò ó ẹ ní ṣerú ẹ mọ̀ ẹ̀yin ò dìbí ṣúkú dì bẹ́ẹ̀ yẹn. èmi ló sọ pé wọ́n fẹ́ bá fa wàhálà èmi ló ń pọ̀fọ̀ fún èmi ló ń ṣe pé fún èmi ló fẹ́ ti bú. ṣé wàá gbọ́ tẹ́lẹ̀. ẹ ẹ kí ló ṣẹlẹ̀. ẹ ṣé òrí ìrànṣẹ́ òrí bẹ́ẹ̀ ló kò mí. ti yí ẹ̀yà tó ti tù. ẹ bó ṣe ju pèpè kó tó bá jẹ. ti yí ẹ̀yà tó ti tù it's not reachable. kí ni òrìṣẹ́bù pẹ̀lú ìgbà tí yóò reachable ẹ kọjá báyìí jáde. ẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni kò tó ṣẹlẹ̀ mo fẹ́ gbowó lọ́wọ́ memory ni memory card mo fẹ́ oh, gbowó àjọyọ̀. ọ̀gbọ̀n dájọ́ mọ́ àtijọ́sọ́ kò sẹ́ni kẹ̀kẹ́ tó bá dájọ́ ń bímọ. sẹ́ẹ̀rí gbogbo àwọn wèrè tẹ́ ẹ bìlífù pé bóyá ẹ lè plan against ilé iṣẹ́ yìí òun ni olówó kan ṣe tọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ yàn láàrin wa ń bì ẹ̀rí àsìngbàjọ ẹ̀dá kájọ fún onímúgun o èèyàn máa dájọ dájọ lọ́dọọdún lọ́dọọdún lójoojúmọ́ ò ní kọ́lẹ̀. ẹgbẹ́ àwọn àbí first born mọ́mí wa àjọ wọn dá sàlọ́dá ọdún kìíní wọn ní okòó december wọn lọ́ọ́ fẹ́ fi ṣe nǹkan rẹ̀ ọdún kejì wọn ní okòó december wọn lọ́ọ́ fẹ́ fi ṣe nǹkan rẹ̀ nígbà ní december twenty five ọdún kẹta lálájọba kú ìgbó òní gbé etí ẹ̀ àtàwọn olókùn Ah, ó máa ṣe o kí ni bàbá yìí náà wá kiri tóbi náà wọ́n ló ń dè. bàbá tèmi kò lè dá fún mi wọn náà bàbá tèmi ló ń dè àbúrò kún kúrẹ ẹ kí ló tẹ fa wàhálà kí ló kọ́ mi pẹ̀lú ẹ̀ pàpà. kò ṣiṣẹ́ pè sọ̀rọ̀. ayé ọ̀nà wo sisi. ayé ọ̀nà wo sisi. mco mco mco mco mco. ṣé ẹni tájọ múlẹ̀ ládùúgbò yìí. mco kò náà ni kí ló ṣẹlẹ̀. ẹ bá mi wọ́n yẹ kí ẹ̀kọ́ ah, ah! Liberian stock in thousand. sẹ́mi àti ẹ̀lájọ sọ pé àjọ jókòó pé ìdájọ́ máa fi máa dájọ́ original ń bọ̀ àgbàdo lọ́wọ́ mi o sì dá dúró ó ní original. barbarian talking thousand pé àwọn barbarians wọ́n máa ń rojọ́ jù. amen amen. ó ní ilé ẹ̀ bá ti dé fìlà jù pé ẹjọ́ ti ba yé ẹ̀jẹ̀ pé ẹjọ́ ti ba ti ẹ̀jẹ̀ o. ẹjọ́ sọnù mi. ẹjọ́ sọ gẹ́gẹ́ àmọ́ bàbéríà. ẹ̀mí ọkọ ọ̀ sáà dájọ́ mọ́ tèmi. mo dájọ́. mo dájọ́. mc ò ní dájọ́ fún mi. wàláì mo dájọ́. wàláì mo dájọ́. kí ló fẹ́ mi kí ló fẹ́ mi kí ló fẹ́ mi kí ló fẹ́ mi kí ló fẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ. o ò ní dájọ́ lórí sábà bẹ́ẹ̀ ni sábà bẹ́ẹ̀ obìnrin kan ló wọlé. oríjìnà wọlé. oríjìnà wọlé. bíbélì ẹ ẹ ẹ wọ kọkẹ bọba báyìí hmm. ah, èmi lẹ́ náwó sílẹ̀ ní obì kan lélẹ̀. obì kan lè tọ́jú bá mú mi ìwọlé ni ṣé yàrá dájọ ìtajà ti dájọ ṣé bá lọ wọ́n wọ́n wọ́n lórí. ẹ wo kọ́ọ̀tù. baby ah, sugar pie danny rosin ìwọ ló fọ pípú ìlọrọ sọ ìwọ ni jẹ kán mọ̀ pé ìyálàyà wọn lèmi jẹ. mọ́mí yín rè o. memory card. ìyá yín ni o. memory card. ìyá rẹ̀ rè o èso. ìyá rẹ̀ rè èso. memory card. ṣé mo dájọ́ bẹ́ẹ̀ dájọ́ kí mo lọ tèmi. ẹ̀yin náà pariwo kí ládé ẹ ń pariwo. ẹ mo ní sọ ma dájọ àbí wọn dájọ kémi máa lọ sí. máa dájọ má bọ̀ tiẹ̀ o. ẹ fún mi ló wá ẹ bọ̀. èmi ní sọ pé wọlé. ẹ sọ kí lẹ fẹ́. lórí náà nà ká pa àbìrẹ ọrùn. màdàmú kí lẹ fẹ́ eléyìí sọ mọ́tà lè rí fẹ́ lélẹ́ ní o. ẹ kọ́kọ́ sọ pé kó sọ sọ́ọ̀rì sí mi náà. ẹ sọ sọ́ọ̀rì fún. ọ̀rẹ́ tí yóò sọ sọ́ọ̀rì yọ̀ bẹ́ẹ̀ kìlà. sọ sọ́ọ̀rì fún tó o bá fẹ́ kíṣẹ́ rẹ parí mi sọ sọ́ọ̀rì fún. ẹ mo ti sọ́ọ̀rì fún. o ti sọ́ọ̀rì sọ́ọ̀rì fún. ọyẹ wọlé. ọ̀nìkẹ́yìn náà lọ bẹ́ẹ̀ mi. original original is original. original ẹ wọlé ẹ wọlé ẹ bọ́ ṣe ká parí. original àìbí ah. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ò yẹ báyẹn ní Ẹ̀yin ìbò ẹ̀jẹ̀ gbèsè kí ni? Ẹ̀yà ìbá ọwọ́ mi ti wù yí lọ ní mọ̀ pápọ̀ báyìí yọ̀ mọ̀ pápọ̀ ó ti bẹ́ẹ̀ lọ́mọ ti fítámìnì ẹ̀yin àti sálẹ̀ mọ̀dá sàdà alẹ́ fún. ẹ̀bí kọ́ lẹ́wọ̀ apá. àgbàlagbà ẹ mọ̀ kankan àjọkúrè sọ́kàn yìí bàbá ẹ padà. bàlá mc zero fè. hello everybody. hello olùkọ́. ṣé wàá rise. àwọn ọ̀rẹ́ ẹ̀hìn tá a fẹ́ kọ́kọ́ ṣe ni pé a wo assignment tá a fún yín lọlé. ẹ dákun mò ń bọ̀ nà túráyọ̀ ìyá àbẹ́jì. èmi ni olùkọ́. ẹ bọ́ báyìí. ẹ dákun kí lẹ̀kọ́ ẹ ká ń tẹ́ ẹ kọ́. ẹ sọ́mu yín lójú lọ ní ẹ ká ẹ kọ́. olùkọ́ mo ti lérò pé ẹ̀yin náà lè máa lè kọ irú nǹkan tí àwa báyìí bá kọ ni ẹ bá ń ká jáde ní lè ṣe kí ni lẹ́lẹ̀ ká jáde. ní lè ka ilé yìí torí bí alibata báyìí ẹ dákun ẹ wo ohun tí túráyọ̀ ìyá àbèjì kọ ẹ kí ni gbẹ̀ẹ́ ìkó ògbé kan nu gbogbo yín bí òwú jàgo ẹ dúró èmi ò rọ́mọ eléyìí ní kíláàsì tá a mú sùdúrẹ̀ wá ẹ jókòó kéèkì ẹ̀yin lẹ́sẹ̀ kí ni àlọ́pọ̀lọ́ yín jàn ẹgbẹ́ nu òsì sọ̀hún ọpọlọ yín jàn ogun yín dá kò dá tán ẹlẹ́yin ògùn dá méjì ńgbẹ́ kàwé tẹ́ pé bí bá ṣe ń gbé sí ráìsì ní ọmọ ba lẹ́ẹ̀tì jáde àti wá wíjẹ tí wá mọ́mọ́ wọ òun ló wò bí ẹni ọkọ̀ jálẹ̀ yìí how are you ah ó ti padà yé mi àfi bíi kọ́kiri adìyẹ tí ò gbò mo mọ̀ pé tó yóò jáde lára yín ní ò sun lọ́ládé ni bọ́ọ̀bá ẹ jẹ́ mọ̀ jẹ́ ẹ wá bíi ìtẹ́ ẹ̀kọ́ yìí ẹ gbà punishment torí èmi ò understandment eléyìí ẹ bọ́ báyìí ná kí mo wo tẹlomi ta ló kọ ilé ìfisíbù mo mọ̀ pé ó gbòjú ẹ̀yìn sáàkì ìgbàgò rẹ ti wà ìfisíbù náà mo ti mọ̀ pé òní ta ló ní ẹrẹ́ rìn ìgbàgò rẹ ti wà ìfisíbù mo ti mọ̀ pé ó tún jẹ́ inú kíláàsì mi yes wọ́n inhibited wọ́n inhibited bye bye ẹ bí ṣe ń pa ràdàràdà ah, ah. ẹ ṣe ń ṣe bí anúbọ̀nbọ̀n bye bye sáàkì mọ́ndì mọ́mí sọ ẹ̀yìn ni kí ló yìí hello everybody. hello olùkọ́. ẹ dákun sẹ́rí ń tọkọ láì ṣe pé jò kọjá lórí àpáta tí ò ní pa mo ní ọmọ jẹ ẹ̀yin sára wa làǹtí tó fòwú stóòfù ṣe rún orí ah nǹkan dé sára wa nìyẹn ẹ wá sọ̀rọ̀ látàárọ̀ kí la mú yín Saki fún pé o kọ nǹkan kan nínú assignment rẹ ọ̀sán fáìní one thousand naira. kílódé dòdòdò mọ̀mọ̀ kan mọ̀mọ̀ kan ah. kankan. owó fáìní rẹ nu. kí ló kí mo ṣe. oúnjẹ nínú kíláàsì ṣebí mo ní ìsìnkú ìbítẹ̀. sọyọ ọmọ jẹ́ nínú kíláàsì. kílódé tí wọ́n ṣe rárá sára wa ní àwọn òbàdàn bí àwọn ọ̀yọ́ sando sọ́nọ́bà. ẹ ṣẹbọ ìṣẹ̀dẹ̀ lónìí ni ọyá dìde kò káwọ̀ rí òkè. olùkọ́ ṣe lè mo lè má lọ. kọjú bá ń kọ káwọ̀ rí òkè ni. kí ló ń jẹ́ forbidden. mọ̀ ọ́ lọ́nà one thousand naira. ẹ ṣe. ẹ ẹ dúró sẹ́rí ìtí ń kọyín lónìí dictation kí n mọ̀ pé. dictation nǹkan ṣe yan bó ṣe pè bí ẹ̀kọ́ tó sàn tẹ́mọ̀ ṣe bọ́lá balẹ̀ òsì dictation. dictation. ọyọ ẹ̀pẹ̀ tí mo ní ẹ̀pẹ̀. sàn. dictation. Ah, ó dọ̀la ẹ bó ṣe pè bí station ọlọ́pàá ta ní bá fẹ́ yín. ọyọ ẹ sọ́rí. sọ́rí. ẹ̀yin lẹ́sọ̀ rí mọ́gànnà ọya owó lẹ́sìn ni òní kí n tó kọ yín ní dictation ọyọ ẹ lọ mówó wá. ẹ n'ipa ní ipa mi. dictation. dictation. ọyá ìwọ jókòó kó mówó wá sóun náà fẹ́ ni. bẹ́ẹ̀ ni tábà ọkọ kọ wọ á láti two letter words kí mo pè two letter words. àmọ́ dictation lẹ́yìn ẹ̀kọ́ àgbà agba ṣe é ti gbọ́. ọyẹ mọ́wọ́ lẹ́sìn nìyí wá. ṣetán ah! mo ti ń lọ. ṣé o ní lọ ni. mo tá a lè sọ bí jílẹ̀. oya oya oya oya. àwọn ẹgbẹ́ pílọ̀ náà wẹ̀ wá mẹ́rin. àwọn ọ̀rẹ́ pa mi. èló lélẹ̀. ṣé ẹ̀ náà ten kiri wá bẹ́ẹ̀ náà. ten thousand ten thousand lówó tèmi ìgbó tó sì gbólúwa rẹ̀ gbó hundred thousand ni ọmọjọ́ olólùwà rẹ̀ tó dúdúwà rẹ̀ tí ń fojú darúgbó ó ti gbòyàn gbòyà ó mọ gbolúwa rẹ̀ bí gbàǹgbọ̀ ọ̀sẹ̀ ní kílódé kílódé gan-an. so màtìgbà tó ti fún mi ten thousand ó ti lé ní oṣù mẹ́ta àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ upgraded level of payment wọn bẹ́ẹ̀ ni. sáwọn ilé ìwé mi ṣe inú gbogbo àdúgbò ló máa ń òrà láì ní tíjú òbí ṣe sojú pípọ́ bí ẹ̀rẹ̀ ẹ̀yìn. wọn náà ló jẹ́ kójú mi pọ̀ náà nígbà tẹ́ pé ó mú gbogbo ẹ̀ mọ́ra wọn in conjunction ló fi jolúwẹ̀ ẹ́ ó gbolúwẹ̀ ń go two hundred thousand ọmọ fúnlúwa rẹ̀ ten thousand dákun sẹ́ta ara bá yẹ gẹ̀rẹ̀ sí owó eléyìí sótún ara sí ni. ààrẹ ò lè jẹ ààrẹ bá máa yá adìyẹ ti pẹ́. mi ò láìkí rẹ o mi ò láìkí rẹ o tí bá ṣe pé olúwa rẹ̀ mọ́ ń ro tọjọ́ dídùn ọjọ́ gbogbo ẹ̀ níbí àbá ní kó mọ owó ọjọ́ yín ta mí ń ro mi sólúwa ó mọ̀ gbarú owó náà dọ̀rọ̀ dọ̀rọ̀. so promise. next time thirty ma bẹ fi tuta wọn si alẹ jẹ tó. ayé rẹ mọ̀ pé nọ́mbà mi mọ̀ mo rò bó tiẹ̀ ti sí. báwo la máa yá next now. sí cultural. yàrá bẹ fi three thousand jàre. àìṣe gan-an ni tí mo pè yín tẹ́ jẹ́ o ẹ̀rú mẹ́lẹ́dà mo dúpẹ́ gan ni tí mo rán ọ̀rẹ́ mi sí tẹ́ jẹ́ tí yín náà ní bàjẹ́ lágbára ọlọ́run bísí tí mo ṣe pè yín ni pé ẹ jọ mo fẹ́ kí ẹ bá mi bá àwọn obìnrin wa sọ̀rọ̀ kí wọ́n dìde láti bá mi bá ọkọ wọn sọ̀rọ̀ láti support ọkọ mi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bundle of political energy lọkọ mi kò sí nǹkan tí ò ti ṣe nílùú yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi bá àwọn ọkọ wa sọ̀rọ̀ kán lè dìde láti support ọkọ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ọlọ́run àkókò fún wa ṣe ṣèbí ká ti bá àwọn obìnrin wa sọ̀rọ̀ nǹkan tí bá ti bá wọn sọ òun náà máa gbọ́ wọ́n bá lè ti bá àwọn ọkọ wọn sọ àwọn ọkọ wọn máa gbọ́. àgbọ̀ bá tiẹ̀ gbọ́ kọ́ mo tiẹ̀ jẹ́rìí yí bẹ́ẹ̀ mo jẹ́rìí yí. ọ̀rẹ́ wọn àtó bẹ́ẹ̀ ká bá wọn sọ kán máa gbọ́ táwọn bá gbọ́ a ní kọ́kọ́rọ́ wọn lọ́wọ́ hmm agúnyán wọn iyán wọn alẹ́ mọ̀ àròkà mhm. wọn àròbẹ̀tẹ̀ àṣebẹ̀ wọn àtàjà. you are always at my best. women <laughs> leader ẹ jọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ ẹ bá mi bá gbogbo àwọn obìnrin wa sọ̀rọ̀ ni o tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ àyínà ah, trust me now èmi náà aṣọwọ́kùnrin ránṣẹ́ sí wọn. ìyá wa ẹ má fòyà ẹ má bẹ̀rù ẹ wò wọ́n ti dé bẹ̀rẹ̀ àbò ah, jẹ́ ìrírí ẹ ṣe ẹ kí wàá ní jíjẹ kí ni mímú sìn. ẹnìkan tó bá ti wà náà ní jíjẹ mi. àwọn òkè ẹkẹ mo gbọ́. ọ̀gá mi sá àlàáfíà ni dẹ̀ ti rí gbogbo ẹ̀ tó ná mi ní kí introduce uh, our incoming chairman mm. eh, of our local government sí ni in person of um, honourable Abu Alashe <laughs> uh, this is our uh, cda chairman titi Rẹ́pọ̀dùn. Ah, ah. mo Babájídé. Ah láti ayé zero party láti jọ láti ayé zero party láti jọ wọ. ìmọ̀ gbọ́dọ̀ sọ̀rí omi làwọn èèyàn. good to see you again. Eh, but kati bro can get down to business. honourable aláṣẹ ń lọ fún chairman local government. mo dẹ̀ fẹ́ kí a support wọn gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ CDC chairman títí rẹ̀ pọ̀ lọ́dún. Hmm, mo dẹ̀ mọ̀ pé with your weight Hmm, má wọlé. local government ti ìpínlẹ̀ wa. pẹ̀lú ògùn ọlọ́run and nísàìdì ọ̀dọ́ yìí yẹn mo mọ̀ pé ẹ̀yin á lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ mi ṣe ni kì í mú ojú yín kọ ra yín kẹ́lẹ́ ṣẹ́gẹ́ẹ̀tì. ẹ kò rere bẹ́ẹ̀ tí ẹ dìbò ẹ ti wọlé bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn náà ṣe yan àti mọ́ra tipẹ́tipẹ́ yan níwọ̀n ẹ nídìí àti bẹ̀rù rárá congratulations once again sir. <laughs> so máa fẹ́ kí ẹ jọ kẹ ṣiṣẹ́ yẹn kó tight ah, ah, àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ti máa ń support gbogbo yẹn. okay okay. tẹ́ bá tún wo project tá à ń ṣe lọ́nbí yìí náà eh, títí àpò wọn náà wà ń bẹ̀. àná hmm. eh, wọn ṣèyàn tó bá dẹ̀ ti wá wọlé tán. <laughs> wàláyé ẹ gbádùn gan. Ah, kò dìgbà tẹ polówó yẹn. bí èrà ṣe ń gbádùn ṣúgà. ṣẹ́rí Mr Babajide ẹ̀yin náà mọ̀ mi ṣẹlẹ̀ máa ọ̀rọ̀ púpọ̀ ká gbọ̀n hmm. so ẹ jọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ tí ṣe bá mi ṣe láti ọjọ́ ti pẹ́ ní kẹ́ ṣe máa ṣe lọ. ẹ kọ́ ìgbàgbé. disappointing. okay i believe you. ẹ dọ̀ pé ẹnu òfìfo lè ṣe yàn. ah bẹ́ẹ̀ ti ẹ rí. kò ṣe pé bóyá wọ́n rán mi lásán two hundred thousand lọ́ní fún yín. as in èmi nìkan. kẹ́kọ̀ọ́ fi sápò ni kẹ́kọ̀ọ́ fi sápò ni so màá fún yín kí àtúkò mi. ẹ̀yẹ̀ máa wọ̀ kò tí ẹ ní ìdí pé ẹ̀ ń dìbò ẹ ti wọlé ah <laughs> my honourable. ọ̀bọ̀ ọkọ no no no it's very good eh, ẹ̀yin náà ẹ lè wá always better contribute náà sí náà eh, ẹ máa rán bẹ́ẹ̀ yẹn o. nítorí pé ìjọba bẹ́ẹ̀ ti bọ́dà wá ní ìlú bàjẹ́ sí mc ṣé nǹkan tẹ̀yìn sọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ń lù bọ́ọ̀lù ṣe máa ti bọ́dà ó fìyà ń jà wá mẹ̀kúnnù ni. ẹ̀yin tí ẹ mọ ike máa support ìjọba ẹ lọ ṣá ṣé wọn máa ń fún yín lówó ni àbẹ̀wò ló ní kàn tẹ́ máa ń gbà mẹ́. àkókò mọ o àmọ́ o torí àwọn pípọ̀ táwọn sọ ìyàwó náà la máa ń dìbò fún wọn tó bá wa wọlé tán àwọn tá tún dìbò àwọn náà la máa tún máa jẹjà ẹ. ó sún mi o. ẹ mọ gbọ́ lédè kúkúrú tíjọba ń ṣe kú díẹ̀ káàtó àbí. mc kò dá kò dá kò dá ló ń jẹ́. èmi náà mọ̀ pé kò dá torí tó bá dá tó bá yẹ pé ìjọba fẹ́ ṣe tó dá àtòrí irú ìsinyìí lọ ẹ̀kún ti bẹ̀rẹ̀. Mm, wọ́n yẹ kí wọ́n gbé dánfó wa ni dánfó kí wọ́n wá mọ̀ pèrò láti ṣe kí ni kọ́ pèrò tí àwọn tó jẹ́ bíi wèrè ládùúgbò pé ah, wèrè àdúgbò wèrè àdúgbò wèrè àdúgbò wọ́n sílẹ̀kùn dánfó lẹ̀ kẹ́ mọ̀ kó wọnú ẹ̀ kẹ́ mọ̀ kó wọnú ẹ̀ ó yẹ kí irun yìí kọ́ wọnú dánfó wèrè. àwọn wèrè mc kílẹ̀ kílẹ̀ sọ lẹ́nu báyìí èmi ò láì bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí náà àwọn kọ́sọ́mà lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí. sọ ọkọ̀ tó bẹ́ẹ̀ fún àrùn rè ẹsẹ̀ ẹ Ah, ẹ máa sọ ọ̀kọ́ tẹ̀ ń sọ bí wò láì kí ẹ. mc mc amẹ́ríkà ah. ni trump. ẹ pẹ̀lẹ́ kò ní bàjẹ́ mc ẹ pẹ̀lẹ́ ẹ wá fìkà jókòó ẹ wá fìkà. ọmọ tó jọ mélòó kan. kó bá lè dáná ni àṣewárí. yóò sì máa dáná ni. ẹ pẹ̀lẹ́ àwọn ètò kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a gbọ́dọ̀ gbé gbá ẹ̀yìn tébù yín kọjá tí ò ṣe ṣe láéláé. kí ni ìṣẹ̀lẹ̀ ń gẹ̀lẹ̀. ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe mi wípé èmi ni ṣe àmà sí ìdè gbogbo ọ̀nkú eh, tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ wa ni àwọn ní ti state eh. Eh, bẹ́ẹ̀ ni so nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ó ní ètò kan tá à ń ṣe lọ lọ́wọ́ nípa ti alága ti ìbílẹ̀ wa tàfẹ́ yàn ìmí tàfẹ́. a a alága ìbílẹ̀ sọdún mẹ́rin ti gbé ni. Oh, ìgbà mélòó lọ ọdún mẹ́rin fi gbé ọdún mẹ́rin ti pé náà nù pé ó ti tásìkò ká tó yẹ ẹlòmíì ah, ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà ẹ ti dáadáa ẹ ti dáadáa ẹ ti dáadáa ìgbà yẹn ọmọ tù wá lára kí ni tí ìwòlẹ̀ yín wá bẹ́ tòde ṣé ẹgbẹ́ ti mú yàn lẹ̀ ni àbí ẹ̀yin náà ẹ fẹ́ ká lù lára wa ọ̀dọ́. ọ̀rọ̀ ọ̀dọ́ tẹ sọ yẹn gan gbogbo wa débi pé àsìkò yìí àwa ọ̀dọ́ náà àwa yìí tá a gbọ́dọ̀ ṣe kí ni a mọ̀ ara alẹ́ rò. ẹ ní tá a ẹ rò kò tiẹ̀ ń ṣe ẹni ta tún rò ẹni ta fẹ́ ni ta dẹ̀ mọ̀ pé máa bá fẹ́. Ah, kí ló dé gbẹ́gbẹ́ ẹgbẹ́ ẹni tẹ́ bá fẹ́ olùdíwà yìí náà bá yín fẹ́ náà ni. ọmọ yín náà ni. ìwọ náà ọmọ mi. ọ̀nàrẹ́bù àbú aláṣẹ. àbú aláṣẹ ọ̀nà àbú aláṣẹ àbú tó ṣe fara lé tó ṣe fara oko. tó ṣe kánsílọ̀ jò ní. ṣé àmọ́ àbú aláṣẹ ọ̀nàrẹ́bù àbú aláṣẹ kí ni mo ṣe yìí kí ni mo dà ara kí ni mo dé kí ni mo dà yín láàmú náà oúnjẹ tó yẹ gbé ẹgbẹ gbé oúnjẹ tó yẹ kẹ gbé fún onílé àlejò lẹ́mọ̀ fi wá kiri akí ló ṣe yín ẹ kò ibù yìí kẹ́ ẹ dá sọ fún onílé àlejò lẹ́mọ̀ wí kẹ́ ẹ máa dá sọ fún ṣé alọ́lẹ́gbọ̀ àbọ̀ aláṣẹ òun ṣé ó sọ fún yín pé ọmọ ìlú ìlú òun ni gbogbo ah, èèyàn ló mọ̀ kọ́ ọmọ ọgbọ́n ọmọ aláṣẹ ọmọ bàbá aláṣẹ kan náà. ọmọ bíbí inú ìlú yìí ni aláṣẹ adẹ bọ gbogbo ribiribi tó ń ṣe nínú ìlú ó wọ tiẹ mc ẹ dìbò fún. ẹ wo bí wọ́n ní bọ́ ọmọdé bá kọyán alẹ́ àgbàlagbà omi tán balẹ̀ fún sẹ́gbó tọrọ sẹ́fẹ́ gbọ́ tán ìtàn ìdá sẹ́rí ọ̀nàrẹ́gbọ̀ àbọ̀ aláṣẹ̀tẹ̀yìn wo òun òbí ìyẹ́ mọ̀mọ́ tóbi ó gbé wá láti ìlú kan nígbà tó ń gbé bọ̀ kódà ọmọ ọwọ́ ló wà ń mú un lọ́wọ́ ńgbà náà ń mú un lọ́wọ́ ńgbà náà ló fi fẹ́ bàbá bàbá aláṣẹ bàbá aláṣẹ tẹ̀ ń gbọ́ tó jẹ́ ọ̀nàrẹ́bù bàbá abu aláṣẹ ń ó gbé wá fẹ́ ni wọ́n gbé àbú wọ́n wá fẹ́ bàbá aláṣẹ ni nígbà tí yẹ wá dọ́dọ̀ bàbá aláṣẹ ló sì wá lóyún àbúrò rẹ̀ Yakubu pé nǹkan tẹ̀ jẹ́ kó ya ah, pé ọrú eléyìí o pé nǹkan tẹ̀ jẹ́ kó ya sí pé ọmọ àlè ni àbúrò aláṣẹ. ní tí mò ń jẹ́ kó yé eyín kọ́ ọmọ àlè gangan. ọmọ àlè ah. kì í sọ ọmọ ìlú rárá orí ah. lóbìnrin dé lùi ọyọ ìmọ̀ lùbà bẹ́ẹ̀ ìlọra ni lùbà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀yọ́ lọ́yọ̀ lọ́hùn ìlọra ìlọra ni. a ti ṣiṣẹ́ jìnnà kí lè rò bí a lè ṣe ń sìn. a lè lónìí a lè lọ́nà rẹ̀ àbúrò aláṣẹ a lè mọ̀ sí aráàta nígbà táwọn ọmọ ìlú wà ń bì àwọn ọmọ ìlú ẹ àmọ́jọ wa náà ni. MC ẹjọ ṣe lè ṣe kankan ṣé ẹ lè sọ lójú gbogbo àwọn èrò pé ọmọ àlè ni àbú aláṣẹ. yóò ní meeting. ẹ máa bọ̀ lọ́la. ṣé ìrọ̀lẹ́ ọ̀la láago mélòó. aago mẹ́rin. ṣe rí lágbára ọlọ́ ẹmọ retí mi láago mẹ́ta àbọ̀ ní three thirty. ṣé tẹ bá dẹ̀dẹ̀ ẹ lè sọ lójú àwọn èèyàn pé ọmọ àlè. ẹ jẹ́ kí ó ẹ la ẹ la yẹ everybody. ẹ sọ̀rọ̀ ìkan fún mi ọ̀nàrẹ́bù àbú gangan. bẹ́ẹ̀ni. àbú aláṣẹ ẹ̀jẹ̀ wà mẹ́ kọ́ wa bá mi jiyàn pé ìlú náà bò ẹ mọ̀ pé mẹ́mórì kàdí tèmi fúlù gan. torí àgọ́ náà láyé wá báyìí. ẹ wọ ìyẹn jẹ́ wa máa tó sọ lójú àgọ́ aláṣẹ gẹ́gẹ́. ẹ sọ lójú ẹ̀sẹ̀ lójú. lójú ọmọ ìbò àgọ́ aláṣẹ ẹ gbà jí. ẹ mi ni. ẹ ṣe mọ ẹ tún ṣe yín ọjọ́ mẹ́mórì kàdí mi. MC ah. MC hmm? hmm. ẹ jẹ yan o ẹ já rárá àgọ́. kí ni ẹ ti mọ mi sọ ah. kí ló tọrọ kí n má sọ ṣe ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ yìí eh. ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ yìí hmm. ká tó rí ìṣẹ́jú díẹ̀ díẹ̀ báyìí ó ti ó ti spread káàkiri. ẹ eh, wo bí ẹ eh, wo bí ṣe rí wàhálà yín ti pọ̀ jù tí ọba wọ ẹ mọ̀ wà gẹrun bí uh-huh. ẹ mọ̀ wà gẹrun bí mọ̀. láwa tó bá jẹ́ pé kí n ló sọ̀rọ̀ kí n má sọ kò sí ti mo lè fi kò sí ti mi lè fi ló tọ́ sí ọ̀sán. wọ́n bá máa gẹrun ìgbà yìí o. ojú ẹgbẹ́ irun wèrè wo lè gẹ. àtòrí ẹ̀ lẹ́sẹ̀ ń yẹ dáadáa àbí torí kẹ́ mọ̀ bá mọ gẹrun gbogbo àkọ́ tó bá kún ẹ̀ lè mọ̀ kó ti kún. sàmúlẹ̀ tí mo sọ sá. ẹ jẹ́ kó sanwó eléyìí tí wọ́n ti gẹ̀ ẹ fún mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ ẹ sí ẹgbẹ́ ẹ padà ẹ fún mi lọ́wọ́. akẹ́kàkà kọ́ lọ́rọ̀ ó bọ́ o bọ́ọ̀lù ọ̀bá kọ́ kí lọ. ìyẹn àti eléyìí àti tipari oṣù gbogbo ẹ̀jẹ̀ thirty thousand tó dáa. thirty thousand. thirty thousand. polisi wáyé thirty thousand ó yẹ kó jẹ́ bí thirty two thousand. ẹ́ thirty two. ó fẹ́ fi kún. thirty two. òhò gbọ́wọ́ lóṣù yìí thirty eh. two. <laughs> thirty two. thirty two. oh, oh thirty two. thousand. don't eh, tó bá original eh. original original alájọ tí òkè kọ wọlé tó wẹ̀ẹ́dẹ̀ ń pé òun lẹ̀mí tó ti yé ní sí kò lè yẹ kò lè yẹ mc mc. Ah, ẹ ṣe fẹ́ lọ́wọ́ àjọ mọ́ mi ah. lọ́wọ́ fẹ́ jàwé àjọ ni wọ́n ní kọ́ ló ń dájọ́ lọ́wọ́ mi ah. èmi kọ́ mọ́ pọ̀ lórí mi ṣó ti yé èmi kọ́. fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ níbo ni gbogbo ọmọ ìgbà lọ. ṣé kò sẹ́ni nǹkan bẹ́ẹ̀ yìí. kò sẹ́yàn bí o. Ah. Ah. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ eh, kí ló máa ṣe tó bá ṣe báyìí. sẹ́kì sí alájọ ni. Eh, ẹ bá sí thirty two. ẹ wo ẹ ṣe rí. Eh, ẹ gbẹ́nu báyìí tí mo rán yín ní kẹ́sì ọyọ ọya kò sí báyìí. mo fẹ́ bá alájọ. ẹ má sọ ṣebí mo ń bá yín sọ̀rọ̀ ni wọ́n wọ́n fẹ́ràn yín lọ. àdìsí ò ṣe bẹ́ẹ̀. èèyàn wà ń bẹ́ẹ̀ mọ̀ pé sísìn lè yàn wọ́n kó sábẹ́ sí àná ẹ wo memory card ah! Ah, ah, ọmọkùnrin náà máa wọ gbogbo eyín ẹnu mi dànù kí ló dé kẹ. sẹ́wọ̀n wọn sọ bí tẹ́ lọ fún mi. two thousand. orí yẹn ti buru. orí yẹn ti ya wèrè o. Oh, oh. my baby my baby kí ló ṣẹlẹ̀ ṣé mo ní kí ẹ bá mi lọ dáná ni àbí kí ló ṣe. wo ọ̀rọ̀ ọ̀nà kọ́ yìí wo MCO ládùúgbò yìí lónìí mm. wọ́n mọ̀ pé MCO àti show àìnẹ́dì àdúgbò yìí mú kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kọ́ pẹ́ẹ́rẹ́ ẹ mọ mi ní ó débi lọ́ba sùkú débi. ṣé ìyá yín. ẹ bó ṣe lanu gbà èmi ni ọ̀gbẹ́ni nàrán mi gbogbo wọn bó ṣe gùn bí ilé sùn. ìyá yín ló ń sọ ń pa ẹ ìyá yín mọ́mí yín àgbà kí ló ṣẹlẹ̀ gangan màá lọ. mọ̀dálì ṣebí gẹ́gẹ́ mò ń bọ̀ wọ́dọ̀ rẹ̀ hmm? olówó orí mi hmm? alẹ́ nobody hmm? ló sí kán o fọgá tí ń bẹ lẹ́yìn ń bẹ ló bá ní àkẹ́mi wá o ọkọ òun fẹ́ rè mí nígbà tí ìrìyìn náà lọ bá páàkì ọkọ ọkọ tí ò ti ẹ̀dá tọkọ rẹ̀. ó fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀. kó béèrè ọ̀nà ló bá lóun kẹ́mi jẹun káyé ju òun ò náwó fún mi padà owó kí ló ní tmc tèmi nìkan ò ní ah! níta ní jẹ́ mc àkùtù ah! kú mc lọ́nà ọ̀run. ìdáná ti kú sẹ́mi ti kú ni. ó sọ náà ni pé o ti ẹ̀ ṣe é ràpájẹ pé bó ṣe wà yìí òun ó ṣàṣọ̀rọ̀ sí ọ ah! èmi wá jẹ́ kó mọ̀ pé o léèyàn mo wá ní wọnú ilé wa wá pè ọ́ ǹtẹ̀ wàá mọ̀ pé o fẹ̀yìn lẹ́tọ̀ dáa ah sọ́ra àwọn ọmọọṣẹ́ rẹ̀ yìí ó wá oh, oh, mọ oh. tó ṣe tó provocation àmì ìfẹ́ eh. sọ fún ọ nítorí mọ̀ pé tó bá sára rí ó tún gbóná. kí ló ṣe kí ló ṣe gangan náà. tí mo bá ní ẹ eh, èmi hmm. o ìwà lọ sọ fẹ́ mi sí o hmm. bó ṣe mú mi bí mo ṣe lọ lóko fún gbà. olórí burúkú ni ìbọn wẹ̀yìn ni ẹ̀yin wèrè hmm. abẹ́rẹ́ gbò. ẹ wọ́n lọ ọdún wọn náà kábàdí. ọ̀tá ọ̀tá onídìí. ẹ̀lò ìtí ó dùn ìjọ dùn mí jù tí ìyàwó rẹ ṣe lónìí torí ìjọ mi ó lè débi kó wá pè mí kémi ọmọ tẹ̀lé nígbà débẹ̀ táàkì ọmọkùnrin mẹ́lẹ̀ ọgbàdì ọgbàdì ó ní ìgbàdì mm. ìwọ ìyàwó fún aṣọ lọ́ọ̀lẹ̀ jẹ́ mo sáà dìbìtẹ́ ti gbọ́ ọ bóyá bẹ̀ pọ́n kálí mo bá ṣe lu tó bá lóun ò ní bọ́ṣọ. so ẹ sì rìsà ẹ yà wò rìsà kó kí ìyàwó oníyàwó kíyàwó kíyàwó oníyàwó. èwo làmì olórí burúkú ẹ àmì kílẹ̀ ṣe. kíyàwó oníyàwó kó bọ́ ìdí kẹ́ ẹ wo ìdí rẹ̀ bóyá wọ́n kúrò pọ́n àbí kò pọ́n. bóyá bẹ̀ pọ́n. ṣé torí ẹ̀ ló ṣe wá kó àwọn bọ́ìsì kò ní sọ́ọ̀bù mi. mo máa ń wá pé kí n wá kọ̀ bọ́ìsì. ṣé torí ẹ̀ ló ṣe káwọn sọ. lọ́jọ́ kan lẹ́sàn àwọn ọmọ yìí ní bọ́ìsì àpẹẹrẹ ẹsẹ bí ẹsẹ àlù tẹmí ẹtọ àlù ọjẹ yẹpẹ sọjẹ yẹpẹ ọjẹ yẹpẹ. wèrè lọmọ yìí o eh. wèrè lọmọ yìí ó burú o. mo bu mo bu gáréjì ní ti ń ṣe tẹ́lẹ̀. sọ̀rọ̀ máa wò bàdàn bí à ń wọ̀ yọ eh. èmi ò mọ̀ kó léegun wèrè o. mo bu o kà pé mo bu mo bu mo bu wò mí bí. ọ̀dọ́ yẹn mọ̀ wọ̀dà mú gbé mi lébi èmi ló mú òògùn. Ah. jẹ́ fún wọn mọ̀k hmm. jẹ́ fún wọn mọ̀k mc hmm. jẹ́ fún wọn mọ̀k hmm. jẹ́ fún wọn mọ̀k sọ̀rọ̀ eléyìí ó gba seventy percent. Eh. èmi hundred. ta ló ń bá wèrè wù eléyìí ah! ó gba sixty percent. Ah, ọ̀gá mi àwọn bàbá tó kọ̀ ọ̀gá. àwọn kan lẹ́nu ní bóyá lónìí. so ẹ ti ẹja lọ ẹ ti ẹja lọ ọ̀gá mo rọ yẹpẹ. so máa jọ lójú wò mí bí. wo wo àní kò wo wo. ọ̀dọ̀ yẹn mọ̀ wá. wo mo fẹ́ sọ̀rọ̀ eh, mú funfun. tí mo dún mi pẹ̀lú mú fún ni pé ìtẹ́ ìbá ní kó wó yàn ibi ni ọmọ wò. owó ọ̀dọ́ yìí mo wà sẹ́dá yìí rè ọ̀gá. ó ń lo side mirror ní. ọ̀dọ́ yìí rè mi. èmi ló ń wò pèrè kókó tì lóṣù. ẹyin tó ń wò rè. ẹyin báyìí kọ́rin ni. lókè. ẹyin rè àbí kíni. lókè mo mọ̀ dáràn mo bí ó ṣe ṣe ó fẹ́ dáná sí wa lọ́rùn níjẹta o ẹnìkan bímọ ẹlẹgbẹ̀ẹ́ lé wa hmm. máa wọ̀ pé mo fún máa dé fìlà eh. bàbá sọ pé mo láàfà tí ó wọn pẹrẹ nígbà tí mo fún òde bàbá ọlọ́mọ ló di ẹran mú báyìí ọkàn ìpòjú sókè ọmọ pẹ̀ mú fún tọ́ba ń wò pé sẹ́ńtà abo ni ojú ẹni ń wò àsọ́rùn bàbá ọlọ́mọ ni mú fún wò bàbá ọlọ́mọ wa bí gbèsè ibi tá à ń wò ilẹ̀ fẹ́ gé orí bisimilá ah. bàbá ọlọ́mọ kẹsàn-án náà lẹ́nu. bisimilá ibo yóò dùn bàbá ọlọ́mọ lọ́rùn ni mo fún ma sọ mo sọ fún ọ pé lọ kọ́ sẹ́bi lọ kọ́ mi ẹ ṣe ń wòyàn lọ kọ́ mi ẹ ṣe ń wòyàn. ọ̀gá ọ̀dọ́ yẹn mọ wàṣẹ bẹ́ẹ̀ yẹn rẹ̀. ọ sí lọ́dọ̀ mi àlọ́ òwòsó mo ní kọ́ wo mi òwòsó. ẹgbẹ́ mi ò jẹjẹrẹ kéde sẹ́lá kú jáde mọ́ fọkàn mi lọ́pàá tẹ́sán bọ́ bí olólùfẹ́ mi. màá ti sàyà lórí sáyà lórí sáyà. ẹ wo lónìí fún tẹ́sẹ̀ fún mi fún tẹ́sẹ̀ o ipe ẹ lọ bá ìyàwó mi fà ẹ lọ kọ ẹ̀gbin fún mi ó gbá ìyàwó mi nídìí eh. ẹ sì lọ bá mi kọ ẹ nà yàn pa ẹ nà yàn sẹlẹsẹ ẹ mọ tẹ́sẹ̀ ẹ bì àbí lónìí eh. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ẹ bùjẹ ẹ bùjẹ eh, nù. Hmm? jọ̀ọ́ má bínú hmm? kínú mi lè lọ lè jẹ́ kí ìyá ìtú ìròyìn káwọn omi jẹ́ ti gbà. ẹ̀yin ọmọ ẹ̀yin ẹ wọlé ẹ fi lẹ̀ ẹ fi wèrè lẹ̀ ẹ fi wèrè lẹ̀ ẹ àwọn ọmọ rẹ àwọn ọmọ ni bébí ọ̀nà bàbá jà wẹ́rẹ́ ọ̀kẹ́ mi má gẹ̀ẹ́tì o. wẹ́rẹ́ tí a máa gbé wẹ́rẹ́ tí kàbí tí a máa gbé tí a máa gbé. kí ni lálẹ́ òkú wẹ̀. mo ń gbọ́ ẹ̀ sọ bá mi sọ̀rọ̀ kí ló ló ṣẹlẹ̀ ẹ̀rín kan ṣe sí. Ah, ah. it's alright pé ó fẹ́ kó mọ̀ pé i'm so disappointed in you guys so so disappointed kó lórí fún fún mi. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílé ìgbà. kí ni kí la fẹ́ ṣe sí. ẹ ẹ lè fáwọn èèyàn tó wà lókè sọ̀rọ̀ náà. ṣé ìwò ò gbọ́ ìyá ìwò ò gbẹ́ ẹ wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀ ẹ̀rù bàbá látòkè lọ́pọ̀ kò fádàrí sí kò sí pé bàbá kan pàṣẹ wá látòkè ayọ̀ àìwọ́n wọ́n ju omi tó dùn àkàtù ẹni tí ọwọ́ mi ti kàpẹ́ sí. come to take off it èyí náà ń ṣe èèyàn burúkú lọ́wọ́ wọn náà ẹ̀ ń ṣe ọmọ àlè lọ́dọ̀ wọn náà. ọmọ àlè ti bò ló sọ ọmọ àlè ti bò ẹ ṣé nílé aláṣẹ àbí ti bò ẹ no come on. ẹni sùúrù ṣe bí yàtọ̀ náà ló bí yín ẹ ṣó Now? I'm only trying to help I'm only trying to help ẹ má bínú náà. obìnrin sọ̀rẹ́ take your time. ọ̀rẹ́ tọ́rọ̀ bá ti rí báyìí ó ní way and manner téèyàn fi máa ń approach ọ̀rọ̀ o ìwọ náà take care easy ṣorí time to tán Don't wọn gbọ́dọ̀ la hypertension náà hypertension pé ìwọ náà mọ̀ pé èmi ò gbà ti politics láti ilẹ̀ òun náà ló sún mi wọ̀ kò pọ̀ jù bọ́ ìwọ ló máa take it easy pẹ̀lú wọn. ẹ ṣé wàá lọ bá wọn sọ̀rọ̀ ń sìn àbí báwo. hello everyone. hello olùkọ́. ṣé ìwà alright. ẹ mọ̀ fúnra yín lọ́lọ́rọ̀ sọ Liberian stock in thousand. Liberian stock in thousand. ìtumọ̀ ẹ̀ ní pé kẹ́ ẹ mọ̀ fúnra yín lọ́rọ̀ sọ ẹ̀yìn ká tó bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ tòní bọ̀ dé ewu akọ̀déètì ta ló lè sọ tá a lọ kí ni ọ̀ya ẹ sọ. ṣókè gbọ́ alánà. mi rántí rẹ mọ Ọkọ mi ti libẹ ọkàn mi ti líbẹ̀ ni láwọn ọmọ fẹ́ tọ́pọ̀ ìtì kò lè rogún kò lọ́kàn mi líbẹ̀. ó ti yé mi ó ti yé mi jókòó back to sender ẹ̀yìn ta ló tún ọmọ ẹ̀kọ́ wa lánàá òun ẹ̀yin ló yẹ kẹ́ lè sọ o sọ́kọ̀ wà ń àìtètè mo lè yí o lè yí fẹ́ máa sá lọ. Ah. rubbish and ingredients èmi lè wo sùsù lẹ́ni àìtètè mo lè o o lè ń sá lọ o èmi ló yẹ ń sọ o you are very rude and ejaculation. ẹ wo bí o omi tuntun ti rú ẹja tuntun ti wá wọbẹ̀ báyìí torí irú yín stubbornness and ọpọlọ dorikodos ló jẹ́ rẹgba ìwá bẹ́ẹ̀ ni ṣé ẹ wá rí ẹgbà yìí ẹni tí ò bá ti gbà wá ń sàsì ni ìmọ̀ kòbó lọ́pọ̀lọ́ ni ẹ kí ló dé tẹ pariwo bẹ́ẹ̀ ni ọmọ kú lọ́wọ́ rẹ̀. ẹ dákun olùkọ́ ẹ dákun ẹ mẹbí wèrè náà máa ń lù ní pọ́npọ́n báyìí à ń ṣe wèrè ẹ̀wò wa èèyàn ni wá. ó tiẹ̀ yẹ ni gbogbo kó dín wàárọ̀ kì í ṣèwọ́ tó ti fi irun wèrè ìṣẹ̀kẹ̀ téèyàn ọba wa sọ̀rọ̀ kí gbogbo yín fi yàtọ̀ sẹ́ni tó kú ọ̀lọ́dọ̀ ọba dáre lọ́gùn sẹ́ lọ́yọ̀. ẹ dákun ẹ má bínú. ẹ wá wo bí o tí mo bá wá kó ẹgbà ìbò ìkànnù yín láwùjẹ mo mọ̀ pé orí yín ó pè ṣé wá rí ẹ̀yin tẹ́ ẹ ní slow memories ó ní mo wá ṣe eléyìí fún ogun sọyẹrẹ o ogun kí mo pè é. ogun sọyẹ. fẹ́yìn ọlọ́pọ̀lọ́ dorí kodò sẹ́rí bó ṣe wà yìí oníṣíṣín ni bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ kí n bò ń sin sí ẹni tí ò bá tẹ̀ wá mọ̀ rẹ̀ wé rárá ṣe mọ̀ pátá ní kí ẹ̀ mọ̀ wé kó tún mọ̀ calculation ìmí inú yín ló ṣe businesses ẹ̀ mọ̀ calculation ṣe wá ní bó ṣe wá wà yìí ẹni tó bá yẹ pé kò mọ̀ wé kò mọ̀ calculation kò mọ̀ business ṣe àtọ́jú abẹ́ láti bẹ̀rẹ̀ sí ṣe fún un bẹ́ẹ̀ ni a wà sí mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ìyún ní ọmọ fà á títí tí èdè bí ọpọlọ yóò wà mọ́ ṣiṣẹ́ àmẹ́ni tó yẹ pé ó mọṣẹ́ díẹ̀ yóò fi fọkọ̀ mu ni ṣe é gbọ́ tẹ́ ń wò mí tí ó fi fọkọ̀ mu ẹlòmíì lè fi sínú àmọ̀là tí ó jẹ ṣe é wá rélé yìí olóyin ni kí ni mo pè é. olóyin. bó ṣe wà yìí kí ni dírọ́ọ̀pù ẹ ẹ̀pì ọ̀kan báyìí five hundred naira ni ṣe é wá rólóyin yìí onítítọ́lá ni ẹ̀ẹ́dà oyin ọwọ́ oyin ògidigidi ni o tọ́gbà lẹ́nu oyin gangan ti ṣe wíwíwí lóko ẹ wà tọ́ ilé ibẹ̀ ẹ wà là. ṣé ẹ kọ wa lọ́fọ̀ rẹ̀. ọ̀fọ̀ kọ́ àyájọ́ ni olùsí ti sògùn jìnnà lọ́dọ̀ àbíjà èwo nu wọn. olùkọ́ wa ohun tí mo rò pé èsè fún wa ni pé kẹ́ẹ̀ bá wa gbẹ́rẹ́ ìtọ́ máa ń sin sójú báyìí tẹ́kùn bẹ́ẹ̀ bá sin fún wa báyìí gbogbo nǹkan tẹ́ ẹ bá kọ sójú blackboard gbogbo ẹ̀ láàmà rẹ̀ àbó ní bírò tẹ́pọ̀ òun ni ó máa bá wa ṣe ìdánwò wa. mo ṣe mistake pé yìí ń ṣe screening fún gbogbo yín tí mo fi ń gbà yín <laughs> ah! ọpọlọ yín ò pé ẹ fọ́ fún gbẹ̀mí ah! ẹ ní làákàyè. Ah! bẹ́ẹ̀ ni mùnírù ti lé núrù lọ́dọ̀ yẹn ní àánú méjì léra wọn ni nígbà tẹ́yìn wo sùsù tẹ́ ní kí n bá yín wá nǹkan tẹ́ mọ̀ fi rí nǹkan lójú pátákó tẹ́yìn ní pé kí n mọ̀ wá bírò ẹ̀ ṣe lọ́pọlọ ni. hello ó yá sílẹ̀ fún ọmọ ológo gbéra tán unlimited terabyte níbo ah, ẹ dákun ó pè mí mo ní mo ń ṣiṣẹ́ lọ ọ̀rọ̀ owó là ń sọ yìí níbo níbi tí ọlọ́ wà ní tìbí tá a máa ń lò òun o ti gba rúùmù rẹ̀ ó ṣe mo dé tán mo dé tán à kí mò ń ṣe torí lọ́wọ́ ìbò ṣe ń sọ ìmọ̀ tí ń páàkì tó gara ti tẹ́lẹ̀ lọ o ẹ̀ ẹ̀ kó o fi bíi five thousand lé lórí mo ti ń bọ̀ yín sáré lọ pààrọ̀ aṣọ ní ìsìn mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gbóná ibo lọ ń lọ. kílẹ̀ tó ní respect fún mi mọ́ báyìí náà ṣé torí mo wá ti wá dọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ẹ wo bí ẹ̀yìn èèyàn wa hello everybody. hello olùkọ́. ebo ṣe sẹnu gbẹ bí ẹ̀yìn hello olùkọ́ ó ti ẹ̀tẹ́lẹ̀ torí rẹ̀ sún ẹ̀yìn bí ọ̀jẹ̀dẹ̀. bẹ́ẹ̀ni òsì sọ́jà ìsọ̀rọ̀ jáde tó di gbogbo ẹ̀bí ẹ̀dìmẹ̀rú oṣù ẹ wo bí o ẹgbàá yín sì wà bí face front mo bí sì báyìí mo wá fẹ́ fún yín ní assignment assignment ni pé kí gbogbo yín kẹ́ ẹ kára yín èyí tẹ́ ẹ pupa nù yín mo fẹ́ mọ̀ èyí tẹ́ ẹ dúdú mo fẹ́ mọ̀ á mọ̀ ríra lọ́la.

òun ní pẹ̀lú so ẹ̀yin wọ̀nyí ẹ lè ẹ lè deny mi ẹ ẹ lè deny mi lójú àwọn èèyàn ẹ mi ò tẹ fẹ́ sọ tiwọn ìwọ ah, ah, ìwọ tó jẹ́ cousin mi àwọn ah, pẹ́ tí mo ti ń wù ẹ́ náà yóò gbọ́dọ̀ dúdú bíi tiẹ̀ tó dàbí fried rice àwọn Ghana kókó kókó má ṣe yàn ẹ wọ́n ọ̀rọ̀ náà yà wá lẹ́nu àmọ́ bí wọ́n ti wúrù tàn burúkú bẹ́ẹ̀ jáde wá. ọ̀rọ̀ wo ló ya ìwọ lẹ́nu ah, ah. ẹ mo ti mọ̀ pé ìwọ ò mọ̀ tán àwọn mọ̀ tán ẹ ẹnu ní ìwọ tó lọ ń tò búlúbúlú tó lọ ń tò ó lọ ń tò bíyàn tó tó jẹ ṣu tó hàn sí you are eating, ó jẹun bíyàn tó jẹ rọ́ọ̀yà àwọn bó sí ẹlẹ́nu ó ń dínà ẹni ẹ ẹnu yẹn kọ́ ló ti gbọ́ ni was the confirmation not made from both of you. Eh, kò kúkú ṣẹjú àwa náà àbí nígbà táwọn agbórí ṣàkàlẹ̀ tán ní káwá bẹ́ẹ̀ ṣùjọbì. olómú ah! eh! káwa náà kúkú sóòótọ́. àbí sóòótọ́ that's right so ẹ̀yin ẹ ẹ lè borí ṣàjọbì torí tèmi ẹ eh? kàn gbé buffet wá ẹ lè sáàbà ara yín níwájú òrìṣà ẹ jẹ. káwá bẹ́ẹ̀ ṣùjọbì kéṣù wá ṣe wá. will you shut up? Ah, ah. ẹ so ẹ ẹ ẹ ẹ ẹ ẹ lè bẹ́ sọ́dọ̀ torí tèmi kó gbé yín lọ sí beach ẹ lè bẹ́ sínú ẹ̀ nọ̀wọ́ ẹ ẹ dẹ̀ máa wò ó ẹ dẹ̀ máa wò ó àánú yín ò ṣe mí o ẹ sista ẹ kò tún pẹ́ àwọn ọmọ yín mẹ́ta ẹ máa sọ pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ sanwó ọmọ skul ẹ ti sán tán ẹ jọ. má jẹ ká ní community wa tẹ̀sẹ̀ wá ń sọ́ọ̀sìn. má jẹ ká pé èmi òun wà láti ìdílé ọmọ èmi òun ṣọmọ aláṣẹ sixteen graduate ló ti ti ọwọ́ mi wá and i'm still counting eh? Pipe pipon waters eh? basic amenities tí mo ti ṣe sí eh, eh, àṣẹ community ẹ ṣe wá ń sọ sí pé sórí ìwọ ń tiẹ̀ oṣoojúbójú òtò you call yourself my cousin but ó sọ̀rọ̀ ẹ di betrayer ó sọ̀rọ̀ ẹ di Judas mọ́ mi lára ìwọ fẹ́ lọ sí Australia o ò lè rí ọ lọ ibi tó ti ń lọ sí Australia you are looking at me ẹ fi ẹlẹ́sì tiẹ̀ sister sister you don't come here and take from me and deny me it is not possible. kò pọ̀. bàbá mi má bínú agbèrè ọ̀gá ọmọ yorùbá má bínú. gbèrí kí when, when you are done use the door. Thank you. Kí Ashibai. wá ṣe kí ló ṣe yín méjèèjì talẹ̀ ń kí honorable kí ló ṣe yín honorable ọ̀nà kí ni ẹ̀yin ò dáa ṣẹ́yìn ò mọ̀ pé ìka èèyàn lẹ́yìn méjèèjì ni. báwo ló ń jẹ́ ká. so ẹ̀yin méjèèjì yìí aláfẹnujẹ tó a fi ẹnu ẹ̀ tó fi gólẹ̀ bí ẹ̀dìyẹ òun lẹ́yìn méjèèjì yìí you people are, are thieves and liars. ẹ ní sùúrù honorable ẹ dúró. mo gbọ́ kí lẹ́ fẹ́ sọ ẹ dúró sùúrù. báwo la ẹ jólè. báwo lẹ ṣe jólè so ẹ̀yin méjì ẹ lè lọ máa sọ wípé èmi èmi ò wá láti ìdílé aláṣẹ. àwa kọ́ sọ títí mo fi sọ àwọn tẹ̀pìlẹ̀ bí lọ sọ pé kì í ṣe ọmọ aláṣẹ gangan. àwọn ló sọ pé ọmọ àlè ni yín pé kì í ṣe ọmọ. will you keep quiet ọmọ àlè ni ìwọ you are a bastard shut up ah, máa i will squeeze you if you dare argue with me ah. listen. ìgbà tí tí mò ń ṣe gbogbo nǹkan fún yín ìwọ mọ̀ pé wàá gbẹ́nu ẹ gbòǹkò bí nǹkan tán tẹ̀ mọ́lẹ̀ yẹn pé ọmọ àlè ni ìwọ. ó ná máa gbogbo nǹkan tẹ̀ ń ṣe. owó tí mo fún yín kọ́. ẹni ṣòro àwọn ẹbí. owó tí mo fún yín kọ́. wẹ́sẹ̀ honourable ó tọrọ ni iṣẹ́ táwa ń ṣe jẹun rèé à lọ́dọ̀ mi ìjọ òṣèlú lọ ṣẹ́gẹ̀ àdẹ̀ fọ́ọ̀sì yín gbà ẹ̀yin lẹ́nà fún wa àwa dẹ̀ ṣetán láti ṣèkà tẹ̀lé yín gẹ́gẹ́ bí ọkàn tàwa gbọ̀ngbàtà dọ́dọ̀ àwọn ẹbí yín wọ́n ti ní bí wọ́n ṣe sọ́gbọ́n ọmọ àlè ní náà ni. and àwọn aráàlú dẹ̀ ti pa ẹnu pọ̀ sọ́nà kan pé anybody tí ò bá ti jẹ wá láti. tí ò bá ti jẹ wá láti bí wọn lè fi jẹ ṣáàmà bẹ́ẹ̀ ni. ẹlẹ́sọ̀rọ̀ project tí wọ́n supervise lọ́jọ́ tí mo wá bẹ̀ yẹn ta ló ń ṣe. àwọn basic amenities dem. ẹ jẹ́ kí n wá sọ nǹkan fún yín o. ọ̀ya à ń gbọ́. tí ẹṣin bá gbéyàn lulẹ̀ èèyàn máa ń nà ẹṣin náà ni. Ah, èèyàn àná àná dójú ikú ni. ẹ jẹ́ wá sọ nǹkan fún yín wọ́n ní tẹ́sí máa gbé ni ṣubú ni èèyàn máa ń tukùn ní o ẹ lọ tún assignment yìí ṣe. màá tún lè gùn wá yín ọ̀ fún ẹ ẹ̀yin ah. méjèèjì ma i will squeeze both of you ẹ̀yin ò lè wọ̀n wọ̀n wọ̀n yìí. ẹni sùúrù o. honourable you, you will hear from me. dandan ah, dandan you will hear from me. ẹ jẹ́ lọ check bp yín. ẹni sùúrù o. you are a swine. ẹ lọ wo bp yín. Welcome. ìfẹ́ ayé mi ọ̀ríjínà mi sọrí kí n bá ti mi rí ọbẹ̀ gbàyè dání ni ọkàn mi máa balẹ̀ yìí. èló ló kó fún mi bí ìfún ìjò yìí. owó mọ̀ ni. lékè ni. ẹgbẹ̀rún mọ́rin yìí ẹgbẹ̀rún márùn. kí ló tó mọ̀ ń ṣe rádaràda báyìí hmm? ẹ kí tó fẹ́ upgrade nà awáwí tó wá fún mi five thousand five thousand dẹ́kun owó tí ò tó ra panla lọ́jà ọwá ni ah, ẹ ìkéde kan mo gbádùn rẹ mo ṣe kéde dẹ́kun ṣówó táwọn ẹgbẹ́ rẹ ṣówó tó fi ń kúra mọ́ obìnrin. Hmm? èmi mọ̀ kúra mọ́ rẹ̀ èmi kò fọ orí ènìyàn tó pọ̀ jáàyàn fẹ́mi ni o ẹgbẹ̀rún márùn-ún ṣe kékeré o ẹgbẹ̀rún márùn-ún ni láàárọ̀ kùtùkùtù. ló ń sọ èdè ebú lẹ́nu èdè tí òwò kọ́sọ̀ tí òwò mọ́dà kí n rádàrà dáná kí ni òsì ti ń ṣe ọ̀gàn náà tí owó táwọn ẹgbẹ́ rẹ̀ tán fi ń bóbi yẹn ṣe ni sówó tán fún girlfriend sí wọn rèé tẹ́lómi kọ̀ wò sọ́tún ni girlfriend o gbà bí mi pè lónìí one million hmm? girlfriend o gbà five hundred thousand wọ́n wá kó wọ́n rán dandan owó oníṣẹ́ wa kò fún mi kò sí wàhálà kò burú o. sórí gbogbo ohun tọ́lọ́ yọ̀ǹda yìí mm. sórí mm. ń pò òkè ìrajà ah, ah, ah, àwọn tó mọ yìí rẹ̀ ẹ wo jẹ́ pé wọ́n kàn wò sùsù báyìí jù à wọ́n kàn ní. kí lo fẹ́ kí lo fẹ́. tí mo fẹ́ ni pé kó o fi kún tó o bá sì fi kún wọ́ ń pò òkè ìrajà ni. má pa òkè ìrajà nǹkan kẹ́ńfẹ́ kan mo ti gbọ́. ó dàbí pé iye náà sì gbèmídé gbòòrò ìwọ gbáyé. kí ni èwo jẹ́ kémi náà fi yẹ ọmọ dédé. yéé ṣe rádaràdà mú five hundred kó fi gọ̀kadà bóyá kò sì fi repo mọ́tò ni. ọ̀sùn ọdún mi síbẹ̀ ọdún mi síbẹ̀. ìtúrọ̀sì rẹ débẹ̀ mo lè gàgé sùn lọ́gbà rẹ. ọmọ mi ọ̀rẹ́ mọ̀ mi kò jẹ́ kí n da kíní ìmúná kémi náà yọ ìgbìlò. ṣé yìí kí mo fún ọ ní ogun oorun jọ ó sùn kébi dé mò ń bọ̀ jẹ́ kí n la yọjú sí ọ ọ̀rọ̀ àti bíi wọ́n tún sọ ni owó náà ni kókó. ti wọ́ wa gan àti pé kí ló fà á. ṣe bẹ́ẹ̀ yẹn ni ṣe bẹ́ẹ̀ yẹn ni ṣe báyé ni ìlú ni pẹ̀lú gbogbo nǹkan tọkọ mi ṣe fún yín kí lọ́kọ mi ò ṣe ṣé ti tomi ni ká sọ ni àbí títì àbí tí transformer bá bàjẹ́ ọkọ mi á tún rà á ayé. ó mọ nǹkan tí mo rò ní wo díẹ̀ ló máa blame àwọn aráàlú mọ́ o kí làwọn fámìlì ọkọ ẹ̀ gan sọ sọ́rọ̀ yìí. Hmm? fámìlì ọkọ mi hmm. àwọn yẹn àwọn yẹn àwọn alájẹsẹ àwọn onírànà lójú kòkòrò wọ́n fi wọ́n lẹ̀ wo ọ̀rẹ́ nǹkan tèmi máa sọ fún ẹ ni pé pẹ̀lẹ́ báyìí la fi ń pàmòkòrò pẹ̀lẹ́ o ó ní láti tẹ gbogbo nǹkan easily ni o. èmi náà ò tẹ̀ kẹ́ hard tẹ́lẹ̀ kò ojú pé kán ti fọ́kọ mi ní mandate tẹ̀ ló bá tán ṣùgbọ́n tó bá fún ìlú yà gbóná. Ah, má jẹ́ kí ìlú ìgbóná o pẹ̀lẹ́ la fi ń pàmòkòrò pẹ̀lẹ́ o. Hmm. Hmm, mo jẹ́ kí n sọ fún ẹ ṣé o mọ̀ pé tẹ́rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó níbi tá à ń gbé sí Eh. ọ̀rẹ́ sùúrù ni kò fi tó o. mo ti tó. mo ti ẹ̀ gbàgbé kí n sọ fún yín mo pàdé ọmọkùnrin kan báyìí o kí ni ẹ máa ń pè ńgbà náà náà o raska raska ọlọ́ngbọ́ tí mo pàdé ẹ̀ báyìí bá a ṣe fẹ́ yà sọ́nà ọ̀dọ̀ yín báyìí láyé raska n bá rí ní ìdí sí àárín báyìí ah, tẹ́ bá rí ọkọ̀ tí rascal gbé dání tẹ́ bá rí ọkọ̀ tí rascal wà hmm. à àyà mi já pé a níbo ni rascal ti lè rí owó torí ọkọ̀ yìí ẹ mọ̀ pé rascal kúrú ọkọ̀ tó tí rascal wà ọkọ̀ ganrowó ganrowó báyìí lọkọ̀ rí wọn á wò pé ah, ẹlò wọn lè máa tọkọ̀ yìí àti pé bó lọmọkùnrin ti lè máa ṣiṣẹ́ o ṣé ṣiṣẹ́ ní sẹ́frọ̀n ni àbí ń ṣiṣẹ́ pẹ̀lú sẹ́nitọ̀ kan àbí ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kan bó ló ti lè rí owó ìwọ nìyẹn jọ lójú ṣèbí ọmọ ọmọ bá dá yín bàdà ni bàbá rẹ. oníkó bàbá wọn lóníkòkó láyé ọjọ́ sí yẹn hmm. ah, ṣé o mọ̀ ni ọmọ tó ń sọ ìyàwó àti rí gbogbo ẹ̀ tán bí ìyàwó àbí kí ló ń pè ló ń ṣe é sí yìí ló bí jìbìtì bí nǹkan kan. Ah. yahoo yahoo ni ah. rascal ṣe. wo kò tó wá tọ́ síbẹ̀ àti kékeré lójú ẹ̀ ti rán. nǹkan tí ò fi jà wá lójú ni pé ṣé orí nínú ìdílé wọn hmm. lẹ́bi wọn látàyè jìbìtì làwọn bàbá bàbá wọn lù lọ́wọ́ àwọn ọdún yẹn bíi kọ́ gbowó lọ́wọ́ oníkókó kọ́ gbowó lọ́wọ́ olóbì mm. kọ́ mu kọ́ rẹ́sà lọ bàbá rọ̀n làwọn àgbà yẹn. ọmọ ọmọ bá bàbá níbi tí bàbá ti ń ah, ah. tí bàbá ti ń lu jìbìtì ah. ni ẹ̀jẹ̀ ọmọ bàbá fi rọ̀nù lára ọmọ. Mm. ó jẹ́ nìyẹn. Eh, wọ́n sọ orí rẹ̀ ń tiẹ̀ <laughs> ọ̀làlùbáríkà you know I love you tájú tájú ṣe ìyàwó tuntun lẹ àwọn ni. ẹ ṣe rí ọ̀rọ̀ sì débẹ̀. ẹ̀yin ẹ mọ nǹkan dá mà ní sòrò. ẹ bàbá ọkọ mi <laughs> ẹ kú kalẹ̀ sẹ́rí mo ṣe wà yìí mm. aṣọ àlùyàwó gangan ni mí mm. àmọ́ nǹkan tí ìwọlé ni sẹ́wárí mm. gbogbo bá a ṣe ṣe lẹ́lẹ́gbẹ̀ẹ́ kọ́nà ẹlẹ́gbẹ̀ẹ́ kọ́nà àá wọlé láìpẹ́ ń wọlé gidi nítorí mo sọ fún pé kọ́nà ti lé bóde kémi lè wọlé ìfi ṣe bó ṣe wà mo lọ́ọ̀fọ̀ Felicia on uh-huh. jump o on jump o Felicia on jump o mo sọ o ah ṣé wọn ló ṣe introduction ara rẹ ni abẹ́mi lèmi ó ṣe introduction fún ọ ni. ń pẹ́ ni. ń pẹ́ ni èmi àti ẹjọ́ ń ṣeré ọwọ́ àjọ ń ṣeré ọwọ́ ń gbá mi lẹ́nu èmi náà ń fọ́ lẹ́nu sọ ti yẹ ń fọ́ mi lẹ́nu èmi náà ń gbá lẹ́nu àmọ́ nígbà tó bá yá gbogbo eré kọ́nà wa yóò padà di gbangba náà ni mò ń ṣàwọn ìwádìí kan lórí ọ̀rọ̀ ẹ̀ ni. Hmm ẹ̀ṣọ́ ti yẹ àmọ́ báyìí ó yà wèrè nulẹ̀ ó yà wèrè nílé ó yà wèrè gan o báàmì àwọn gangan ni wọ́n sọ mí ní mẹ́mórì sórí tájù ìyá wọn ló sọ mí ní tájù àwọn ni wọ́n sọ mí ní mẹ́mórì ọmọ kí mẹ́mórì mi kò lè fúlù tán ni kò lè fúlù ọmọ ọgbọ́n mi ọlọ́run mẹ́mórì gbogbo tẹ́ sọ fún mi lórí baba ron àti raska tó ń ṣe yahoo yahoo gbogbo ẹ ti wà lọ́dọ̀ mi ẹ mọ̀ pé kò dìlí ìtìrì wọ́n gbẹ́ mórí wọ́n mórí ni bó ṣe wà ní gbogbo ayé ni ó gbọ́ ẹ mọ̀ wọ́n ti kí n má sọ ní. o ṣọgbà ìwọ ni kò tẹpá mọ́ṣẹ́. kódà hmm. àti nà ó ti yá náà àti nà ẹ̀yìn àti bí àyìn náà. báwo wà ṣe. bá ẹ lè rí kankan ẹ lè rí kankan lónìí. ó ti gbà wọ́n báyìí. later in that day. ọ̀hún oh àgẹ̀. bàbá ni wọ́n lára o ẹni tó ń fòòró mi bàbá fòòró wọn o ẹni tó ní mi lára ọlọ́run ni wọ́n lára o ẹni tó ń fòòró mi bàbá ẹni tí ń fòrò. ẹ káàárọ̀ bàbá ẹni tó ń dà mí láàárọ̀. ẹ̀lò ẹ̀lò ṣé bíṣọ̀bù ọ̀dọ́ tiẹ̀ rè ń bì kí láti máa fọ́n omi sí irú bì. kàkà tí ó lè mọ̀ wá ni kájé orí ọlọ́run mo ṣe ẹ dákun ẹ jẹ́ nǹkan kó lè yí kára. mo rò pé ṣé ṣé ṣé wọn ò sí ọsá wọn yọ yàtọ̀ sí bàbá ṣé kí a máa gbé mọ́tò wà pípọ́n àfẹ́ gẹrun fún mọ́tò ni nítorí ṣe lórí ọ́ìlì ló ṣe fún má ṣe jẹ́ kó dé ọ̀dọ̀ bàbá. irọ́ o ọkàn mi mọ́ omi ọlọ́run ni o ẹ wò ẹ lè mú wò gan ẹ̀yin ẹ wò ẹ lè mú wò. kémi mo mi ọlọ́run lọ jẹ́ kí orí ò pé o jẹ́ kó orí ò pé o ní tẹ́mi sọ fún ìjì àti tájù rè é ìgbẹ́kọ̀ máa ṣọ́ra fún yín oògùn yín pọ̀ obìnrin ti ti bí náà òrùjọ́ òní mo rìn kọjá bì tí mo rí wọn bí láago mọ́kànlá ìyá aláta èèmọ̀ tí wọ́n wọ́n ti lóyún. wọ́n sọ wọ́n ní gbẹ̀yìn àlè lọ sí ẹ̀yọ́ kun ṣòkòtò yín láago mọ́kànlá àbí èsè bẹ́ẹ̀ bó o lẹ́sìn láago mọ́kànlá tẹ̀sán sọ̀bù kẹ́lá ẹ̀sìn pẹ́ ẹgbà sí ọdẹ. wo bí sọ́mọ̀ pé èmi ò fẹ́ kẹ́mi àti ọjọ́ bára wa sọ̀rọ̀. èmi náà fẹ́ bá yín sọ̀rọ̀. ẹ dúró níbi ọjà ẹ máa ta omi sí bì. àṣẹ ìlọmọ sẹtẹ ẹ máa jíde ṣọ́ọ̀bù ní tẹ ẹ jíde aago márùn ẹ ti jíde aago mọ́kànlá lẹ wọ sí ọmọ ẹsẹ. ọmọ olórí burúkú náà fọ lọ́rọ̀ sọ ṣé ó yẹ kẹ́mi dẹ́bínísì kẹ́mẹ́ ti ti ṣọ́ọ̀bù èyí lórí burúkú wèrè arọ́ kí ló ṣe tí o ti dèbí tí ó jẹ́ mi máa débi. ìfàlẹ̀ bá lọ bí. nítorí sẹ́wọ̀n ah, ah, nítorí sẹ́wọ̀n ah. àwọn awó tó débi wọ́n á lé ọ́n bì. táwọn olè bàbá ẹ padà wá torí ẹ kó tẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀ sọ́njọ́ nàìjíríà bá ti wọ white and green jọ́ náà ọmọ lùsì lónìí tẹ ẹ̀wọ̀ sọ́ọ̀bù ẹ̀ lùsì ni. bẹ́ẹ̀ mo sọ. bàbá ẹ olùsì. àgbàlagbà tẹ ẹ jẹ́ ni o. ọba àlùyìn olùsì. ah ẹ máa fọnú wo tayín ọba àlú yóò lùsì yóò lùsì from January to December ọmọ èké ìlú yóò lùsì. sọ́mọ̀ kó jọjú ọmọ máa sọ fún ọ pé ara tèmi ọ̀yá ń lù ọ́. ẹ padà abẹ́kúta lọ gba abẹ́rẹ́ yín méjì tó kù. àbúrò ṣé wọ́n kí ló dé. sẹ́yìn kù ni kẹ̀tọ́ ẹ pa mí mo ti kú o ẹ sì ní o ẹ wò mo ya wọ́n dínú. Ah, mo fu. ọ̀rẹ́ tí ń dà bọ̀ àjà. níbo lọ lọ Ìbàdàn lórí láti rí kúlà lọ́wọ́ mi ọtí mọ̀ pé mọ̀ ń lọ Ìbàdàn ọ̀gá olórí burúkú tá a ní ìyọ́ bá tẹ̀yàn jẹ́ ńgbà yẹn máa jẹun lẹ́kọ̀ọ́ tí ó máa rányàn lọ Ìbàdàn lọ́rọ́ oúnjẹ gbogbo eléyìí wá sómi ọsẹ́ wọ́n máa fi mí yáwó lọ́wọ́ ọ̀gá olórí burúkú yìí ni. Ah! ìwọ lọgọ èmi èèyàn kan rán mi Ìbàdàn kí lọ́ọ́ ra àbí mo ti lọ ni wo jẹ́ sọ fún ọ sórí gbogbo àmàlà tán mọ́ rán mi o eh. reluwé ni mi ti máa lọ́ra o. Ah! Eh. reluwé ni mo ti rà. reluwé ni. ó ti ẹ̀dá tó mú mi rántí ìyá wàhálì kan bẹ ní ìbàdàn street bí láti kúkú rà bẹ́ẹ̀ kí náwó mọ́tò wẹ̀rẹ̀ kan jẹ́ wọ́lúwọ́lúwọ́ ẹgbẹ́ ọmọ ọmọ ọ̀fọ̀ kan kalẹ̀ máa gbé kólà lẹ́mẹ̀láwọ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ lọ ní kọ́nà àbọ̀njẹ́ lọ́nà ìmọ̀ràn gbogbo ayé ni àbí irú olórí burúkú ọ̀gá wo nílé ìjà rẹ̀. ee wo láì ṣe ìbàdàn street ẹnìkan wá ní kí n lọ sí ìbàdàn lọ́ọ́ ra amalawa wo lọ́ọ́ ra amalawa yẹn wá ẹni kó gbọ́mọ̀ra lọ fún jáde mẹ́ra amala káàkiri. ọ̀rẹ́ àwọn àìdí ọ̀kẹ́ ní kókó. ẹ ẹran wọn sì máa ń ṣe. mọ̀ lọ mọ̀ lọ lọ ra lórí burúkú sí ni bí olóògùn tó fi mọ̀ lọ wọ́n máa rà bẹ́ẹ̀ ọmọ jàre. tó bá ti délé ọ̀dọ̀ mi tán fi di sí à irú ọkà tí mo fẹ́ ni o ọmọ ìrora wọn láyé. ìyàwó ẹ̀dín ni ó bí ẹni pósìtì ẹ ló yà wáìdì àìpẹ̀lẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé sájẹ́ ń wá mo ti ọ̀dọ̀ yín náà ni mo ti rán ọmọ mi ti dé lọ́dọ̀dọ̀ yín nìsín ogúnfẹ́ yín náà là ń jẹ lọ́wọ́ <laughs> ìyá wáìdì tó ń ṣe oúnjẹ tá à ń jẹ lọ́wọ́ ni ó pè ẹ ẹ ẹ kí ni ẹ rí ta ni mo fún ti wá sọ́dọ̀ yín lónìí bóyá yín ò sí ṣọ́ọ̀bù ni ó ṣẹ̀ṣẹ̀ dé gan ní ìsìn à ń jẹ lọ́wọ́ gan báyìí ni ẹ kó n sọ bọ ẹrí mufu mufu ọmọọṣẹ́ mi ni mò ń sọ o ẹ fojú kan nìkan ẹ kó n sọ bù lónìí mo dáràn ṣé pé kì í ṣe ọ̀dọ̀ yín ni mufu ti róúnjẹ nìbàdàn mo dáràn ẹ má jẹjẹ mọ o má jẹjẹ mọ o pọ́ìsì ni o pọ́ìsì lọ jẹ o pọ́ìsì lọ jẹ o túdà mi o pọ́ìsì mọ mọ bọ màá pè yín padà ń pè yín padà ní ìsìn mọ bọ. ẹ mufu dà. má jẹjẹ mọ o má jẹjẹ mọ o má jẹ mọ má jẹ mọ má jẹ mọ má jẹ pọ́ìsì o mufu mufu. ọlọrẹ ńlá kan ìpẹ́ òtún alẹ́ o. mọ pààrọ̀ o mọ pààrọ̀ ohun tí bá bí ọ ní kó dá mi lóhùn o jọ nítorí Ọlọ́run níbo ni mo ti ní kó lọ ra àmàlà wá fún mi. nìbàdàn ni. níbo ló ti wá ra àmàlà. ìbàdàn street mo gbé rà. mo dáràn mo gbé. lọ́dọ̀ ya wàídì ya wàídì lọmọ yẹn náà ń jẹ́ àsìjọ lọ iléèwé kan náà mo ṣe wọ̀ pé ògùnfẹ́ wọn tó láwọ̀. gbẹ́nu òsì sọ́hún gbẹ́nu wèrè sọ́hún. mo wíìkì Ọlọ́run ó lọ sí ìbàdàn síríìtì lọ́dọ̀ ya wáìdì ọlọ́mọ wọn jẹ́ wáìdì wọn ní ọláwọ ọláwọ àbí kí ló lọ sọ olórí burúkú ni ọ. mo ṣe ẹ. mo lọ fẹ wọ́ lọ kí ló yẹ kó o ṣe gẹ́gẹ́ kí ló yẹ. sórí bí mo ṣe ń jẹ àmàlà tí mo rí tó sẹ́ pẹ̀pẹ́ yìí hmm. bí àmàlà ọjọ́ kẹta mo ti mọ̀ pé kò lè jẹ mi ò ti ràn. Ah! ìwọ ló ti fà á yọ ọlọ́run eléyìí sando sọ́nà bá wò bàdàn bí à ń wọ̀ kò yọ ọ̀ràn ń sẹ̀. mú fún èmi lọ èmi lọ èmi lọ tó sọ mi pé mo rán nìbàdàn nílé olúyọ̀lé ọlọ́ọ̀rọ̀ oúnjẹ fún mi nìbàdàn street ọlọ́ọ̀rọ̀ búkú ni ọ. my babies my babies eh? my babies. ẹ kí ló yẹ kó o ṣe fún. mo ti mọ ń bínú ju ọ̀rọ̀ nírú wọn mọ́ gbọ́ ò ní ìná ò ní ṣe nǹkan kan fún un ọmọ nǹkan wá súnmọ́ mi àyìn. ìyá yín ni o súnmọ́ wọn mọ́mí ìyá àgbà ni o súnmọ́ wọn olórí burúkú olórí burúkú. gbọ́njẹ́ kó wájú mi mọ́nà bàdàn lé olúyọ̀lé ó lọ sí lọ́nà ọ̀nà ìbújẹ́ mẹ́ta ó ní ìyàwó ẹ̀dí ìyàwó ẹ̀dí kọ ìyàwó ó sì dáadáa olórí burúkú ẹ̀rí bó ṣe rí orí bó ṣe rí bí àwọn ohun lónìí fíìmù orí bí àwọn àwọn ohun máa ń lónìí fíìmù ọmọ pé wọ́n máa ń sán fùfú mọ́ lójú ni bẹ́ẹ̀ ló ṣe rí jẹun say my baby boo boo yẹ kọ́ kọ́ wọ́ tó lọ ọ yà. pẹ̀lẹ́ mo ti ẹ láìkí orin ọ̀dà gba mi. tí ẹ bá ṣe pé mò ń dúró de ilẹ̀kẹ̀ wedding ìgbàgbéjà wọlé. ìyá eh. eh. àfọkùnrin bílíbílì. yọmísí lọ òye. bílíbílì inú mi kàn sí ń dùn. wọ́n aṣọ yìí ni ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ skul tó fíksì kan. bẹ́ẹ̀ ni òṣì lọ kí ló kún ẹ̀ kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ bọ̀. ìgbóná kí ló tó ìṣe wá skul àná mo tẹ́ ti gba pé kí n sọ. ṣábẹ̀rẹ̀ mi ni. Mm, wọn ò ní béèrè yẹn. wo àwọn mi kì í wá nǹkan tó ṣẹlẹ̀ nílé wa lánàá yẹn ló bí small thing. kí ló ṣẹlẹ̀ o. ọ oh. oh, gbọ́. mi gbọ́. ah ok ó dà kó sọ pé yànkan kú ní ìlànà. ẹ ẹ ò kára mọ kí ló dé wọn ò kú ṣé wọn ló pa wọn wọn ò kú wọn fẹ́ para wọn ni bọ Ọlọ́run ò fún ṣe ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run kí nípa múná lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ bọbọ bọbọ wèrè kan báyìí tó wà nílé wa tẹgbẹ ó já máa tán jẹ lẹ́ẹ̀mẹwàá lójú òun ló kọjá bóyá mọ́nà ló ń kún lọ tó lọ tán jẹ́ nìyẹn Ọlọ́run kọ́ ló mọ nǹkan tó ń gan wá ní wíńdò ní wíńdò bó ṣe rí ìyẹn kó fẹ́ pokùnso bó ṣe lọ pé gbogbo aráalé nìyẹn ajálẹ̀kùn wọlé lánàá ni ó fọkùn sí rẹ̀ lọ́rùn ni o. ó ga ọ frustration lu yìí lásán ó lágbára o. kò kúkú ṣọ́rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ kò ṣe frustration ni o. kí wàá ni. ó MC bàbá MC tó ń bá bàbá tó ń wà lábí fight lion yẹn. torí wọn dàbí orí ìjàpá yẹn. thank you bàbá yẹn. ó mọ̀ pé bó ṣe wà yẹn ó mọ̀ pé ẹnu ẹ̀ àti the hot ló máa ń dìṣẹ̀ fún yàn òun tó lọ gẹrun ìsìtẹ̀ kó ra lọ gẹrun ẹ kó dẹ̀ ṣe fẹ́mú kó dẹ̀ gẹrun kó dìde kó má lọ lé kó ti lọ dá sọ̀rọ̀ MC nìyẹn. Ah, bákàbù. ọdẹ mọ̀ pé mc ò gbádùn ó máa ń dìṣẹ́ fún yàn ní hot hot ni mc wọ́n náà sọ̀rọ̀ ìwọ tó yẹ pé ah, ọ̀nà náà mo ti gbọ́ ọ ní màmẹ́ ẹnu gbà tí ẹnu bọ́yẹ ń sọ̀rọ̀ ẹ̀ lánàá pé kí ló tó ah. fẹ́ parẹ́ wọ́n ní mc nígbà tí màmẹ́ wà nílé ọkọ hmm. màmẹ́ ń yàn lé ọkọ irọ́ ni o wọ́n ní màmá ẹ̀yìn àlèlé ọkọ pé nǹkan tó fà á tóun gùn ṣe parí ó fi jẹ́ primary six drop out irọ́ ni o mo ti bàbá ìṣòro owó tó kò ní wọ́n á sí gun owó yàrá burúkú tó ń gbé yẹn kò ní wọ́n á sí gun kòkó tí bàbá ẹ̀ fún. àkúlágbára o kò ṣe nǹkan kékeré o nǹkan tó fà á ní ìsìn ó wà ní police station ó wà ní hospital báyìí ah. àwọn ọlọ́pàá tó wá rí tó tiẹ̀ wá ń dùn mí jù báyìí ká ló ti mọ̀ kó tó rà gbé májèlé jẹ kó dè rọra máa bá bẹ̀ lọ́n tiẹ̀ hospital tó wà ń sin àwọn ọlọ́pàá tó ti so handcuff mọ́ lórí bẹ́ẹ̀dì ó pé nǹkan tó ṣe punishable offence ni nǹkan ni crime tó commit yẹn so tí o eh. ṣe ti kú yẹn tó bá ti rọra tó àrẹ bá ti rọra gbádùn níbẹ̀ yẹn báyìí wọ́n mú lọ ni. a tún ṣe wọn. ẹ̀wọ̀n gbére. orí mi máa bù. a ṣe wọn. ẹni tó fẹ́ kú yẹn a lọ ṣiṣẹ́ àṣekára níbi àti parẹ́ síbẹ̀. Ah, ah. ẹni tó tún fẹ́ parẹ́ tó tún rẹ́sì ó tún máa ṣe wọn yìí. ṣé wò lọ school ṣé o kàwé ṣé wàá jẹun lọ school ṣé wò mọ̀ kọ́kọ́ ní ṣé wò fẹ́ sí pọ̀tọ́ ṣe. Eh, yes now it is wrong. ẹ mú fún mú fún ẹ sọ tẹnu yín wàhálà yín pọ̀ ẹ kó wa dúró bí látẹ̀kan ẹ sì ń pẹ́ mọ́fó mọ́fó nílẹ̀ gbà mí ṣẹṣẹ́ ni. ṣé bó rí bí mo fún ṣe jágbe mọ́ mi nísìn èyí tí mo fẹ́ sọ mo rò pé yóò wúlò fóònù náà tẹ̀lé mi ṣùgbọ́n báyìí èmi ẹnìkan. nígbà tí ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ tí ì pọ̀ orúkọ mi ẹ ń pẹ́ mọ́fó mi ò ṣe ariwo ọ̀hún mi lọ́lọ́ òkè kọ́sẹ́ pé mo bínú ẹ sáré da gbogbo ẹrù bẹ́ẹ̀ ń pẹ́. ẹsẹ̀ ńgbà tí wọn òṣìṣẹ́ mi pé ọ̀ṣọ́ owó ọ̀dọ̀ mi. ọ̀dọ̀ yìí ni mò ń wò ẹ ti mọ dàrẹ́ sọ̀rọ̀ ọ̀dọ̀ mi láti àṣẹjọ́ má wà. ọ̀dọ̀ ìtẹ́mi wò ní ìjà ni pé ọjì MC ṣọ́ọ̀bù pé ń kọrin tẹ́lẹ̀ kó tó di pósí bíi ọlọ́rin ni gbogbo wa lámọ̀ bọ́ọ̀sì ni ẹ ń disapẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ni ìtọ́ afúnfẹ́ máa wá bọ́ọ̀sì kiri tí fi ń kó wọn kiri tí ń ṣe gbá tí ń ṣàwọn ohun ṣé o bá mi yé kò síbi tí wọn ò rí kẹ́dà ọlọ́run kan kọ́ mọ́ lẹ́bùn ẹjọ́ lẹ́bùn máa fọ kékè yóò ní ẹjọ́ lẹ́bùn máa kọrin yóò ní ṣùgbọ́n tẹ́yìn ò bá ti di kẹ́ẹ̀tì rẹ̀ tí ọ̀wà rẹ̀ rí yóò rò pọ̀ lọ́wọ́ fún lẹ́bùn ọlọ́run fẹ́ nìkan lẹ́bùn kò sí. ọgbà ọlọ́run fún. ara tọmọ ẹ̀kọ́ kankan yóò dojú ṣẹ́ṣẹ̀ ni. ṣé o bá mi yé ni wípé ìtọ́lẹ́bùn ó yẹ kó wà nú ẹ̀yìn náà bóyá nìkan ti kọrin ṣọ́ọ̀ṣì rí inú yín ni o àbó ti kọrin lẹ́yìn ọkọ rẹ rí. gbogbo ilé kéwàá ẹ̀mí la lágbè wọn. Eh. wọn bí wọn dáńsó bọ́ọ̀lù wọn mọ̀ mí lẹ́lòmíì tí ń bá wọn gbé kọ́ńsàì àìn àwọn àlùjọ mọ́ṣáláṣí àwọn àwọn àjídèwé. èmi náà mo ti tẹ̀lé àwọn oníṣẹ́ wẹ̀rẹ̀ rí. irọ́ ni o ẹ ah. eh, kí ni wọ́n bá kẹ́ ẹ wo bí yàtọ̀ sí sí ẹ bàbà màálù tó yọ ké ìdùnnú eh, ni bẹ́ẹ̀ lápáta. màálù tó yọ ké ìdùnnú fàgbàlagbà. ẹ ẹ sírànù ṣé ẹran wà nínú kẹ́ni ẹ máa sọ ọ́n tẹ́. ẹ lo sórí yàtọ̀ sísẹ́ bàbá yìí sísẹ́ bàbá bá ṣe tán lọ́wọ́ rọ̀lẹ́ tó bá di wíkẹ́ndì a máa tẹ̀lé ẹ máa gbérin gbogbo ẹgbẹ́ mi ṣe mánéjà èmi náà ń kọrin díẹ̀ díẹ̀. ẹ sì ń ronú àbí ká ti bẹ̀rẹ̀ sí í ṣe. ìlú ọ̀rẹ́ mi béèrè lọ́wọ́ yín ni. èmi ti lọ́kọ̀ àti báyé máa ṣiṣẹ́ ẹ wo ṣẹ̀rù pé mo nífẹ̀ẹ́ alẹ́ yìí mi ò nífẹ̀ẹ́ rẹ̀ dé. máa gbọ́ báyìí báyìí báyìí báyìí àwọn olórin tí ń gbórin fún tẹ́lẹ̀ wọ́n tún ti ń wá kiri o. èmi ò sì fẹ́ ká lùsì. ẹ wo ẹ jẹ́ a máa jí orin gbà lọ́wọ́ àwọn tí bá ń gbóṣẹ́ wá fún un kò sí ohun tí mo èmi náà ń ṣèyàn gidi ìṣèbí kan mo ṣe fúnra mi tọ́jú mi ń bàjẹ́ ẹ wo kò sí mo lè dára mi ẹ jẹ́ àdá. ṣé ọ̀dàlẹ̀ gidi ni mí. inú mi ọ̀dà ojú mi ẹ̀rẹ̀ tọ́jú ọ̀dà yóò tì nínú tó dáa ẹ jẹ́ gbaṣẹ́ lẹ́yìn rẹ̀ ká sí ń gbére. ẹ filẹ̀ èmi mo bí ṣe gbé lẹ̀ mọ̀tẹ́mi bá ti ń gbé lẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé mi àǹtí sọ̀rọ̀ ẹ̀yin kan máa wò ó ti má ti gbé e fún èmi ọkàn fún un ní nánsà tẹ́yìn bá ti hàn ọ̀tọ̀. dàwọ. ọ̀gá ọ̀gá ọ̀gá sẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ló mú mi rántí o sẹ́rí oṣù tó ń bọ̀ àbúrò mọ́ mi wá fẹ́ ṣe freedom. irọ́ o. a lọ pè é. àgbèrè rẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ gba ní iṣẹ́ ẹ gba ní iṣẹ́ tí wọ́n bá ti gba ní iṣẹ́ kẹ́sì fún wa ní owó wọn inú tèmi kẹ orí ìdílé agbára Ọlọ́run ọmọ yẹn ọmọ yẹn ò ní dàgbà kò ní dògbò. ọ wo bí mo lọ bí kó mọ mo fún mi lóúnjẹ ọmọ òdúró gba súná. bẹ́ẹ̀ni o ti tẹ ẹ ohun tí mo fẹ́ sọ náà nù. ẹ sí ọ̀gá ohun tí mo fẹ́ sọ nù. ẹ̀kọ́ tó ẹ̀ tó di pé mo lọ kéèyàn máa kàn sọ ọ̀rọ̀ tán ká máa lọ disgrace ara wa. bẹ́ẹ̀ni. Ọlọ́run máa fi kú ọmọ bá mi wí wọ́n máa sọ pé omi gbè dáhùn ní sáà tí a máa fi kú ọ̀ṣàdáwò má jà wá lásìmí lágbàjá. ọlọ́run máa bí ikú ọmọ bá mi wí kó má sọ pé ó fi gbìdán mi. sátìyà má fi kú ọmọ ṣàdánwò má dàbà á lásìmí lágbàjá. ebi ikú ọmọ bá wọ ẹ̀wọ̀ ó ti ó ẹ ti kẹ́ ẹ ẹ ẹ ẹ máa rí bárí tó ti ń gbé lábẹ́ ó kọ́ni jù. bó wa ní ṣé ẹ ti rí lẹ́fìtì ẹ rí lẹ́fìtì ah, ah. ẹ rí lẹ́fìtì kẹ̀ ah, níbo ni wọn ló lọ agori ò lọ mo gbé kẹyìn kíní kọ <clears throat> jimọ nkọ jimọ ní backup olómìnira backup ẹ torí yìí náà àgbèsè wọlé mo gbé mo dáràn ṣé mo sọ fún yín pa ní so lọ́la ṣe mo sọ fún yín pa ní alẹ́rẹ́. fún ọmọ yìí ní ìsinmi mo ti fẹ́ kó tiwọn bá mi mo ti sẹ́wọ̀n pé mo ti gbowó sá sẹ́wọ̀n pé mo ti gbowó sá ẹ má mọ̀ kó ti bá mi ẹ mọ tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ tó bá ti rí pé sọ̀rọ̀ ń gbọ́ mọ́níjà gbogbo ẹ tó bá ti rí pé kí gbogbo wọn pàdé mi ní ibi tá a ti mọ̀ sí pírátìsì só ti yọ. ọjì ọjì só ti gbé ẹ máa gbé ọ̀padà ọjì kí wàhálà tó kún ara rẹ yìí wọn wà lórí fóònù. ẹ mọ orí gbogbo wàhálà tó kún rẹ sí látàárọ̀ òun kò ní sakara òun kò ní omele òun kò ní gbà ṣé bẹ́ẹ̀ náà làwọn náà sọ wá mọ̀ nípa sí orin ni. irọ́ ah, oh, ṣé tá a bá ń sọ nípa sí orin ṣé bí irú tiẹ̀ ni à ń sọ ni eh? aláwọn ọmọ tí ń bá kìnìún ọ̀pù àti ọmọ tí ń gbégbé àti gbogbo àwọn mọ́nítò rẹ̀ nìkan kan sá. mo gbórí lẹ́yìn èpo ọ̀kàrà yìí mo ṣe pákà lẹ́yìn tí mo kú òun bí sẹ́kà sẹ́ńtà eh, ah, níwọ̀ tó sọ ń bí so tó sọ tó sọ pé wọ́n fi ẹ̀wọ̀n pósí nǹkan tó kan pósí ni. ìgbà tó di pé mo wọ̀ ní pósí mo ń tẹ̀lé olórin eh. nígbà mo kúrò lẹ́yìn pósí tí pósí tó fẹ́ yọ mí lẹ́nu mo tún gbé ń gbé ni mo ń kọ́ tẹ́nọ̀ mo ń kọ eh. soprano mo ń kọ báàsì mo ń pààtì. Eh. Ah! so orin mọ̀ wúwo ju rin lọ oh. orin mọ̀ wúwo ju rin lọ o ti kọrin rí àbí ó dán lójú bó ti kọrin rí jẹ́ ń eh, gbóhùn ẹ̀ jẹ́ ń gbóhùn ẹ̀ jẹ́ <clears throat> ń gbóhùn ẹ̀. ẹ̀ẹ́dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ mẹ́fẹ́ fèsì mi ẹ̀lọ́n tí ó wo ìfẹ́ tútù wèrè o ìfẹ́ tútù àtọ́lórí bá ti ń sọ pé orin ti mẹ́lẹ̀ lólùwé ò lè kó tírélà ò lè kó tán orin ò sílẹ̀ o tó ní bá wà lẹ̀ kó kọ́ ni kọ́ni tó bá fẹ́ kọ́ni èwo ni ẹni tuntun. ǹdọ́là ń wò ṣe kò fi wọ́n ẹnìkan. ẹnìkan kankan tí ó ṣe kò fi ẹnìkan ẹnìkan kankan. babaláwo gẹ́lẹ́ fọ̀gbẹ́lẹ̀ tú o ó lè má rí tán tí ó ṣe kò fi ẹnìkan ẹnìkan kankan. oníṣègùn gẹ́lẹ́ fọ̀sọ̀yìn tú o ó lè má rí tán tí ó ṣe kò fi ẹnìkan ẹnì kankan kọ́ pẹ̀lú ní kọ́kọ́rọ̀ ńlá torí tí òní ti ṣe ọtún tí ó ti ṣe torí wọn ti bẹ́ẹ̀ ká sí ọ wọn ti wá bàbá mu ọ̀rọ̀ ọ̀gá mu ti rà sí ọ. lọ́tí tí lè gbọ́ ọ̀rẹ́ gbàgbá láti bá lọ́tí tí lè gbọ́ báàlì ni mo fẹ́. ẹ bí ọdọ bí ọdọ bí ọdọ mi ṣe é ti fún àwọn ẹni tí a lọ sí ọdún tó ń ṣe àwọn ìṣà ta ló kọ́ ni bí wọ́n ṣe ń gbé. àwọn náà so so ẹ mọ tá a ṣe báyìí ẹ mọ yẹn wá àwọn jímọ̀ kiri mọ́ ẹ so ti ẹ jẹ́ àkóra wa lọ sí stage báyìí ẹ jẹ́ àkóra wa lọ sí stage báyìí ká lọ bẹ̀rẹ̀ orin ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù àlọ́ sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù wá bí o wá bí o wá bí o ló yẹ kí tó mọ̀ pé ìwọ ti kọrin tipẹ́ àwa sì ń kọrin lọ́wọ́ báyìí àwa sì ń kọrin o ti kọrin ti pé a sàmù pé nkọrin tẹ́lẹ̀ ní ṣé ojú olórin ayé kọ̀ǹpútà ayé kọ̀ǹpútà. ọmọ yẹn olórin tí mò ń kọrin fún tí wọ́n fi wọ studio mo pé ká kọrin lẹ̀ ká fún yẹn lórin ọlọ́run ló fi rán mi nínú ká sùn ta ọ̀gá lòpọ̀ náà oníkúrú náà ọ̀gá pẹnápù gbogbo nǹkan lajá òní kì í ṣe bí àyàn mẹ́fà nínú onírọ̀ ayé ọ̀gá láàfin àfihàn làwọn oríran sàn ìjọba tó ti ń gbà wá nàìjíríà kò bá fi lójú mi rí wọn kọ burúkú orin. máa wá gbọ́ so fẹ́ gbọ́ ibi tá à ń lọ ṣé o tá a fẹ́ lọ sí lọ́hùn. irú kíni tó fi sọ pé ìwọ kọ̀ǹpútà bẹ́ẹ̀dẹ̀ ni òkú ni ìkómọ pàtí ọ̀sán ni kọjá gbogbo eléyìí ṣé wọ́n fẹ́ ṣe kánífà ni àbí kíni mo tá a fẹ́ ṣe ń bẹ̀ birthday bàbá wọn bàbá wọn pé ninety years. orí òkú ni o. mo fún so sí èrè ni mo fún so sí èrè ni nígbà wọn ti pé ninety sọ yẹ ká kọrin òkú wọn lẹ ni. ẹsẹ wèrè sí wọn náà lóòótọ́. wọn ní bàbá bẹ́ẹ̀ ṣe ninety ó ní kọrin òkú tí yàrá ti pé ninety ó ti gbọ́dọ̀ kú nu. orí òkú wèrè wọn kò tẹ́lẹ̀ sọ́dà kan máa lù wá ń patí wọn ní èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ninety years olókùn ẹ lè ọjà rẹ ká gbọ́ kiri. oníwọlé onílẹ̀ fún wọn ní bàtẹ́ ìjà rẹ. pẹ́pẹ́rẹ́ ti pé ìyẹn lẹ́fì ìyẹn lẹ́fì pẹ́pẹ́rẹ́ ti pé ọ̀nà jọ ìbí ìjọkọ ẹ o kéwèrè tó dá wa lóhùn alájà ibi ìjọkọ ẹ o kéwèrè. ẹ dúró náà ṣé ẹ lè rí nǹkan míì ẹ lè rí nǹkan míì fi gbé ni ṣé wèrè ń wèrè ni wọ́n pè wọ́n. wèrè náà wọ́n gbogbo olórin tí kan tuntun wèrè ni wọ́n fi parí ẹ̀. wèrè ni wọ́n sọ ń wo ó burú o ó burú o wọ́n má yí mọ́ lọ́wọ́ o. ọlọ́láyé lónìí tèmi jọba bàbá wa ṣá lónìí tèmi. Oh. Ah, aláyọ̀ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ ẹja lọ ẹja lọ ẹja lọ mufu mufu lo ọlọlọyẹ lo ní ẹni tuuru ah. mufu ìwọ dúró sí sọọbù ẹsẹ òkú ẹja lọ ẹja lọ ẹja lọ mufu dúró sí sọọbù mufu dúró sí sọọbù ẹjọ torí ẹjọ ọmọdé ọdún yìí ẹ wo kò sí fi dání kàfílẹ̀ ṣọ́ọ̀bù ẹ bá mi mójútó bí ìfúnra yín ẹ bá fẹ́ gẹrun sótìyé ẹ bá mi dúró tì kọ́ gẹ̀ lójú yìí ẹ padà wà tẹ́ ẹ lọ́bì ilé ẹ̀gẹ́ kí ló mú yẹn ló bàbá yín sọ́kọ́. ẹlọ́dẹ tó máa ń sẹ́pẹ̀ fún ẹ bàbá máa lága ẹ wo ẹ wo ọ̀gá tó gbà yẹn lè wọ́n sọ́ọ̀sì fún o. ẹ fẹ́ lọ bí ní studio kò sí wàhálà ẹ̀ kílòsì sọ èmi ń kílòsì ayé ní oṣù náà lọ wọn lọ bí igi ẹ̀gẹ́ àná abẹ́ngbẹ́ yínú ẹ̀jẹ̀ àwọn tí ẹ̀kẹ́ ẹ̀kọ́ ẹ̀ mọ́ sọ̀fọ̀ ni. wà á kọ́ ti àwọn. wọn ló kò tẹ̀lé fọ́gíláàsì ọ̀gá àlókùn ẹ̀kọ́ ni ẹ̀ ẹ̀ ló kà á kọ̀rẹ́ dúró dè látẹ̀kùn tí ò jẹ́ kí n tí ò jẹ́ kí n tí ì lọ ẹ̀hẹ́n bó wá lètò báyìí. ẹ ọ ṣe rí nǹkan respect wọn máa ní ó wà reciprocal so tó ẹ̀mí ni pé kí wá bá yín sọ̀rọ̀ ká sọ̀rọ̀ face to face ní má kọ̀ pé lórí fóun ká sọ̀rọ̀ lórí fóun. ẹ ó sá tún ní ọ̀rọ̀ ni nígbà tẹ ti gbéṣẹ́ fún wa ẹ ti gbéṣẹ́ fún wa nu kẹ́ẹ̀kan fún wa ní àwọn owó kan láti lè fi mọ̀ta bá bẹ́ẹ̀ ṣe ni ẹ wo ẹ má jẹ́ n yẹn ṣe rí ìkọ́tà pé yín fún yẹn kò lè wọ́ọ̀kì mọ́ kí ló ṣẹlẹ̀. bàbá ti kú. ah ah bàbá ti kú. bàbá ti kú. iná lílá ìwà iná lílá ìrọ̀jì òun. bàbá ti kú. bàbá ti kú ṣẹ̀dá mọ̀ pé oh. àwọn lọ́nà àwọn láìkì yẹn tọ́lá àwọn oh. fẹ́ pé àwọn oh. ọmọ wọn láìkọ́ máa gbọ́ àwọn orin tẹ máa play gan but. ọlọ́run forí jì wọ́n àmín ọlọ́run forí jì wọ́n àmín ẹ ọwọ́ àbá náà ni kò tí ì bàjẹ́ ẹ ní sọ pé kò lè ṣeé ṣe mọ́ ṣebí bàbá tí abẹ́ fi ṣe bátìrì fún tán láwọn fẹ́ràn orin mi eh. wípé àwọn fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ dè ní ọlọ́jọ́ dé báwọn so ti yé yẹn bàbá ti lọ bàbá ti lọ tiwọn náà nù sọ̀rọ̀ mi yé yín ẹ̀kú ọlọ́mọ yín sùn òkú ọlọ́mọ yín rìn jìnnà wọ́n sì wà ládùúgbò ẹ jẹ́ ká fi ṣe bí ọjọ́ mẹ́jọ wọn àbí ká fi ṣe ọjọ́ kẹta wọn kẹ owó tẹ bá fún wọn ká fi kọrin fún wọn bàbá ó sì wà lára ń di o. ṣe rí bàbá ti lọ aráyé àti ará ọ̀run wọn papọ̀ bàbá ló náà láìkì oyin tẹ máa pè tó fẹ́ gbọ́ wọ́n dẹ̀ ti lọ. òkú ọlọ́mọ òkú ìlàgùdùgbò bọ̀rọ̀ okú ọlọ́mọ èkó ládùúgbò bọ̀rọ̀. òkú tálákà nìyẹn àwọn eh. tálákà ló believe pé bàbá wọn àbí ìyá wọn tó bá ti kú wọn ní sùn ṣẹ́rẹ́ àwa olówó báyìí à ń bọ́dà ó ti lọ. Eh. bẹ́ẹ̀ ni. ẹ mọ alexander sọ fún mi nísìnyí ni pé àti pátápátá ti rélé yányán ẹ lè ṣe nǹkan kan mọ́ èmi ti jẹ gbèsè nù èmi ti jẹ gbèsè nù sọ́rọ̀ mi yẹ̀yìn mo ti jẹ gbèsè nù eh, owó oníṣẹ́ tí mo gbà ń kọ́ àwọn tí ó lùlù tí mo ti fún lówó ń kọ́ àwọn tí ó gbèrè tí mo ti fún lówó ń kọ́ àwọn bánsà tí ó bánsà mi dé ojú agbo mo ti mú gbọ́n lówó. ẹni ṣe sùúrù ṣé ìyẹn ni problem yìí náà rí máa san damages máa fún five hundred thousand. five hundred thousand. bẹ́ẹ̀ni. five hundred thousand five hundred thousand ká o irinṣẹ́ ẹ̀rọ wa lèmi fẹ́ lò five hundred thousand ká o irinṣẹ́ ẹ̀rọ wa tó yẹ pé tí ẹ̀ máa tó irinṣẹ́ gan lẹ̀ gan ibi tó bá ń ṣe ẹ̀ ló tù tù ẹlòmíì ò fẹ́ lè máa jó wọ́n lè máa lùlù sí gan ó gbé mélòdì wá láti irinṣẹ́ ni. máa pa ọjọ́ èdè fún yàrá ṣé one million one ah, kílẹ̀ pé one million yẹn náà ti tó yín náà. Ah, ah. one million one million a máa rí àṣìwọ́n mi àti ní kọrin kankan fún yín mọ́. ẹ máa rí ẹ one million ti wà òkè ṣẹgbọ́. ẹ ń gbọ́dọ̀ wẹ fún wa. ẹ mú lè sáré ṣe ń sìn ẹ jẹ́ kí n ṣe máa gba check. ẹ mọ̀ jẹ́ ń gba check ẹ jẹ́ ń tẹ̀lé yín ni ẹ mọ̀ jẹ́ ń gba check. ok ẹ máa rí màá ṣe wá tí máa ṣe tẹ máa rí gbà ń sìn. ẹ ṣe ọ̀dà bẹ́ẹ̀ ẹ ṣeun. ẹ wò ẹ wò ọ̀gá. ẹ bá kọ̀ tí wọn bá múná dé ikọ́ sọ́mọ̀ bá dé ẹgbẹ́ ìyẹn tán jẹ́ nì ṣe bẹ́ẹ̀ fi ọ̀lì sí. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀gá ẹ sà ṣẹ́rí kẹ́ tó jáde lẹ́ẹ̀kan mo ti fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí ṣẹ́rí mo gbọ́ pé wọ́n ní ọ̀gá ti gba one million naira àti mo dẹ̀ ti lọ látàánà àrí wọn kí ló dé. one million naira. ee bẹ́ẹ̀ ni. ẹ̀sọ́ wo orun gígẹ̀ ni. ìbówó ah, ṣẹ́ta àjọṣe ni. iṣẹ́ wo? òye ní sàn án mẹ́yìn ṣẹ́fẹ́ ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ni wọ́n gba one million lóòótọ́ níbo ni wọ́n ti gbọ́ iṣẹ́ orin ó yàtọ̀ sí iṣẹ́ bábà iṣẹ́ orin míì tó fẹ́ ṣe tá a ṣe ń jọ míì ni one million tó gbà ó sì lọ́ọ́ lọ fún ṣẹ́ẹ̀kì ọbẹ̀ lọ gbowó wá lẹ́tí ń ṣe tótótótótó ẹtí ń tẹnu bọ́lẹ̀ àbí. Ah, ah, ọ̀gá ìjọ mo ti mọ ìyẹn sálábọ̀dì eh. ẹ kì í sálábọ̀dì. ẹ ṣe mo ti wá gbàbọ̀dì báyìí. Ah, ẹ ti ń gbàbọ̀dì. lẹ́ni tó ti pè mí lórí fóònù bí ń sì pé tóun bá ti gbowó báyìí o òun bọ̀ ń bí padà everybody be happy ni bí tí wọn ò rí tí ẹ wọ́n fẹ́ ju tààrà tó kù lọ Eh. ṣé èmi tí mò ń jáde lọ náà nísìn mo ń lọ sọ fún ìyàwó mi ṣọ́ọ̀bù ni pé máa fọ àwọn pọ́ọ̀tù lẹ́ o tún kaba ìṣe o mò ń gbé kaba ìbọn lé bàbá òun yóò pè ṣé bí wọn àbí ìyá àgbà yín mo bá ọ̀sẹ̀ tán jẹ́ o sì mú owó ètò gẹ̀tẹ̀ nísìn kó fi ra epo àlejò bá dé mo ń bọ̀ nísìn bọ́ni àbá ṣáájú mi dé pè mí pé ó ti dé má lọ jẹun jẹ́ kí n dé bọ́ lọ jẹun ó kù sí lóúnjẹ ni o. Hey, one million Hello. Wọ́n ti dọ́dọ̀ yín. Ó yá gbé fóònù fún ọ. Hello. Ẹ tó ní MC náà ní sọ̀rọ̀. na nule m.c. lólé MC. Ẹ kí lo sele? ẹ mọ̀ wulẹ̀ rojọ́ mọ́ gbogbo ẹ̀ náà náà ti sọ fún wa gbogbo ẹ̀ wọ́n ti ṣàlàyé fún mi kí la lè ṣe fún yín èlò lẹ ó tó yín a five hundred thousand. operation five hundred thousand operation ọlọ́run kẹsàn-án operation. ẹ ló ẹ wo àwọn ò lè rí five hundred thousand fún yín o ìbá fẹ́ bùn yín lówó nígbà tó ti pé bóyá pé ẹ ta nǹkan fún abẹ́ fẹ́ ra nǹkan lọ́wọ́ wa. ẹ ló lágbára ọlọ́run ìdájọ́ owó ńlá lè fún yín two hundred and fifty thousand so ti èèyàn yín náà lọ́wọ́ kún torí ti wa kọ́ lọ́lọ́run ṣe dá yín ọlọ́run dẹ́yìn lọ́tọ̀ ọlọ́run dá wa lọ́tọ̀ ni àwọn fẹ́ sóore ni á sóore ni kò jù bẹ́ẹ̀ lọ sẹ̀fínì ẹ gbé fóònù fọmọ mi ẹ gbé fóònù fọmọ sẹ́ẹ̀ ni ah! ẹ wá two fifty fún wọn sọ ti yé ire o ẹ kílẹ̀ o ó dàbọ̀ o gbọ̀ngàn <laughs> mọ́ ń drágì nǹkan. ẹ mi ò mọ̀ pé ah, bó ṣe sọ̀rọ̀ five hundred thousand èmi tiẹ̀ fẹ́ sọ pé bóyá kan fún four hundred. torí pọ́n fẹ́ sọ pé sàn. ẹ ń lọ pé sàn wọ́n ní ọmọ àwọn nípa. ó nípa ó nípa. ta ló mọ bí o ti lọ forí jálẹ̀ agbọ́n ìwọ ló wá fẹ́ lé lórí. náà wá wò pé àkásà ah, àṣàánú wọn àmọ́ bóyá sọ pé. my love my everything <laughs> my heart desire. ẹ lẹ ẹ mọ ẹ ti ń súnmọ́ ju ẹ bọ́ báyìí níbi ẹ sún mẹ́yìn díẹ̀ ni. bébí bù lẹ́ ń súnmọ́ mi ẹ kàn sún sẹ́yìn díẹ̀ ẹ sún sẹ́yìn díẹ̀. kí lẹ fẹ́ ká fún yín ní barbecue fish. ẹni bàbá barbecue fish barbecue fish ló dáa. ẹ nígbè ìgbín náà wà ní ti bàbá. ẹ lọ ẹ lọ ẹ lọ àǹtí barbecue fish. Hmm, kó sì máa wo felicia ọ̀rọ̀ wà tí mo fẹ́ kémi àti ẹjọ́ sọ àmọ́ kò sí sọ ní fìtílà àbí tí iná bá kú. tá a bá pọ̀ jù báyìí lọ o ti yọ. àjẹun ó kì í rẹ̀ nù àjẹun hmm, ọ̀rẹ́ mi. high five. high five. iwai. excuse wa hmm. a ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ah. ẹ lè san yóò bá a fẹ́ ẹ ó mọ nǹkan èmi àtọkọ mi alọ́rọ̀ tá a fẹ́ sọ excuse wa. ọ̀rọ̀ tọkọtìyàwó bẹ́ẹ̀ ni. wà ló ní í ṣe. mọ ọ lọ náà kémi ọmọ lọ. ó fẹ́ jọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. ó yá ó yá ó yá ó yá ọ̀rọ̀ ti ń pẹ́ mọ́jọ́ òtútù náà ọkọ mi. Ah. ẹgbẹ́ báàgì wà láàárín. Ah. <laughs> báàgì wọn wọ́n wà. bicycle fees tí ọlọ́wọ́ bàbí rà. wọ́n gbé wa kó tó dé afẹ́sáré sọ̀rọ̀ ni kò lè ju ìṣẹ́jú márùn-ún lọ. Ah, ah. ẹ dákun. ọ̀rẹ́ rẹ ni o sì lọ́rọ̀ ẹ̀yìn méjèèjì. jẹ́ ń gbọ́rọ̀ sáà mọ̀ bóyá wọ̀ngàn ti ń sojú sí i torí kò yé mi lọ́rọ̀ rẹ̀ ni mo sì mọ̀ dájúdájú bí ṣe ń ṣe òun mm ọfẹ fọkúrì rẹ ni. ọfẹ fọ ni bẹ́ẹ̀ni torí ṣe mi máa fọ ẹni tó fọ tọ́tọ́ sanra báyìí ni èmi ò kó ẹni tó bá sanra jẹ́. yà á gbọ́dọ̀ tẹ̀yìn ọkùnrin máa ń sọnù. ọmọ tó bá rí ibirú rẹ báyìí tó tún wá tán tó wá fa gbèrán níṣẹ́ ọmọ ìbọn fi kèrè gbèrán lómi. jẹ́ gbọ́rọ̀ jàre ẹ̀wá wò. Ah. bó ṣe wà bicycle. ọmọ ìyàtọ̀ ní basket school fees ọmọ nǹkan tó tiẹ̀ kó ṣe tèmi o ọmọ àlè lọ́mọ ìjọba ti lè sọ pọ́dọ̀ tájù mò ń bọ̀ wáyé hmm. yóò mọ̀ fẹ́ tẹ̀lé mi yóò wà á kojú yóò kun gbogbo ẹ̀ yóò wà á ṣe bí ìmọ̀kúmọ̀. Hmm. ó ní makeup tí wọ́n máa ń ṣe ni àbó ń ṣe pé nǹkan fún rẹ̀. ó tún ti bẹ̀rẹ̀ ogun sórí nǹkan sórí ó padà hmm. kàbùkù ẹ̀yin wo bíjà fọ̀rọ̀ tiẹ̀ lẹ́jà rẹ̀. n tí mo torí ẹ̀ sọ mọ̀ pé gbé ọ wá ro bíbà ẹ rí àbí èmi àti ẹ ti jọ bí rí mo mọ̀ mọ̀ jẹ́ ọjẹ́ bí ọ̀tọ̀ ni paradise ni bí o paradise ni bí o bó ṣe wà tó bá wọnú bí ọ̀tàn èsì o ọ̀tàn èsì o gbogbo ẹ̀mọ́ tutù ní yẹn hmm. <laughs> ọlọ́run. kí ló wá ṣẹlẹ̀. sọ pé ọlọ́run ti ṣàánú mi báyìí owó ti wà ńlẹ̀ báyìí kò dìgbà tí n bá fi tí n bá pariwo àkò dìgbà tí n bá palantia lórí ọ̀rọ̀ olówó èdè ní tí mo rò rèé mo wò pé tàbá tàbá èmi ti gba àwọn ibì kan síbì kémi àti ẹ̀ka kan jọ́sùn bíi lálẹ́ yìí kò fọ́kúlù mi kí n fọ́kúlù rẹ̀ tó ti yọ. ọgbà yàrá bí. mo gbà o mo gbà o mo gbà o tí mo torí ẹ̀ gbà ni pé e, ara mi ò balẹ̀ mọ́ ìfẹ́ kó dàbí pé e, tó bá di alẹ́ ọjọ́ wedding láyẹ̀sẹ̀ máa tún fọ́ra wa jẹ́ àbẹ̀rẹ̀ láti sin lówó tiwa gbogbo tí má dá mo lówó láti fi tán. ẹ kò sí wà láǹgbà tó lówó ti wà hmm. kúkú jẹ́ mú ọjọ́ wedding ni bàbá sẹ́ńgẹ́gímẹ́ǹtì tá a ṣe rẹ́sísírì kò sí wàhálà á sì fọ́ra wa bàbá ṣe fẹ́ fọ́ra wa ah. bí ṣe làárẹ̀ yóò lọ báyìí ọ àwọn kò bọ fọlù bẹ yéè. orí pé orí pé ìgbà tó dìbọn mi ló tún mm. sọ̀rọ̀ tí ẹ ti ta ń bínú orí mi tọ̀rẹ́ ẹ ti ta so mọ nǹkan táwa ṣẹlẹ̀ yẹn mm. tiẹ̀ jẹ́ mm. ọkọ mi <laughs> ìfẹ́ mi ayé mi bàjẹ́ sórí tí mo fi ń sin kínní one seven three three. one kilo kìíní one seven three three. one seven three three one seven three three. ó fún mi láka eh, nọ́mbà rẹ ní eh, eh, atm nọ́mbà ẹ kínní kilo tó fẹ́ atm nọ́mbà. atm mhm. nọ́mbà mi ó ti sí o atm ah. nọ́mbà mi zero zero three one zero zero three one e three one zero zero Ah. zero zero three one ṣe n tó bá wọ̀ nù àkáǹtì mi tó ní sórí burúkú ṣe. lọ sílé ọkọ. Eh. ní kíákíá bẹ́ẹ̀ ni take it easy now. ẹ eh, jọ jọ ní sùúrù kí ló ń jó kí ló ń múra ṣẹnu lé náà tó náà tó fẹ́ lọ́wọ́ máa ṣẹ́jú sí ní bus stop ni. tọ́tọ́ ni mo jí ah. she's right. ọ̀hún oh, ẹ̀yin girls ẹ̀yin sùúrù ṣé mo pẹ́ lè rọ̀ ṣá ṣé mo pé ó ní nǹkan tí mo rí lára àbọ̀pọ̀ yẹn tó jẹ́ kí n fọ́ fún. ta ló sọ̀rọ̀? ṣé Mújì ló sọ̀rọ̀ ṣé òun wáìnì ìwọ Mújì ọ̀rẹ́ mi stop ṣe bẹ́ẹ̀ ìwọ pọ́fúyàn ìwọ Mújì ó ti yé wa má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá má lọ́ngẹ̀. kí lè sọ ṣé mo yan tó ti tòsí ní tìmí ìgbà fún ṣáàpì náà. Hmm? ẹ ẹ kú mọ̀ pẹ́. àti wèrè àtàsínwín lọ́lọ́mọ yẹn. jọ Mújì ṣàlàyé fún àwọn ọ̀rẹ́ yìí kí ló rí lára bọ̀bọ̀ yẹn gan-an nísìn. tí mo fi. o like o like the question kó tún sọ fún ẹ lẹ́yìn gbogbo àlàyé tí mo ti ṣe. àjẹ́ ah, ń bèrè náà. ẹ jọ gbogbo wa yìí àmọ̀ra wa ọ̀rẹ́ ni wa adẹ̀rọ̀pá láìkò owó gan. so this guy in question kò ń ṣe Nigerian currency là ń sọ̀rọ̀ nípa èyí o dollars ẹ̀yin girls dollars là ń sọ̀rọ̀ nípa èyí. mo lè jẹ́rìí mo jẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó já ó yá mo ti bá tàn. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lè sin sáré George kò yẹ kẹ́ máa conclude bẹ́ẹ̀ yẹn kò dájú. ẹ máa ẹ máa gbọ́ dípò mi ṣe ń sọ̀rọ̀ jọ ó lè jẹ́ kó fúnra rẹ̀ sọ̀rọ̀ defendant. ó dàgbẹ́ ní láti mọ ẹ̀mọ́ tẹ́lẹ̀ ṣẹ́rí afẹ́kọ́ ṣe wáyé is every woman's dream comes true. so mm-hmm. yes i'm serious. <laughs> kí ló ṣẹlẹ̀ o kí ni problem kí ni problem wa anyway you understand you are from a conservative world shape and I can see like conservatism is in our blood. Àkíkà hmm. ah. ọmọ látọrọ ìwé lábí jíjí láàrìtì òyìnbó ní bọ́ọ̀lì. Ẹ <laughs> eh? serious o. Kí ni ìṣòro yín náà? Ó ṣe jẹ́ pé tẹ́bá ti róbìnrin tó láì ọkùnrin. Ẹ nítorí owó ló ṣe láìkí o, nítorí igbá ló ṣe láìkí. And it's not like that. Babes, in my own case, my home man, he must be down to earth. Hmm. Number one, he must be yes ó túbọ̀dọ̀ ní full understanding of life. alálàyé Ìlọrin. Hmm, kí ni problem yes kí ni owó wà ń like i i mo rí nǹkan tó wù mí lára ọkùnrin mo dẹ̀ go for him it's because i like him and ó ti ní nǹkan tí mo rí lára tí mo fi mọ̀ pé yes he's my own kind of man so ẹ jẹ́ má bàa mi rà yẹn. ó ti yé wa now we understand where you're going now. Hey, but I fáwọn ọ̀rẹ́ ìtajọ́ kan yìí because amọ̀ra wa dáadáa láti secondary school way back kò dẹ̀ kí ṣàwa ló máa she will understand because everything about you has changed Oh, taking tiẹ̀ you are more. Joe, Bobo in particularly should dẹ̀ feel pé ó love yes of course ó love me So ò love me You only saw me being mo to that down yes i want to understand everything about and I, I can, with the little time that we spent together is real, and I love him. Mm. Yeah. Oh, now tell me, are you ready to settle down with this guy? I'm really, really ready to settle down with him, and that is fine. Kí ló Then you can love Mura. lọ múra. Hey eh? <laughs> Joe, o, ẹ jọ̀ọ́ àwa ní reason. Hmm. A fẹ́ wà maritally raped ní hmm. issue tá a wà. Bẹ́ẹ̀ni. Yes. Well, yeah, can you explain fún ẹ. Sórí ọkùnrin tèmi bá máa fẹ́, mo gbọ́dọ̀ mọ̀ dad, kóun náà mọ̀ mi. We have to understand each other very well. Màá mọ̀ wá ẹ̀, bó ṣe intelligent, Who she brilliant Who she was accommodating because this love we are talking about is beyond physical. I believe you all know that. Yeah. Save me all these points. I'm still a virgin. I want to give my virginity to my husband. Kí ló dé? Rárá. Kí ni? Ẹ jọ bẹ́ẹ̀ lọ. Babes, èmi ni mo ní life mi. Bó dẹ̀ ṣe wù mí ni mo ṣe lè ṣèjọba mi. Ẹ jọ on to the next week. Lókàn. Edge. jọ. Nǹkan tí mo máa sọ fún ọ̀rẹ́ mi ni wípé I wish you well. Ẹ̀yin ìyàwó òde ni mo ní. Àmì o. Hmm. Prophetess, èyí lè gbà wájú, lè gbẹ̀yìn. Ẹ jẹ́ àmúbọ̀n. Ẹ jọ kí ló kàn? Ẹ ṣáà ṣe kíákíá ẹ tètè wá yàn kú pọ̀ mọ́ kó má jẹ́ pé wọ́n máa ṣe arrange marriage fún yín. ẹ jọ̀ọ́ nǹkan tó kù báyìí sì ni wípé ká lọ sọ́jà ká lọ wo kọ́lọ̀ aṣọ tá a fẹ́ mú. now you are talking jàre èmi fẹ́ sọ̀jẹ́ ẹ̀wò ẹ̀wò ẹ̀wò mo rí style kan lórí lórí fóònù mi fẹ́ fi hàn lórí instagram. style kọ́ là ń sọ kọ́lọ̀ là ń sọ. méjèèjì náà la máa check. ẹ jẹ́ ká sọ kọ́lọ̀. ah ṣé ẹni fẹ́ ṣe ìyàwó ni kó ọ̀rẹ́ mi ìwé wa wò wá wá wá dáná dáná wá wò wá wò lè. Ricardo. Information carrier. Ẹ Information loader. Ẹ mọ̀ Ricardo. Orin lamúlẹ́nu lẹ́kọ̀ọ́. Ẹ mọ̀ Ricardo. Ọ̀pọ̀rọ̀ nínú alábọ̀. Ẹ mọ̀ Ricardo. Kékeré mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ mọ̀ Ricardo. Ló ń bẹ nínú ojú. Ẹ mọ̀ Ricardo. Ẹ má MC re. Jísòro. Àà mi. Jísòro. Ẹ kọjọ́ mẹ́ta. Ẹ wá bá ń yọkọ̀ ìwò. Ah, ẹ ti pẹ́ mo ìwà yìí mo church mo ń lọ church mo ń lọ church ẹ̀kọ́jọ́ mẹ́ta. kò ní bàjẹ́ ah, ah. ọkọ̀ yìí ń fawọ́ ń fawọ́ ẹmi mm, ní nǹkan mi ń ṣe ju pé ń fawọ́ lọ o àwọn máa bá yín wèé mi lọ ṣọ́ọ̀ṣì níbo ni rẹ níwọ̀n lọ ṣọ́ọ̀ṣì wa yẹn náà ni ṣọ́ọ̀ṣì mm, mi lọ́nà méjì ṣé kò ṣe ṣọ́ọ̀ṣì kan tí mo ti tí mo ti rí ọ níbi tí mo rí ọ níwájú ìta bẹ̀ ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì yẹn. Ah mo ah, lọmọkùnrin yìí o lọkùnrin yìí ṣé sọ́ọ̀sì tí wọ́n ń lọ òun ṣé ìwọ rò pé èmi ò ní sọ́ọ̀sì wọn ò dáa o àmọ́ alàgbà yín gangangangangangangangangangan ti ń ṣe ti ń tó ṣe olùṣọ́ fún yín lọ́hùn ṣe mọ́tò ọmọ onífà ni ẹ̀bẹ̀rẹ̀ dà nílé yẹ gan wọ́n tún ń gbégún ń tàn án ni àmọ́ ti bá wọn fáwọn àdáyìn ṣe papọ̀ rí ṣé kí n tàn án ni ṣé mo lè tàn án. Ah àwọn tí n ọmọ mi ọmọ pé èmi èmi yìí o memory card tí n rí èyí sọ bó ṣe wà nílé bàbá ẹ̀ òun pa ni wọ́n nílé ìyẹ́ ọmọ eléégún ni wọ́n ó ti gbà kan gbégún gan gidi ní o bó ṣe tó kó gbogbo àwọn oògùn bàbá àtìyẹ́ nu ó bá ó fọlọ́ ra àpò máa ń fọ́ one nine nígbà tá a sì rí tó lọ padà tọ́nu ẹ̀ sọ́ọ̀sì ó ti wá èmi ò sọ fẹ́ jùlọ lọ èmi ò ní kó má lọ sọ́ọ̀sì bá ẹ wá bá mi yẹ̀ wò yìí ah, mi ò rárá dá dúró ìdí mi ò sọ fún ọ ni mo ti sọ fún ọ lọ lọ wádìí ẹ wò tó tó bá rí bẹ́ẹ̀ kó wá pa mẹ́mórì káàdì ni kò wú. omi nǹkan ọmọ nǹkan tó fi easy fún mi láti accept ẹ pé kì í gbọ́ nǹkan tó ń sọ fún mi pé you're for real I don't know I'm just I'm not sure like I just want to be sure if are for real maybe should love me lókè. Um, babe ṣorí bó ṣe rí mi náà mi ní trust kankan fún obìnrin kankan ara àtọ but mi mọ reason why tí mo kàn fi nífẹ̀ẹ́ i mean i love you so much to the extent that i can't do without you. really. <laughs> obviously. <laughs> okay o tó bá sọ bẹ́ẹ̀. Um, sori tí bá ti fi rọ kásẹ̀ lọ́wọ́ hmm tí bá ti ń padà sí US èmi àti ẹjọ́ ń lọ ni. I love you. I love you more. So when are you going to meet my mom? Anytime even tó bá jẹ́ nísìnyí gan mi mind. Ebi omi nẹ. Ah, <laughs> kí ni ẹ̀gbọ́n mi ṣe tí ó farọ́ jù? Thank you, thank you for the love. You're welcome, sweetheart. I love you so much. You're welcome. báwo wọ́n nìkan ti gbà ká mú. ó sọ wọn. I'll miss you. I'll miss you more. mm Take care, baby. All right, come back to mommy. Sure. Sure. Yeah, Bye. Bye, baby. I'll miss you. Hmm. I'll miss you more. Be careful. See you later. Bye. pẹ́ kẹ́ tó dé o ọmọ tí mo rán lóúnjẹ mò ń dóde bá ti jẹun tán báyìí kí n kàn ra fi kíní fọwọ́ mi kí n máa lọ lé ni. ẹsẹ sáà ti parí ọkọ tèmi. mo ti rántí pásítọ̀ ìyẹn alàgbà tẹ sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn tí ọmọọṣẹ́ mi tajọ́ ń ṣiṣẹ́ ń bí tó ń lọ ṣọ́ọ̀ṣì tó ń lọ àṣírí pásítọ̀ yẹn ti tú nígbà tó máa wọnú ṣọ́ọ̀ṣì yẹn báyìí àwọn ìwo àfọ̀ṣẹ́ gbohùngbohùn gbogbo ẹ̀ ó ti sá lọ nínú ṣọ́ọ̀ṣì ó rí mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀ṣì inú ṣọ́ọ̀ṣì lórí gbogbo ẹ̀ mọ́ sọtàn sáwà ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tí màá parọ́ ah, ó jọ mí lójú má tètè pé ìkọlà ṣé mo fẹ́ sọ̀rọ̀ kẹ bá rọ́ ń bẹ̀. òun kò ti sunkún sunkún gbogbo wáìlì tó ń kó sun eh. pé kó máa fi parí tó bá fẹ́ sùn kó máa gbogbo ẹ̀ ó ti já gbogbo ẹ̀. èmi èmi ah. memory card èmi memory card mi ò mú ti rí mi ò mú ti mọ́sán fún mi wọ́n ní ah, pásọ̀ yín èmi ò sọ ti jọ òun èmi ò sọ ti jọ òun ọlọ́run mi ti sìn wọn àmọ́ pásọ wọn kì í sí èèyàn kan gidi èmi sọ bẹ́ẹ̀ fún. ó ní jọ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ magician ni gbogbo àṣírí yẹn ló ti tú báyìí. gbogbo ẹ̀ làwọn èèyàn ti mọ̀. wọ́n ti mọ̀ magician ni ó sá náà ní tó ti mọ̀ ó ti sá lọ sẹ́ẹ̀ ó ti sá lọ. àbúrò ìlú làwọn ọlọ́pàá yìí. Oh, àwọn ọlọ́pàá yìí tí mo bá mọ́tò yẹn dé. gba ó ní òní lọ sẹ́wọ̀n. mo mọ bí tó lè lọ o mo mọ bí tó lè lọ. Eh. ẹ mo tún mọ bí tó lè lọ wá fún mi kí ọkọ mi. ah ok. fún mi kí ọkọ mi kó ayọ̀ bí fún mi ẹ̀rọ tí ìtọ́jú náà. ọlọ́run ló tọ́jú ògbó àmà mọ́mí kódà ẹ̀yin àtọmọ yín ẹ̀ dàbí twins ni. àbí o ààrẹ níbi ni la jọ bíbọ̀ <laughs> nǹkan. ẹ jọra yín gan tó jẹ́ wípé even gbà tí màá kọ́ rí yín gan mo tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá ṣé bọ́lẹ̀ jẹ́ sí mi. ẹ̀rọ bá díyàn lè àfi tó o dẹ̀ dúró tó o dẹ̀ dúró jẹun kẹ̀ kí ló dé. Um, kan tó ṣẹlẹ̀ ni wípé ma mo ní appointment níbi kan ó dẹ̀ wà very very important. Eh, pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe nu lẹ́yìn. ṣẹ̀dẹ̀ wàá ra àwọn oúnjẹ yẹn ma mm. èmi kan ti mí sí ẹ o ẹ mọ̀ pé àárá àwọn oúnjẹ jẹ lọ́hùn yẹn eh, wellness mama wa ma máa jẹ ẹ̀fọ́ then pẹ̀lú pandoyam or pandediam. yam o ti yẹn sìn then um, mi máa máa jẹ. o sọ fún mi o ṣe wá mi <laughs> má dà lọ òun tẹ́ pé òun gan mo pọ̀ tẹ̀ wá sí ìgbà yẹn. ṣẹ́ríba mi mi máa láti jẹ àmàlà àti ewédú you know i'm gonna eat everything all the old African food. trust me <laughs> má wọrí wọ́n ṣáà tiẹ̀ tí o sọ fún mi tó bá ti ń bọ̀ so màá ti lọ sọ́jà màá ti ra gbogbo àwọn tinú ẹran oríṣiríṣi yẹn má wọrí gbọ́ngàn agbádùn bí mo ṣe train ọmọ mi tó ṣe máa ń pata sí ẹ tó ṣe máa ń pata sí ẹ lọ má wọrí èmi náà máa ṣe fún ẹ. ọ̀rọ̀ kó àbẹ̀wò wa kó àyọ̀jú sóde kú tọ́jú o ṣùgbọ́n kú tọ́jú mi all o kò ní nice day all o take care okay. on the beat. Blue attractive. Five, two. Never see me money my jack. Ọlọ́jà. BJ BJ, what did you? Uh-huh. Nanga getting success. Àwọn ọmọ òbí tí wọlé, wọ́n ti a rúkú ṣíṣá jọlẹ̀. Àwọn ọmọ títí dóra tán, àwọn ọmọ tí wọ́n jó sóbì. Malafa malafa malafa jíjà jíjà malafa jíjà malafa jíjà chicha. Wọ́n náà jíjà chicha Wọ́n ká jíjà malafa jíjà tó bá ti mọ̀ jà gbé gbé kọ́ tó bá lè fa ṣíṣà gbé kọ́ tó bá lè fa láòdì gbé kọ́ tó bá lè jó zombi gbẹ́sẹ̀ tó bá ti mọ̀ jà gbé tó bá lè fa ṣíṣà gbé tó bá lè fa láòdì gbé tó bá lè jó zombi gbẹ́sẹ̀ ah mo ti mú ti sábà mo á fòbi jàkíṣà ah, filẹ̀ fún ọmọ lọ́jà ọmọ oró ti gbọ́jà tó bá ti mọ̀ jà gbé àwọn ọmọ tí wọlé àwọn ọmọ ghetto wọlé náírà ọmọ bọ̀tí wọlé jápa. tó bá ti mọ jàgbé gbé pọ̀ tó bá lè fa ṣíṣà gbé pọ̀ tó bá lè fa láòdì gbé pọ̀ tó bá lè jó zobi gbẹ́sẹ̀ tó bá ti mọ jàgbé gbé pọ̀ tó bá lè fa ṣíṣà gbé pọ̀ tó bá lè fa láòdì gbé tó bá lè jó zobi gbẹ́sẹ̀ o ah ojú ti lẹ́rìí bá ọjà ti jẹ́ mi sk ló ṣe mí bá mo ti jọ́gàn lórí fọ́ bọ̀tù àtọ́kẹ́ bọ́ síbi kí tó fọ́ kọ̀pù ìjó zánkú yàtọ̀ sí zombi àwọn ọmọ ológo ló ń gbéra bí ọmọ ya mi má sùn mo ní kó jí ẹni ṣàṣẹ ló dúró tètè sọjí Lagos Island títí wọ́n mú ṣe ijó zobi lábí gbé bọ́ọ̀dì tó bá lè jó zobi kò jápa àwọn ọmọ ológo wọn àbí tó ti ń gbéra tó bá lè zobi kò jápa àwọn ọmọ ológo wọn àbí tó ti ń gbéra tó bá ti mọ̀ jáde gbé kọ́ tó bá lè fa ṣíṣà gbé kọ́ tó bá lè fa láàbì gbé kọ́ tó bá lè jó zombi gbẹ́sẹ̀ tó bá ti mọ̀ jáde gbé kọ́ tó bá lè fa ṣíṣà gbé kọ́ tó bá lè fa láàbì gbé kọ́ tó bá lè jó zombi gbẹ́sẹ̀ o. ìyàtì adé mú jó zombi lídírètì ọ̀dàn mú jó zombi àtọ́kùnlé tíráàkì mú jó zombi fèsì ọ̀tàlájì mú jó zombi ṣíṣe olùfẹ́ shatiri ẹwọn mu ṣe mu jó sóbì abọ mu jó sóbì. tó bá mo Jagbe gbé kọ́ tó bá lè fa ṣíṣà gbé kọ́ tó bá lè fa láòdì gbé kọ́ tó bá lè jó sóbì gbẹ́sẹ̀ o tó bá ti mọ Jagbe gbé kọ́ tó bá lè fa ṣíṣà gbé kọ́ tó bá lè fa láòdì gbé kọ́ tó bá lè jó sóbì gbẹ́sẹ̀ o. Ah. ọlá tó bí yẹ mọ pariwo yé owó tó bí yẹ mọ pariwo yé. my body body you, you. you. ẹ̀mẹ́ pariwo yé pariwo yé ẹ̀jẹ̀ mẹ́ pariwo yé mo ti gbà náà mo ti gbà náà mo ti gbà náà mo ti mo ti gbà náà. I'm the man, I'm the one that got the bigger man. Living in the boulevard. Yeah. I bet bad, yeah, if you're not the fine. Yeah. I see I got your shoes, but it's issue. Yeah. Wanna, cold, but I don't go with you. Yeah. Bad job, so I want to fish you. Yeah. But then it happened to boss, make I miss you. Yeah. Busy in the morning, move that DJ. Yeah. Move that freaking freaking what, move every play. Yeah. I like the way you shake that the cape. Yeah. bump, bum bum bigger bump it. Yeah. Put it on me, I'm a malasso. Yeah. Come on, apologize, darling, mushroom. Yeah. I just wanna kọ́dún oṣù. Yeah, ó dẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni tọ́kù lówó oṣù. Mo ti gbà náà mo ti elevate. Orí mi kò lè hibernate. Àwọn bad belle wọ́n ti suffocate. Mo dẹ̀ gbádùn mo dẹ̀ jollificate. Ọlá tó bí yẹ mọ pariwo yé. Owó tó bí yẹ mọ pariwo yé. Mọ́tò tó bí yẹ mọ pariwo yé. Pariwo yé, jíjẹ mọ pariwo yé. Mo ti gbà náà. Yeah mọ bá ara dáradá o sì kiri. ọlọ́jà kìnìún ń bẹ̀ ṣé mo mọ bó ṣe ṣe ni. Ah. tí ma jọ ń gbàyà tí ma jọ ń gbàyà. Ah, ibo lẹ ń lọ nínú òrùn yìí ṣé ẹ gbé mọ́tò yìí ni. ẹ mọ dá mi ló ń jàre ọkọ̀ bàjẹ́ tiẹ̀ ni ọkọ̀ bàjẹ́ tiẹ̀ ni ó wà nílé mẹkáníìkì ààrẹ wọn bá mi ṣe nǹkan lára ẹ ni èbó pò náà ló kọ́ mi tàbí ọmọ ọjọ́ mẹ́jọ dídìrín òsì tí wọn bàtà bí àwọn èkó yìí. kò sí tí mo ṣe níbẹ̀ ṣe fún màdá mi ẹ lóyún ẹ́ńjìnì àti òkun ẹ̀ kúrò mú dẹ́. Ah. àbí wèrè ni wèrè tí wèrè ni ọ ni mo sọ ọmọ tó ṣe sá sọmọ tí búbú ṣe ta lọ tún kílípà ṣe èyí kílípà bàjẹ́ lọ tún kílípà ṣe wọ́n sì tẹ́ ń jẹ́ ń jẹ́ ni mọ̀ lọ́wọ́ olórí burúkú yìí. ọ̀ ṣé ń jẹ́ ń jẹ́ ṣùgbọ́n àánú ẹ̀ ṣe bí kíni wáyà ló ló máa ń yọ kúrò ṣe sùúrù jàre. sẹ́mi lọ́wọ́ èmi lọ́wọ́ ń wọ ẹnu sí. mo sẹ́mi lọ́wọ́ ń wọ ẹnu sí ọbẹ̀ kúsà. ọ̀dọ́ mi ò wẹ́nu sẹ́yìn ọtí máa ń sàwọn àṣẹ báyìí níta gbangba ó jẹ́ yín ni o. ṣé ọba èmi lọ ń bá sọ̀rọ̀ náà ń wọ ẹnu sí well done mo ti bọ́ bò mọ́ kò sí wàhálà tiẹ̀. Um, um, um, eh. ẹ máa ní láti ní sùúrù. Ah, sùúrù tiẹ̀ ti ṣe rẹ̀ bí ṣe ń lọ́hùn àdúrà tí mò ń bá gbà ní kí fóònù rẹ̀ ọmọ kù bó ṣe wà yóò padà rìsíìbù sátífíkẹ́tì ẹ̀ nù lórí fóònù ni tó o bá rí ní orí email ó rí lórí whatsapp ni mo sọ bẹ́ẹ̀ ó sì lè rìsíìbù ẹ̀ sms olórí burúkú wèrè ẹ pẹ̀lẹ́ jàre. ó tiẹ̀ dábẹ́ lẹ́gbọ̀n ìyàwó tí mo sọ fún pé mo fẹ́ fẹ́ lélẹ̀ tí mo sọ wípé a máa ṣe wẹ́ẹ̀dì láìpẹ́ yìí. tó lẹ́jọ́ ń lọ sọ́hún <laughs> tí mo sọ pé àjọ lọ sí amẹ́ríkà. <laughs> ọmọ alálùbáríkà sí lọ́mọ yìí ọlọ́run ní yà yín èso ní yà yín ẹ wo ẹ ń bá ní ẹ mọ̀jọ pẹ́pẹ́pẹ́pẹ́ fúnra yín yóò ó ń tọ̀hún tẹ́lá ni ó pa. àmì o bébì. <laughs> ọmọ dáadáa èèyàn gidi lòun náà o so ti yé ẹni rẹ pàdé ẹni rẹ ni o ẹjọ wà pọ̀ kẹjọ lẹ̀pọ̀ náà ni o so ti yé yín ẹ mọ̀ kémi èé mọ̀fọ̀ tán bá ní ta ló sọ bẹ́ẹ̀ ní memory card <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ kó yọ sí mi bí ọwọ́ rọ̀ lẹ́ńtẹ́. Ah, kò sí wàhálà má yọ sí. <laughs> mọ̀ pé dáa fún èèyàn o <laughs> àbí o ah, àbí ẹ̀yin mo sì rántí ìgbà tẹ wà tẹ́ ẹ̀ tí ì lọ ọ̀dà ṣé dáadáa lè dé ah, gbogbo àwọn ọmọ òyìnbó ń kọ́ ń bẹ̀. àlàáfíà ni ah, àlàáfíà ni. ẹ wo mo ṣe mọ̀ pé lẹ́nu ọjà ò sí ṣùgbọ́n ọkàn mi ti balẹ̀. ìkọ́ <laughs> kékeré ni mo fẹ́ rí MC ṣúwà lára wọn. wọ́n ti jẹ́ ẹsẹ̀ ajá wọ́n sì kiri lọ wọ́n ṣe máa ń rìn lọ nìyẹn wọ́n àìsílẹ̀ àti gbọ́n pátá wọ́n máa ń rìnrìn ìjà ni àtọ̀gá àtọmọ̀jẹ́ wọn sí ń dé pé kò sí. mo dẹ̀ fẹ́ rí wọn fún kan tó wà very important ọ ìyẹn dalẹ́ àbí kẹ́ padà wá lọ́la ẹ kí má lọ gbàgbé mo gbọ́ wọn lẹ fẹ́ ṣègbéyàwó wọn sọ fún wa wọn sọ ni. ọ <laughs> ẹyin náà ti gbọ́ ah. <laughs> òótọ́ ni wọ́n sọ wọn purọ́. ṣé ẹ ti wá rẹ̀ ń tẹ fẹ́fẹ́. ah of course mo ti rẹ́yàn tí mo fẹ́ fẹ́ ó yẹ kẹ́ ẹ mọ mújì náà. mújì. ṣé mújì kan náà. <laughs> mújì kan náà ẹ̀yàn tí mo fẹ́ fẹ́ nìyẹn. mújì ẹ má bínú torí ọlọ́run o ṣé ẹ sì ti lọ bẹ ẹ sì lọ wò ẹ ti gbogbo kọsẹ̀ jáyé mújì. Mm, not really though but uh, mo máa ń follow ẹ lórí social media platform so ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé ọmọ gidi ni Mují. inú mi á máa dùn bí èèyàn bá gọ̀ tó tún fẹ́ gọ̀ lẹ́lòmíì pé tọ̀ ẹ̀yin náà gbà ń bẹ̀. ṣé social media òun yẹn ni pásítọ̀ àbí wòlíì àbá àfa àbí babaláwo tẹ́fẹ́ lọ́ba Mují ọlọ́kọ méje Mují sẹ́yìn ò tí ì gbọ́ ni. ọlọ́kọ méje kò yé mi ṣé oh. ọkùnrin méje ló máa ń fẹ́ ni at the same time àbí kílẹ̀. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe Mují yẹn ìyá rẹ̀ wà kí alẹ́sínẹ́sì nígbà tí yẹ bí mi bó ṣe jábọ́ lulẹ̀ báyìí pa àpá tó wà lórí ẹ̀yẹn ìkókó ni o wọ́n wá ní pé bó ṣe wà yẹn ọkọ̀ méje báyìí ló máa kú lémújì mẹ́fà ti kú wá wọ́n tó fẹ́ fi ṣìkejì pé tọ̀ gbára sọ̀kùtẹ́ ìbáyìí ti fẹ́ tán ní ìsìn òdì gbére o mi gbàdúrà kẹ́kù o òdà láàrírà. Mr. Cardoso so ìkọ́tẹ̀ ìtura láti sọ ni wípé èmi ní ọkọ̀ keje tó máa èmi ò sọ bẹ́ẹ̀ o àwọn ọlọ́kadà kájí ọ́sá wà ní kí mo sọ pé ẹ wọ́n fẹ́ ọlọ́run ó so yín pọ̀ o hmm. mú jí ọlọ́kọ̀ méje one to seven nígbà sáwọn nǹkan bẹ̀ wí ìdí ẹlẹ́ fáwọn ẹbí yín. so mọ́mi ẹ̀yin ẹ̀yin àtọmọ yín ẹ̀yin try láti strategize láti fi mí rúbọ so that ọmọ yín máa lè live èmi èmi ọ̀rọ̀ tó ń sọ yìí ò yé mi o. ọ̀rọ̀ tí mo sọ ò yé yín báwo ló ṣe máa yé yín kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn rárá yìí. èmi. ọkọ kìíní kú ọkọ kejì kú ẹlẹ́kẹta kú ẹlẹ́kẹni kú ẹlẹ́karùn kú ẹlẹ́kẹfà tún kú no i am the seventh person. bó ló ti ń gbọ́ ògbó kátikàti. ah. Any affair? You are nothing but a fool. No, you're not a fool. I'm thinking of so. Ẹni gbogbo international exposure mi. But tún fẹ́ kó a trap. No, mommy. kò me, give me, no. wá ìtọ́. Ṣé wọ́n pé èèyàn You are your mom. No. Afe, kí ló ń sọ? take life me. You guys wanna kill me, It's right? It's not possible, Afe, no. Kò possible. <laughs> Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ìkọ́ tí mo sọ yẹ, kò yé yín kò yé wa tìyá ẹ̀ àbí? Tó bá tutù sàn, tí <laughs> sùúrù ọ̀rọ̀ ń fẹ́ ọ̀rọ̀ ìgbà sùúrù o gbogbo nǹkan tó ń sọ yìí èmi ọmọ bíi tó ti gbọ́ ogbó kátìkátì pé ìwọ mújì ó jábọ́ lẹ́yìn mi odò òdì ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀ ó ṣe ọmọ tèmi ọmọ tèmi ò jábọ́ omi ò níbi tó máa ti jábọ́ o. ìjọba mi àbí ṣé ó tọ́ mi. ṣé màmá parọ́ fún ẹ ni ó jábọ́ lẹ́yìn mi ọkọ mi ní sùúrù ó jábọ́ lẹ̀ ọlọ́mọ ọmọ bíi tó ti gbé gbogbo ọ̀rọ̀ tó ń sọ o ìwọ fọkàn àgbàlẹ̀ kò sí ọkọ̀ àwọn tó ń fún ní information burúkú òun ló tó ti gbọ́ ìwọ ọlọ́run máa ṣe nírọ̀rùn ọlọ́run máa kó sínú ayé ẹ̀ ní sùúrù ní sùúrù ní sùúrù. màmá fi ilẹ̀ kò ṣe problem fún mi bí a jẹun. jẹun díẹ̀ náà bọ̀ mojú ò dẹ̀ jẹun díẹ̀ báwo ló ṣe ń ṣe báyìí látàárọ̀ mo dẹ̀ sọ fún ẹ o ọkùnrin ọkùnrin hmm. ṣorí ibi tó bá ẹ dé báyìí sìn he is my kind of man he is my kind of man ṣé bó rí rẹ ń sìn. mo bá ń sọ ń sìn ẹni pérépéré pérépéré tí lọ láti pọ̀jù tó rọrọ̀ ọkùnrin èjìká báyìí ni mo fọwọ́ sí tó bá ṣe kí n hmm. torí mọ́yẹ̀wá yẹn ṣé lọ́dà bí àkùkọ adìyẹ ṣé tí mo rí tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ obìnrin wọ́n á máa pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ báyìí ni wọn lẹ́tọ̀ máa jẹun kò ṣe pé bóyá mi àti ẹ ní ìkókó pọ̀ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé tó ṣe báyìí fún mi. ní sùúrù Mojí gbogbo wa la wà right but lákòókò tí ìfẹ́ bá dé ó máa ń kọ́kọ́ ń ṣèyàn bíi ni pé nǹkan mi ló kọlù yàn á kọ́kọ́ wá sí orí yàn á máa bọ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ á wá sí ọkàn yàn tó máa fi gba gbogbo ara wa kan á wá máa gbé wa lọ báyìí sèbùté odò sórí ibi tó já sí báyìí oko parun báyìí ló wà báyìí sìn. èyí tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wáyé ọlọ́run ò ní jẹ́ kó já sí destruction. Ah. tẹ bá mọ iye èèyàn tí a fẹ́ ti introduce mi sí tẹ bá mọ iye ibi tá a ti jọ lọ kí làwọn yẹn fẹ́ máa béèrè lọ́wọ́ mi kí ni mo fẹ́ máa sọ níbo ni kí ti bẹ̀rẹ̀ ẹ̀rí kan tí mo rí ni. calm down calm down den tún bẹ́ẹ̀ try mọ́ bẹ́ẹ̀. àfẹ́ ti pa mi. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi kò má ní tèmi pọ̀ ni. it is beautifully said that follow your heart love is sweet obey your heart but you fail to realize one thing that you have to balance the equation of love tí ò bá dọ́gba kò lè jọra mu ṣó ti rí sìn ṣó ti rí ọ̀rọ̀ ọkùnrin báyìí sí ẹ wo ewu mi wo padì mi mi níbi tí mo fẹ́ sí ẹ sí o má torí ọkùnrin kan ṣe ra ilé ṣe so oúnjẹ yìí ń sìn máa farabalẹ̀ máa fìdẹ ṣó ti gbọ́. ṣùgbọ́n òǹgbà tàdé ń pe léyìn náà tí ò dé gbé ibo ló fi fóònù sí tí ò gbé ọkùnrin mà bú ẹ wò ọkùnrin ò lóorùn. Ah, ẹ ní sùúrù gbogbo nǹkan ta kan sọ látàárọ̀ yìí èmi rò pé bóyá ó dẹ̀ gbọ́n kankan níbì kan ni o. afẹ́ ò gbọ́n kankan mi ìfi kókó pamọ́ fún gbogbo nǹkan tó yẹ kí n sọ fún ni mo ti sọ kò sí nǹkan tó fẹ́ gbọ́ afẹ́ kí n má gbóhùn mọ́ ó ní pé mi ní future ó ní pé kí n yọ̀ǹda òun mo ní mo ti fẹ́ bẹ́ẹ̀. Muji Muji calm down wo wo wo wo jẹ́ kí n ṣàlùkọ́ kọ́ mi farabalẹ̀ má má para ẹ̀ sí wa lọ́rùn àwọn akọ́lọ́ màdé ká fẹ́ lọ mo ti ń bẹ̀ má jẹ́ kí n tèkè pàṣọ́nà o. o ṣe máa tèkè pàṣọ́nà kí ló dé. Muji Muji you know what you know what calm down wàá jẹun sí wàá lọ fresh àmàwá rà ẹ̀ ten street àgbẹ̀ ẹ̀ jáde. Ah, afẹ́ kí ni afẹ́ kọ̀. ṣé ibẹ̀ ṣe ń wò mí yìí etí ló ń dùn mí o ṣé ní gbogbo ọpọlọ mi kò sí kankan tó ṣe mí lọ́pọlọ o orí mi ò dàrú mo kàn tí mo ṣe ṣọ́rọ́ ọjọ́ Jímọ̀ tí wọ́n sọ yẹn ọmọ yẹn five hundred ló fún mi nígbà tó di ọjọ́ Monday ṣé wọ́n pé jọ mẹ́ta mẹ́ta ni ó tún fún mi ní five hundred nígbà tó di ọjọ́ Wednesday ó fún mi ní one thousand. ọdún two thousand. ẹ owó tó dáa fún mi lọ. ee kókòrò jọ ń sọ nǹkan tí mo sọ ní sí pé mo ti dá two thousand ẹ̀yin wá yá mi ní three thousand sí ajẹ́ five thousand eh. tẹ́jọ́ bá eh. wá parí ẹ̀ wá three thousand tí í kúrò. Eh, ọmọ ẹ ló sọ fún ẹ pé mi gbowó. ẹ ẹ kò sọ bẹ́ẹ̀ èmi mọ̀ pé two thousand ni mo dá ṣe ń gbọ́ ẹ máa fún mi ní five thousand five thousand ẹ máa fún mi tó ṣùgbọ́n ti parí ẹ máa jọ three thousand kúrò. <laughs> two thousand tó dá yẹn ní sí tí ọmọ ẹ dá fún mi hmm. ẹ fẹ́ fi ya five thousand tó bá ya five thousand oṣù bá kójú tó parí wàá san. máa san kí kọfí tún fi rajà ẹ pé búrẹ́dì méjì ló. èmi ò mọ̀ pé kò tó. ọ̀yìnà ọ̀yìnà irú kí gbogbo eléyìí irú kí lélẹ́yìí wo wo the head talking to is not respond talk later. irú kí lélẹ́yìí owó mi ò owó mi kò pé. ta ló gbà lọ́wọ́ ẹ. ooo oh fẹ́ gbogbo eléyìí ẹ kí ló ṣẹlẹ̀ ṣebí mo dájọ́ fún ọ <laughs> owó mi ṣe wá di pé owó mi ò gbé báyìí ẹ ṣebí mo fẹ́ gbogbo eléyìí o. ṣebí two thousand two lo two thousand six two thousand six hundred lówó tó dá lọ́wọ́ mi. ẹ bọ́ sísè ọ̀yà ọ̀yà ọ̀yà ká ká ká ọ̀dà eléyìí rè méjì wọ́n jọra wọn báyìí eléyìí náà méjì òun náà jọra eléyìí náà méjì òun jọra ó sì jẹ́ eléyìí nìkan ní ọ̀pẹ méjì báyìí ọ̀pẹ méjì tí òun nìkan nìyá rẹ̀ bí ni kí ló dé. ó kéré ọkàn. ẹ gbogbo owó tó tó da fún mi jẹ two thousand six hundred two thousand six hundred náà ni mo jẹ fún ẹ. original hmm? kò yé mi yẹn ṣàlàyé. kò pé kò pé kò kó wa. ẹ ah, wọ ẹ má dàrú mọ́ lójú ẹ má dàrú mọ́ lójú owó mi ò pé o. kó lè dà ní. Ah, owó owó tèmi ò pé o. sẹ́rẹ́lẹ̀ hundred naira ni táfi sí odi two hundred eléyìí sí odi four hundred eléyìí odi six hundred eléyìí sí odi one hundred eléyìí sí odi two six ṣẹ́rẹ́ ilé ìkọ̀kọ̀ tẹ̀ ń rí yìí ẹyọkọ̀ ṣẹ́rẹ́ ẹyọkọ̀ ilé tó dúró ilé ẹ òun ni méjì eléyìí kò yẹ yín. ó ti jẹ́ two thousand six tó dá fún mi. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ kì í mẹ́kẹ̀ yìí sí fún yín original mú ẹ má kọ́wọ́ mi lọ ẹ má kọ́wọ́ mi lọ. irú wa làwọn ò lè dájọ́. original èmi ò ní dájọ́ mọ́ o èmi ò ní dájọ́ mi ò fẹ́ kí ọkọ mọ ṣe kiri fún mi o kí ọkọ mọ jẹ ọkọ mọ́ dàjọ́ mọ́ lójú o. Hmm ṣe ti rí sí jẹ́rẹ́ pín sí méjì ó ẹ wá jẹ́ ká jọ kàkẹ́rì pé one two three. two thousand two thousand ẹ ẹ eh, eh, eh, two thousand six hundred lówó ẹ ṣó ti yẹ bó ṣe rí bó ṣe wọ̀ mí yìí ẹ eh, mọ mọ kan tí mo ṣe o mọ mọ kan tí mo ṣe ṣó ti yẹ ẹsìn mọ́dà jọ̀lọ́ mi mọ́ ṣó ti yẹ because wẹ́ẹ̀ lè sọ mí dídà bẹ́ẹ̀ ṣe dà ṣó ti yẹ yìí nítorí pé tèmi ò bá kàwé mo kọ́ pọ́ lórí mi o olórí kan ló kan o oníbẹ̀ mi ò kàwé mo kọ́ gbọ́n orí mi o ẹ̀kọ́ la gba ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o ọgbọ́n orí mo lò o èmi ò kàwé rárá o bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ò kàwé o mi ò kàwé o mi ò kàwé o kọ́ ló lè sọ̀rọ̀ lórí jìnnà alájọ mi ò kọ́ àjọ lẹ̀ ní o kọ́mọ̀dájọ lọ́ọ́ mi mọ́ kó má dájọ́ lọ́wọ́ mi mọ́ original original original original ẹgbẹ́ ni sọ̀hún ẹ máa lọ wàhálà yín gan pọ̀ ẹ má ra ẹ máa lọ ẹ pọ̀ sókè rajà alákòókò. ṣe mí èmi fún ara mi ni mo decide wípé mi ṣe mọ ẹ̀yin gan ẹ sọ fún mi tégun ẹni bá ń jó tẹ́lẹ̀ tó bá lóun ò jùmọ̀ bá bàtà ló fẹ́ mú ní sí. ọkọ <laughs> afẹ ẹ má wò lè jẹ káká wá kà sẹ́yìn mi it is obvious pé tí eégún ẹni bá ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wá sọ pé òun ò jùmọ̀ nǹkan kan ṣẹlẹ̀ ni so nǹkan tó ṣẹlẹ̀ yẹn gangan la wá rí yín fún a fẹ́ gbẹ̀ǹgẹ̀ torí ọlọ́run ẹ bá wa dáríjì ọ̀rẹ́ wa whatever bí èmi ò sí ẹ̀kẹ́ ẹ̀ láti mọ̀ ẹ ṣàbà wa dáríjì kẹ́ ẹ̀ lè jẹ́ kí ẹ máa ṣe bí ẹ ṣe ń ṣe pẹ̀lú torí ọlọ́run ṣẹ́gbọ́ we are here on her behalf please. ó dàbí ẹni wípé ọ̀rọ̀ tí mo sọ látara òye àràṣà ṣé mo gbọ́rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni but ẹ̀yin ẹ̀ lè understand ṣé yìí máa gbàdúrà wípé kẹ́ ẹ ní irú èmi báyìí kó kú ní ẹ wo bí ó ṣe wà yẹn ó ní tẹ̀bà ti fẹ́ òun òun máa para òun ni ọ ní ìdẹ nífẹ̀ẹ́ kẹ ló kó èèyàn lọ́rùn. ó lóun máa para òun dànù <laughs> ẹ̀yin gbẹ sọ fún mi ṣé àtìgbà tí mo ti fi mú jinlẹ̀ ṣó máa sọ fún mi pé òun ò ní ọkùnrin kankan tóun bá jáde ni àbí máa sọ pé òun ò ní ẹ̀yàn kankan tóun dé ti tẹ́lẹ̀ even kó tó mí tèmi fún ara mi. ọ̀pọ̀ nǹkan fẹ́ ever since tó ti mú tìyín ó rò pé òun ti rí olólùfẹ́ òun ni òun ti rí ẹni bí ọkọ òun. interesting. ẹ má ṣe báyìí fún ọ̀rẹ́ wa. ó dàbẹ̀ ni wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ bó ṣe ń gba etí ọ̀tún yìí wọlé òun ló ṣe ń gbà tó tó sí jáde um, ẹ má bínú ṣé ẹ ṣe máa wà ń bí báyìí in the next four to five hours. ẹ eh? five hours. ẹ gbọ́ mi dáadáa etí yín ò dì. Ah, ó ní nǹkan tí mo fẹ́ lọ ṣe but in um, time tí mo dárúkọ fún yín ó wà important ju <laughs> ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ fún mi lọ màá join yín very soon um, ẹ má bínú. Ah, ah bàbá yẹn mà ti lọ. what is that rubbish? ee eh, tí o máa ń ṣe pé tí o máa ń ṣe pé ee eh, eh, ẹ tó lórí o máa ní fìlà o ah, ó ṣe ó ṣe ẹrọ́kùlù àìlọ́bẹ̀ èmi èmi ah, ah, ìṣòyìn ló máa ń tọwọ́ ẹni bí epo ṣáá níwèé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni dáńkù yìí ṣé mo ta ẹmọ bátìrì tiger bí tí wọ́n bá kó méjìlélá bẹ́ẹ̀ ló ṣe rí ó wá ó wá fà wá sílẹ̀ sórí ìjókòó ṣáwa sì máa lò tó four to five hours òun bọ̀ what an insult. ah. you can imagine ó ga ọ kí ni nǹkan táwọn ọkùnrin yìí máa ń prove náà. ego ni ọ kó jẹ́ nǹkan tí ó wà lábẹ́ ṣòkòtò wọn that thing between their two legs ọ kó jówó. owó. yes. owó. kó go to hell pẹ̀lú owó ẹ̀ mo níṣẹ́ mi lọ́wọ́ mà ẹ ti gbàgbé ni mi ò ń ṣọ̀lẹ̀. èmi náà ní ṣọ́ọ̀bù tèmi náà. so so what is he trying to prove gan kò tiẹ̀ yé mi àwa náà wá jẹ́ kó bí ìmùmú àwa ń wò tí ò bá jẹ́ pé ẹ ah mà ṣe o mo mo mo mo mo jí ló fa o anyway ẹ jẹ́ àkó mi báyìí. gbóòmì àfà lórí ti ìgbéyàwó tó lọ fẹ́ sí nípa ọ̀rọ̀ wẹ́ẹ̀lì tí mo sọ fún yàrá ẹ wo ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe mi hmm. mi nípa padà sábúrọ̀dù mete ti káńsù gbéyàwó. ah bíi ti bò. <laughs> mo ti káńsù ẹ. ìgbà tí àwùjọ ń lọ ẹ lọ sí lọrun àbí bò. èmi nìkan ni o òun ò tẹ̀lé mi rárá tọ. ẹ ti dájọ́. <laughs> ẹ̀gbọ́n ṣe ti rí kan tó ṣẹlẹ̀ ní wípé tí ẹ bá gbọ́rọ̀ tí mo gbọ́ nípa ọmọ yẹn tẹ́yìn gbogbo fara yín bá gbọ́ <laughs> kò ń sọ̀rọ̀ kékeré o ah. ọ̀rọ̀ tó lè la ẹ̀mí lọ ni ah. lórí ọmọ tó fẹ́ fẹ́ kí ló gbọ́ ń pa ẹ̀. wọ́n jẹ́ kí n mọ̀ wípé bọ́mọ yẹn ṣe wáyà ọ̀nà hmm. máa ń kú lórí ni lórí ẹ̀rí wọn lọ́kọ ẹlẹ́ẹ̀kejì ti kú lórí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà èmi wá ní ọkọ ẹlẹ́ẹ̀keje èyí náà wá wò ṣé mi ti mo jàjà bọ̀ sí ìlú òyìnbó tí mo lọ struggle tí mo wá dé padà kémi kí wá ṣọ́kú lójijì ah, ah. Ah, ayé ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn èèyàn àbìdí yan yan ta ló sọ orúkọ bá ń fún ọ lórí ọ̀rọ̀ ọmọ ọmọ. bọ̀bọ̀ tó wà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù yìí ló sọ fún mi. bọ̀bọ̀ wò ní ṣe tí ń lọ ata àbí ìyá tí ń lọ ta. kàṣó. fẹlẹfẹlẹ. fẹlẹfẹlẹ. fẹlẹ. ọgán ló sọ fún mi. fẹlẹ ló sọ fún ọ pé ọkọ ń kú mọ ọmọbìnrin lórí pé ọmọ kẹyìn ọkọ kìíní ọkọ kejì ọkọ kẹta tó bí lórí ọkọ kẹfà igbe wọlé lẹ́ẹ̀keje ìwọ òsì wàá fẹ́ kú ló fẹ́ rọ́ àbí kò ní dáa fún fẹlẹfẹlẹ olórí burúkú ni fẹlẹfẹlẹ fẹlẹfẹlẹ tó yẹ pé òun gan tòsí ọmọ wo ń tòsí ọmọ wo ọmọ ń bojú ẹ̀jẹ̀ ni o ọmọ ń fẹ́ ni o èmi gan mo ṣe jókòó yìí ṣé kí n mọ́ tán mo ti gbé súnmọ́ ọmọ láì mọ ìgbà kò fẹ́ mi nì tó bá yẹ kó o sọ pé ọmọ ń bù yẹn o ẹni tó bá kọjú ẹnu ọ̀fẹ́ sí o ń bù o mo lè gbà àmọ́ ti pé bóyá ọkọ̀ ń kú mọ́ lórí o bàjẹ́ ni o ọkọ̀ kan kò kú o ọmọ ọlọ́mọ ò tí ì lọ́kọ̀ kankan ní débi tó ọmọ kankan ó kú o wọ́n mọ̀ pé mẹ́mórì káàdì ni mí nítorí o bá gbọ́ lẹ́nu mi gbà pé inú ọ̀blọ́gátà mi ló ti wá gbà pé inú ọ̀blọ́gátà mi ló ti wá o má jẹ́ kẹ́nìkan kan ọlọ́kànjẹ́ lórí ọmọ wọn ojú ọ̀nà ló wà o lọ fẹ́ ọmọ ọmọ gidi ni ọmọ alálùbáríkà ni o kì í sọ ọmọ tó ti ba gbogbo ẹ̀ jẹ́ o kì í sọ ọmọ tó ti bà gbòòrò jẹ́ kó tó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ ìfàbọ̀ sílé ẹnìkan o ọmọ gidi ló fẹ́ rí fẹ́ ń o. ẹlẹ́gbọ̀n ṣé ọ̀rọ̀ tẹ̀ ń sọ fún mi yìí ṣé òótọ́ ni ṣá. ṣé mi fẹ́ parọ́ fún ọ ni àbí fẹ́lẹ́fẹ́lẹ́ kọ́ lọ àbáyé fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ bàjẹ́ ni àbúrò jókòó ma. mújì mi ń kọ́ ma. mújì my dear. Um, mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ má bínú sí mi pẹ̀lú gbogbo bí mo ṣe react ní last time yẹn. Yeah gbogbo kan tó ń ṣẹlẹ̀ yẹn kò kí ń ṣe intentionally tìtorí ọ̀rọ̀ tí mo gbọ́ ni òun ló fà á tí ara fi ta mi tí mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kàṣó ló sọ fún mi wípé ọkùnrin máa ń kú lórí ọmọ yìí kan tó fà á nìyẹn tí mo fi react bẹ́ẹ̀ yẹn. ẹ eh, dúró dúró dúró kàṣó ọmọ burúkú yẹn ló sọ fún wọ pé ọmọ tèmi jábọ́ lẹ́yìn mi ìwọ náà dẹ̀ gbàgbọ́. Eh, eh, mọ́mi ẹ ní blame mi ẹ mọ̀ pé mi gbé nílùú yìí abroad ni mo bẹ́ sí so mi lè mọ bó ṣe ń lọ bí báyìí ṣẹ́rí ẹjọ́ tó yọ lọ́hùn ẹ dáríjì mi anything tó bá ti lè wú kí n ṣe ẹjọ́ mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ dáríjì mi ọpẹ́lọpẹ́ memory card tó ń gẹrun ìyẹn ló wá sòótọ́ ọ̀rọ̀ fún mi ìgbà ilé mi náà ṣẹ̀wá realize mistake mi. àwa ah, jẹ́ kí mi sọ ọkàn fún ẹ sórí ọmọ tèmi mú jì yìí kò jábọ́ lẹ́yìn tèmi o ẹlẹ́dàá mi kọ́ ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kémi rí nǹkan tí mújì máa fi já bọ́ lẹ́yìn mi kàṣọ àbí kàṣù tí wọ́n ń sọ yẹn ṣé mo kó ti da ẹnu ìfẹ́ kọ mújì rí bó ṣe wà yẹn oh now I understand torí pé ọmọ mi ò gbà fún kàǹsùn ló fi sọ ìyẹn fún wọn ìwọ náà dẹ̀ rèé bó ṣe rí ẹ ìwọ náà wò accept pé nǹkan tó sọ fún ẹ yẹn o bẹ́ẹ̀ lórí o bọ́jẹ́ èmi tún máa san ọkọ fún ẹ ń sìn sórí bí ìlú wa ìṣe bó ṣe tó yìí mo lè fi kò sí nǹkan tí mi ò lè fi fògùn ẹ̀gbá rí kò sí ẹni tó ti rí ìhòòhò ọmọ mi rí kò sí ẹni tó lè bá mi sọ bóun ti rí ìhòòhò ọmọ ìrí bó ṣe wà yìí because ọmọ mi ni kò sí nǹkan tó máa fi ń pamọ́ fún mi ó dẹ̀ wá rí ìwọ nìyẹn ó ti bìlíwì pé òun ti rí yàn kàǹsùn àbí kàǹpó lẹ́ ń pè é ó wá sọ̀rọ̀ fún ẹ ìwọ náà wá gbé ara ẹ wá síbí báyìí ó ń da ọ̀rọ̀ lẹ̀ kò sí nǹkan tí mi ò sá tọ́jọ́ kò sí bí mi ò ṣe bẹ́ẹ̀ ó kàn ṣáà bí o ṣe ń tutọ́ báyìí ló ń gbà ló ṣáà ń ranjú ló ń fẹjú ló ń fẹ́ ìfún yẹn ṣó dẹ̀ ti wá tán ẹ̀ sìn ṣé ó ti tán tó ti ẹ àbí kí ilẹ̀ tún kù tẹ́fẹ́ sọ́n sìn. Hmm. Um, uh, um, um, Mojí ó ṣe àwọn obvious wípé mọ́mí ṣe ìbínú láàrin màtí ẹ a máa sort everything out. Hmm. What? What is? Oh. Mm. mọ́mí mọ́mí kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ hmm. wo ọwọ́ mi rè òkè ló wà funfun lẹ́nẹ́ dẹni mọ́mí mọ́mí ok sweetie. ẹ ṣe mọ mi òun náà ti lẹ́nu lẹ́sìn mi. ṣe gọ́mà I bought your favourite ah, for you. Moji. What? I'm sorry for everything. It's okay. You I love you, right? I love you too. Yeah, trust me. Anyway. Oh, ẹ̀mí pé kò sí nǹkan kan lórí báyìí. ṣé a fẹ́ parọ́ fún yín ni ṣé bẹ́ẹ̀ yín náà ti fún ara yín tú gbogbo gbogbo inú bí ṣé ẹ kúkú rí nǹkan kan bẹ àwọn ìbáyàn tọ́jú nǹkan bí o àìbáwọn gbàgbọ́n dání o àìbáwọn gbàdá dání o kò sí nǹkan kan wà àwọn ìbáwọn mo lè ṣiṣẹ́ o bá a ṣe wà igan téèyàn bá gbàgbé nǹkan nu bíi á mú lẹ̀ síta ní ká tó ti sọ́ọ̀bù wa bẹ́ẹ̀ ni bá dé kó wá mú nǹkan yẹn bí ọba sì rí mú ajẹ́pọ̀ lòun sọ wa ni. sọ̀rọ̀ tọ́jú nǹkan. ok. Oh in case of any vital information n fẹ́ kẹ́ ẹ pè mí. ṣé káàdì yìí ni. ṣe gbọ́. all right sir. ẹ try get contact wa. ẹ pè wá o. kò sí wàhálà. ẹ kéde o. so. ya ẹ fún mi ọlọ́ni ọlọ́ni náírà. okay ẹ wò ẹ bá ń fi síbẹ̀ iṣẹ́ ń jọ ẹ̀ náà ní jẹ́rẹ́tọ̀ lọ náà akọni tó lọ́ọ́ bá yín rà náà ni. ó bá torí èṣù rà wèrè torí ọlọ́run rà bó ṣe dúró bíi toothpick tó fi ń jẹ súyà lórí burúkú torí ọlọ́run rà. so so ṣé kìí ṣe pé nǹkan míì wà ń bẹ nígbà tí àwọn ọlọ́pàá dúró báyìí èmi tí mo ní ṣọ́ọ̀bù mo sì dúró mo káyà sókè ìwọ tó jẹ́ pé òun ṣiṣẹ́ òun ṣe jọlímọ́nù rárá sì jókòó ẹ̀rù ọ̀pọ̀ àwọn àyàwó ọ̀gá àwọn wa ń lọ wọ́n wá na káàdì sí ẹgbàá ẹni fata kìíní kan ẹni fata yàbí kìíní náà pè. sẹbẹ gbàsẹ mọ ọgá mi lọ́wọ́ ni. ṣé kì í ṣe pé bóyá e, ejò yín lọ́wọ́ nù àwọn ọlọ́pàá. ọ̀gá kí lè sọ báyìí. àbí bóyá ẹ̀ ń gba táwọn bá ti close níbi lọ́wọ́ alẹ́ ẹ̀yìn fi sọ́ọ̀bù ṣe nǹkan mi. ìṣesí ẹni ìjọ tó lè. bóyá kìí ṣe bẹ́ẹ̀ fi sọ́ọ̀bù ṣe nǹkan mi lálẹ́ sáàrọ̀ tá bá ti kó mi tán lálẹ́. MC MC fi sùúrù sọ̀rọ̀. wọ́n ń gbọ́ yẹn sọ̀rọ̀. ní sùúrù bí ẹ ṣe déhùn tí wọ́n dúró tóun wọ́n ti ń wò pé eléyìí ní làkàyè ó responsible responsible yẹn ló jẹ́ wọn mú. tọ́nà káàdì sí abẹ́ máa gbọ́rọ̀ sọ́rọ̀ lè tẹ̀ sọ́jà lọ́wọ́ wọn nàkọ́ sí káàdì. ìwà lè nìyẹn ọ̀nà káàdì sí àti gbà. ẹ gbà pẹ̀lú ọ̀rọ̀ ní sọ́ọ̀bù. wọ́n tún fọkàn balẹ̀ gbani sa. ẹ sì gbà pàṣẹ ni ọ̀nà èyí yín ìṣẹ̀ṣẹ̀ yín tẹ̀tọ̀ rẹ̀ ọmọ yẹn ṣé àti yìnbọn pa. sẹgbọ kò lè rí ti o. ẹ jọ jẹ tọwọ́ bá ti gùn èyí wọn wà láti. bẹ́ẹ̀ kí ni mo fẹ́ bá ṣe. ẹ ẹ ní sọ yọ. bàtà ní pé orí orí ìtọ́ tàbí yé. ẹ jí bọ́ mi àdínì. tani yín. ẹ wo mi bí ọmọ ìṣe ń bá mi sọ̀rọ̀ yìí bí ìgbà tí ń bá ọmọ sẹ́ sọ̀rọ̀ ni. ẹ yẹ kó bá wí o. àwọn ọ̀rọ̀ lè wà ní ẹjọ́ lè. so ẹ ti máa ń pè ní jímọ̀ pọ̀ mi jímọ̀ pọ̀ mi kí ni reason tàbí sọ pé jímọ̀ pọ̀ mi kí lẹ́nu tó ń bọ̀. àyè ló bá gbé bá fún omi kan eh. láti ibi tó ti lọ pọ́n eh. ṣé o lè gbé délé. ṣé o lè gbé bẹ́ẹ̀ ṣé ìyẹn wá kọ́ ni. ẹ eh, dúró mọ́ bínú ṣé tí a bá dé nísìn tí a ní àwọn gbóhùn olè lára mi ó lè jẹ́rìí. ó lè lè yé ìṣètì ìdí ìtọ́tọ̀ lè àwọn yín gàn ìmúra yín gan ọtọ lẹ̀ ní ọ̀gá afurasí lè olè lè yín. mo ṣe mo ṣe ti ń fura sí bó ṣe ń sọ̀rọ̀ yìí mo sọ fẹ́ rí yín tì ní. wọ́n sì gbà wọ́n sì gbà wọ́n sì gbà kárí pẹ̀lú rọrùn wọ́n gbà pẹ̀lú rọrùn wọ́n ṣe bákàbákà. ẹ̀yin wọ́n lẹ̀ pọ̀. èmi tó bá yá wọn padà mú mi àgbẹ̀dẹ. ṣé lórí burúkú tí ẹ bèèrè fún pé bóyá àwọn ẹlẹ́balẹ̀ ṣáà jẹ tí ẹ yà wèrè olórí burúkú sínú ìlú tí ẹ gbọ́n owó gúrúmì tí ẹ fi ṣe bísínẹ́sì olórí burúkú wọn tí ẹ ń ṣe. bàbá tẹ ẹ gbá tìrọ sẹnu bẹ́ẹ̀ bá ṣe pé ẹ kọjú ẹ sí bí ẹ ṣe bí ẹ bọ wọn ah, ọ̀gá iná ẹ̀ ẹ̀ máa gbọ́ ìsinsìnyí e èèyàn. àti gbanú táwọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn gbọ́ èso rẹ̀ lè mójú kristu lọ lọ kí làwọn. ẹyẹ ló sọ fún mi àbíkí inú igbó ará oko tó dé ó ló ń gbọ́ fìrìfìrì ta ló kọ́. àwọn èèyàn ti àrè o. ẹ pẹ̀lẹ́ o sẹ́wà ah! ẹ ń sì ká. sálàfíà lẹ́wà wọ́n sáré lọ bí kan. ẹ bọ́ yí card ẹ máa bọ̀ ẹ máa bọ̀. kí n wá kí n kí n yọjú sí i. mo ń bọ̀ mo ń bọ̀ mo bọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ páàkì mọ́lẹ̀ ẹ jẹ́ páàkì mọ́lẹ̀ mo ti ń kánjú o. ẹ̀sì ẹ̀sì bàbá mi ẹ̀sì ọlọ́wà wà ó àwà bàbá mi ọlọ́wà. mo ní kí náà ni. àìwá ẹ̀sì. ẹ <laughs> mc eh? ṣẹ́ẹ̀rì ó ní ọ̀rọ̀ kan tèmi àti ìpàdé mi jọ ń sọ láàrin ara wa but eh, then ṣé kì í sọ fún ọ. sọ but mc kí n ṣẹlẹ̀ sọ kí ló wà mc eh? ẹ má fi ṣe bínú o ẹ jẹ má bínú sọ̀rọ̀ tàbí sọ. àní ẹ̀sán tẹ bá fẹ́ sọ kí ló ń kí lẹ́yìn. ṣé mo lẹ́kàn ọmọṣẹ́ yín.

ọmọ eh. kókó pupa kan tó yẹ pé máa ń gbé lọ́pítẹ́ tí máa ń jẹ́ ọmọ tẹjọ́ ń play love tẹjọ́ ń ṣe olólùfẹ́ fún ara yín. Felicia kọ́lẹ̀ ń sọ ni. Felicia Felicia wọn kan náà ni ṣe rí lẹ́kàn lẹ́kàn àti lẹ́kàn eh. àti Felicia eh. wọ́n ń kó fúnra wọn gidi gan ni o ṣe rí tí Felicia bá gbá lẹ́kàn lẹ́nu lẹ́kọ̀ọ́ náà máa gbà padà. ẹgbẹ́nu òsì sanjọ́ ẹgbẹ́nu òsì sanjọ́ lẹ́kan sí lẹ́kan sí felicia felicia gabriel ní tèmi ilé ayé mi orílẹ̀-èdè mi níbo ni ó ti bẹ́ẹ̀ bọ́ọ̀ ní. mc ti gọra yín àná fúnra wọn jẹ wọn fúnra wọn gidi. bá a ṣe ń wo dàbí pé wọ́n ti mọ́ jọ̀gbéyàwó tó bá máa fi di bí oṣù méjì oṣù mẹ́ta ó ti di just wedding. wọ́n ti wọ́n ti marry ah. wọ́n ti wọ́n ti wọ́n ti marry new couple in town lẹ́kọ̀ọ́ àti felicia wọ́n ti marry nìyẹn. etí mi ò gbọdọ̀ gbọ́ just wedded. etí mi ò gbọdọ̀ mo gbọ́ mo mọ̀ mọ̀ mọ̀. ọlọ́run gbogbo nǹkan ló mọ̀ láyé wọn wọ́n máa sọ sórí everybody gan wọn sórí tuntun wọn gan wọn dàbí àtùpà wọn sí gbogbo àráyè bọ̀ kò tọ́ wọn sí di tiẹ̀. ẹ ah, ẹ àmọ́ ah, yẹ kí n ṣe òun fẹ́ káyẹ́ kí wọ́n mọ̀ sórí ṣe. ìrùn ni máa ń fi kẹ́ ọ fóònù ẹ̀rọra o. wà á bí jọ. ẹ̀rọra o. gbogbo tó yẹ kọ́kọ́ máa tó ẹjẹ́ kẹ́lò kọ́kọ́ mọ̀ òbí kunjú òun kàtíkè sórí ẹ̀ dàrú ni. wọ́n sì bí. tí màá ní káàárọ̀ nǹkan ìwọlé olórí ìwọlé olórí burúkú ẹjọ́ ta ló mọ lé lẹ́kan nu yín. ta ni ń jẹ́ lẹ́kan. lẹ́kan o ẹ̀ mọ lẹ́kan mọ́. lẹ́kan lẹ́kan ọ̀gá ẹnì kẹta wa ẹnì kẹrin yín. mo mọ̀ mo mọ̀ jù mo mọ̀ tán mo mọ̀ kú mo mọ̀ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́. ọmọléle kan bàjẹ́ ọmọléle kan jù òtítọ́ tí mo fẹ́ gbọ́. abẹ́yẹ àgbẹ̀ close nílé kan ń bẹ̀ wọ́n lé kan. mo mọ̀ lé kan. gbọ́ ẹnì kan máa mọ̀. mo mọ̀ mo mọ̀ ṣé wọ́n mọ̀. wọ́n á sọ̀rọ̀ burúkú sí ara kan mi o ẹ tẹ́ bẹ́ẹ̀ ti nàìjà tí mo ta ọ̀ lọ́wọ́ bá sọ̀rọ̀ burúkú wọ̀ máa fẹ̀ máa fọwọ́ sọ̀rọ̀ bóyá kí ló dé láìsẹ̀ dá ó sì wá wẹ̀wẹ̀wẹ̀ tó wẹ̀ tó mọ́. lẹ́kan Felicia mo mọ̀ sọ bẹ́ẹ̀ mo mọ̀ bá bẹ́ẹ̀ tó tọ́ sí lóòótọ́ ni ló ń fọ́kúlé ọmọ yìí wọ́n fọ́kúlé Felicia Felicia ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ nígbà tó sọ fún mi pé ò tí ì mọ ọkùnrin tó sọ fún mi pé ẹnìkankan nínú yín kọ ìwọ ìwọ tí mo kọ ọkùnrin ọtí ìbá ọ̀sẹ̀ kankan rí ìwọ mi àwọn bẹ̀rù Ọlọ́run àṣẹ ìwọ ìwọ lọ́dọ̀ ìyàwó mi ìwọ lọ́dọ̀ ìyàwó mi wọn bá kú ní ìyàwó mi ẹ lẹ́kan lẹ́kan. kérésì ó yàwó rẹ ní ápùmí ó sì kéré ní kí ló fẹ́ ṣe fún mi wọ́n mi dáadáa wọ́n mi dáadáa bó sì wọ́n kí n ṣe ìwọ tó fọ́nú tó rọpọlọ ẹ tó kọ sínú ọ̀nà ọ̀dọ̀ òsì àṣùṣù mọ́ mi ẹran ṣẹ́wó MC ni o MC ni o MC ni afọ́fún pé kò sí ká yẹ pẹ́lẹ̀ ẹ bó la wèrè bí omi ojú ó wá sọ fún mi kẹ ẹyin ìyàwó rẹ ọkùnrin wọ́n bí tóró tọ́kọlọ́ omi àpò ni bẹ́ẹ̀ ni bébí ṣe wáyé ilé èkó lójú ìgbádùn o mo sán lórí gidi gan bí mo ṣe wáyé ọmọ náwó ọmọ rẹ ọmọ ra wò sí mi náà sọ ni tóró sàprápra o mọ bí ṣe ń lọ ni sọ ni gbogbo owó tó wá lọ náà o gẹ́nà gẹ́nẹ̀tì àwọn rèé wọ́n ti jẹ́ sọ wá ní gbogbo àwọn èèyàn fún òun rèé ṣé mo jẹ́ ń bẹ̀ ní sọ fún mi jẹ ní sẹ́ni mi jẹ ṣé mo jẹ́ ń bẹ̀ ní. ẹ tọrọ pọnú lò fi dèdè bẹ́ẹ̀ olùsí tó ṣe lànà ojú bí omi òjò. mo dáhùn. wàá jẹ bí o ti ń pẹ́. ọlọ́ngọ yìí nǹkan kí n para mi síbi. wọ́n ní tó o bá tẹ̀ láti sọ̀rọ̀ dáadáa. wo kí ló fẹ́ ṣe. tí mo bá lọ rẹ́ mi lásán. pọ̀ kàn fi pápá mi dọ̀kọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́wọ̀n. ọdún bẹ́ẹ̀ ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́wọ̀n. mo bá ah! mo dáhùn. ìwà Nó t h